الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين وأصلي وأسلم على أشرف الأنبياء والمرسلين إمام الغر المحجلين نبينا محمد وعلى آله وصحبه والتابعين أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعوكم الله سبحانه وتعالى ọlọ́run ọba ilé tó jẹ́ pé òun nìkan ni ọba tí ọpẹ́ yẹ lẹ́yìn eléyìí a ṣe ìkí àti ibẹ̀ fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ilé tó jẹ́ pé òun ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ni ó gbé iṣẹ́ ilé tí ó pàtàkì yẹn tí ó fi darí ayé ni ó gbé rán àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala kí ìkí àti ibẹ̀ ọlọ́run ọba kó máa bá bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn tí ó bá tẹ̀lé títí di ọjọ́ tí ọjọ́ àlùkìyámà àlẹ́yìn eléyìí a kí ẹ̀yin olùgbọ́ lọ́kùnrin àti lóbìnrin lọ́mọdé àti lágbà kú ìkàlẹ̀ a kí yín a mọ̀ wípé ẹ̀yin olóríire ẹ̀yin alálùbáríkà ènìyàn òun náà ni ẹ wá sí ìjókòó yìí ìjókòó tí ẹ sì wá iná ìjókòó àlùbáríkà ni abẹ́ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tí ó fi àlùbáríkà ilé tó pọ̀ sínú gbogbo nǹkan tí a máa gbọ́ ní òní. ẹ rí àwọn tí à ń wò níwájú wa ṣe àwọn tí a mọ̀ tẹ́lẹ̀ ẹni aláwọ̀kọ́ tí máa kọ́ introduce sí wa òun náà ni àwọn àlùfáà wa gbà Fadilatu Sheikh Doctor, hafizahullah so àwọn náà ni wọ́n máa bá wa give lecture eléyìí tí àwa gbọ́ ní ibà yìí bẹ́ẹ̀ náà ni ẹ rí i pé a tún rí ẹnìkan ní apá ọ̀tún wa so àwọn ni àwọn bàbá wa àgbàlagbà àwọn ni the chairman of the day àwọn ni wọ́n máa jẹ́ alága ọjọ́ òní orúkọ wọn náà ni alhaj abdulwahid murtado anigilaje so abiola ọba subhanahu wa ta'ala kí ó bá wa pẹ̀lú wọn. Ah, gẹ́gẹ́ bí a ṣe rí nínú àwọn ìwé pélébé pélébé eléyìí tí ó wà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa ẹ rí i pé nǹkan tí wọ́n kọ síbẹ̀ tí wọ́n fẹ́ bá wa discuss òun náà ni àṣírọ́tù sáà ìyẹn ni ní èdè òyìnbó the sign of the last hour bẹ́ẹ̀ náà ni ní èdè yorùbá tiwantiwa òun náà ni pé àwọn àmì eléyìí tí a máa rí tí ọjọ́ ìkẹyìn tó bá ti fẹ́ dé tí o yóò wá ya ọ̀pọ̀lọpọ̀ wa lẹ́nu wípé ah ṣé bí wọ́n ti discuss ọ̀rọ̀ rí ìyẹn fún ẹni tí ó bá sì lè rántí àwọn nǹkan tí wọ́n ti sọ sẹ́yìn bẹ́ẹ̀ ni wọ́n ti discuss ẹ̀ rí ẹ rí wípé ní táìmù yẹn náà wọ́n ṣàlàyé fún wa wípé àṣùrọ́tù sáà kìí ṣe nǹkan tí a lè kọ́fà láàrin ọjọ́ kan so nítorí eléyìí àwọn dọ̀kítúrò wa wọ́n máa bá wa kọ̀ntínú àwọn prógrámù yẹn àwọn èyí tí wọ́n ti sọ́gbà yẹn wọ́n bá wa kọ̀ntínú ṣùgbọ́n àti nínú nǹkan tí ó dáa tó sì bójú mu ó ní wípé tí èèyàn bá fẹ́ ṣe lẹ́kṣọ̀ méjì ó dáa kéèyàn try láti connect wọn mọ́ra wọn so tí a bá ń bi ẹnìkọ̀ọ̀kan wa léèrè ní ìsìn wípé kí ni àwọn nǹkan tí wọ́n bá wa sọ nígbà tí wọ́n ṣe láti yẹn yẹn bí oṣù mẹ́ta sẹ́yìn ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ wa la ní rántí kankan mọ́ so torí eléyìí yóò fẹ́ dáa kó jẹ́ pé kí a kàn ṣe sọ́mùrì àti kí a ra mú nǹkan kékeré wá nínú àwọn nǹkan tí dùkúrò àti wọn bá wa sọ ní ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ tọ́pìkì yìí pẹ̀lú wa so nǹkan aláwọ̀kọ́ òun náà ni wípé wọ́n ṣàlàyé kí ni ìtumọ̀ àṣùrọ́tò sáà fún wa ìyẹn ni wípé àwọn àmì eléyìí tí a rí nígbà tí ọjọ́ ìgbéyàwó kìí àmọ́ tó bá ti súnmọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n dẹ̀ ṣàlàyé fún wa pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí ló wá nínú alukoran tí ó ń pè ní aṣọ́rọ́tò sáà tí ó sọ ní orúkọ báyìí tó lára àwọn ẹ̀rí yẹn o náà ni pé ọlọ́ọ̀bá sùhánù àtàlà ṣàlàyé fún pé fàhálíà ń na ìlà sáà tàǹtà sí ahùn bàkútà fàkọ̀dìjà aṣọ́rọ́tò hà tí ọlọ́ọ̀bá sùhánù àtàlà tó sọ ní alukoran yìí pé ìjẹ́ ní wípé àwọn ènìyàn tí wọ́n ń retí kọjá so ọlọ́run bá sọ wípé bẹ́ẹ̀ ni àwọn àmì rẹ ti dé so torí ẹ̀ ló fi jẹ́ wípé àwọn àmì yìí òun náà ni àwọn dùkúrò wa tí wọ́n ń ṣàlàyé fún wa lára àwọn kan tí wọ́n tún ṣàlàyé fún wa òun náà ni wípé ìgbà wo ni ọjọ́ yóò dé kò sẹ́ni tó lè sọ torí pé ọlọ́run bá wa gan ti là mọ́lẹ̀ alukoran wípé ìgbà sọ wípé yas s nípa tó ọlọ́run bá sọ wípé kúl innama ilmuha inda Allah máa sọ wípé ìmọ̀ rẹ̀ ọwọ́ ọlọ́run bá ló wà bẹ́ẹ̀ náà nígbà tí Jibril aleyhi salatu wa salam tí ó bi anabi wa Muhammad sallallahu alayhi wa salam tí wọ́n bi wọ́n léèrè wípé ìgbà wo ni sáà kan máa dé nǹkan tí wọ́n fi dá wọn lóun náà ni wípé bal mas'ulu anha bi a'lama mina sáà wípé ẹni tí à ń bi léèrè kò mọ ju ẹni tó ń béèrè lọ so ìgbà tó bá yẹ wípé ọ̀gá àwọn ènìyàn tó ń ṣe anabi Muhammad sallallahu alayhi wa sallam àti ọ̀gá àwọn màláìkà tó ń ṣe jibril wọn àmọ̀gbà tó máa dé báwo wá ni àwọn ènìyàn lásán lásán so tí àbá ti mọ̀ báyìí a jẹ́ pé ó yẹ kí a mọ àwọn àmì yẹn so àwọn àmì yẹn àwọn dùtúrò àwọn ti pín sí méjì fún wa aláwọ̀kọ́ ni àsùrọ́tù sáà àsúgùrọ̀ àwọn àmì eléyìí tó jẹ́ kékeré bẹ́ẹ̀ náà ni ẹlẹ́ẹ̀kejì ni àlùkúbúrọ̀ àwọn eléyìí tí ó jẹ́ ní ńlá wọ́n dẹ̀ ṣàlàyé fún wa pé bí wọ́n ti pè ní kékeré yẹn kò mí pé nǹkan tó yẹ ká fojú rí náà ni ní tí wọ́n mí báyìí kékeré ni wípé tẹ́ ẹ bá kọ̀ǹpìà rẹ̀ pẹ̀lú nílá tó wọ́n ṣe àlàyé lè fún wa tó wọ́n dẹ̀ mú díẹ̀ wá nínú àwọn àṣọrọ́tù sáà àlùkúbọ́rọ́ bó ti ẹ̀yẹ pé wọ́n ti ṣàlàyé ẹ̀ fún wa tó lára àwọn ohun náà ni wípé kí òòrùn yọ níbi tó ti máa ń wọ̀ bẹ́ẹ̀ náà ni kí ó sì wọ̀ níbi tó ti máa ń yọ bẹ́ẹ̀ náà ni kí alimasihu dajjal kó dé bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n ń pè ní yajuj wa majuj kí wọ́n dé bẹ́ẹ̀ náà ni alimasihu dajjal ìyẹn ni ànábì wa Isa alayhi salatu wa salam dídé tiwọn náà àti lára àwọn òpin àwọn àmì tí ó ń dá lórí òpin ọjọ́ ni bẹ́ẹ̀ náà ni pé al-mahdi ẹni tí wọ́n ń pè ní mahdi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so wọ́n mention àwọn eléyìí tí ó jẹ́ ní láì so wọ́n sì ṣàlàyé fún wa pé kí ni àwọn ìyàtọ̀ eléyìí tó wà láàrin àwọn àmì eléyìí tó jẹ́ nílà àti kékeré so wọ́n ní àwọn àmì eléyìí tí ó jẹ́ kékeré ẹ rí i pé àwọn àmì yìí wọ́n máa ń jìnnà síra wọn ìkan lè ọ̀kan ṣẹlẹ̀ báyìí ó yẹ pé ìmẹ́sàn tí ó ṣẹlẹ̀ ó lè jẹ́ láàrin ọdún méjì sígbà yẹn ni àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n máa ń jìnnà síra wọn ṣùgbọ́n tí àwọn àmì ńláńlá yẹn bá ti bẹ̀rẹ̀ báyìí wọ́n máa máa tẹ̀léra wọn ni so tí kan báyìí ti lè ṣẹlẹ̀ báyìí gbogbo àwọn yòókù máa tẹ̀lé bẹ́ẹ̀ náà ni lára àwọn ìyàtọ̀ eléyìí tí wọ́n tún mẹ́ńṣẹ̀ a difference ni wípé àwọn kékeré yẹn ni so àwọn eléyìí wọ́n ti ṣàlàyé rẹ̀ fún wa nínú àwọn lecture eléyìí tí wọ́n ti tí ó ti lọ síwájú bẹ́ẹ̀ náà ni wọ́n sì tún mention àwọn eléyìí tí ó jẹ́ àwọn àmì sáà eléyìí tó jẹ́ ti kékeré so lára wọn ni wípé wọ́n ní kílátùl ilm ìmọ̀ máa kéré gan ìmọ̀ ti ayé àti ìmọ̀ ti àlùkìyámọ̀ máa kéré so wọ́n dẹ̀ fún wa ní àwọn example eléyìí tí ó pọ̀ ní ìgbà yẹn so wọ́n ní wípé ní ayé àtijọ́ téèyàn bá jáde secondary school irú tí ó bá mọ̀ nígbà yẹn ó máa wà equivalent sí ẹni tó jẹ́ wípé ẹni tó bá jáde tó bá jáde yunifásitì ní ìsìn máa mọ̀ so ìyẹn túmọ̀ sí wípé ìmọ̀ ti ń kéré so bó ṣe ń ṣẹlẹ̀ ní ti ilé ayé bẹ́ẹ̀ náà ni ó sì máa ṣẹlẹ̀ sínú ti ẹ̀kọ́ ẹ̀sìn náà so lára àwọn èyí tí wọ́n mention òun náà ni wípé gbogbo àwọn ẹranko ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹranko tí wọ́n lè bá wa sọ̀rọ̀ tẹ́lẹ̀ wọ́n máa bá wa sọ̀rọ̀ nígbà tí àlùkìyàwó bá ti fẹ́ dé bẹ́ẹ̀ náà ni lára àwọn tí wọ́n mention fún wa òun náà ní pé nǹkan tí ò lẹ́mìí yóò máa sọ̀rọ̀ bí àwọn bàtà ẹnìkọ̀ọ̀kan wa nìsín wípé tẹni tí ó bá wọ bàtà nìsín tó bá ti wọ̀ jù bàtà ó mọ̀ sọ fún mi ah mo ti wá ń wọ̀ mí tó báyìí lọ bọ́ mi lẹ́nà o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà ni wọ́n tún ṣàlàyé fún wa wípé lára àwọn àmì kéékèèké òun ni wípé ilẹ̀ yóò máa gbé àwọn ènìyàn mì ilẹ̀ yóò máa gbé àwọn ènìyàn mì gbẹ̀gáàpù lanu ó dẹ̀ gbé so lára àwọn àṣọrọ́tò sáà eléyìí tó jẹ́ kékeré nìyẹn but àwọn èyí tí wọ́n wá sàlàyé fún wa ní last lecture yẹn mẹ́fà náà ni gẹ́gẹ́ bó wà hadith kan tí wọ́n gbà wá látọ̀dọ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní pé ànábì sallallahu alayhi wa sallam ó sọ fún ìkan lára àwọn sàhábà rẹ̀ pé ó ọ̀dún báyìí náà yìí sáà ka àwọn nǹkan mẹ́fà kan àwọn nǹkan mẹ́fà yẹn tí ó bá ti lè a jẹ́ pé ẹ má jẹ́ pé a ṣàlàyé pé àwọn àmì eléyìí àwọn àmì kéékèèké ni so nǹkan aláwọ̀kọ́ tí wọ́n kọ́ mention òun náà ni pé mautu rasul mautu kíkú ànàbí wasallam so àti pé bí ànàbí sallallahu alaihi wasallam bó ti kú àti ó jẹ́ ìkan lára àwọn ní tó ń ni ànàbí ó dẹ̀ tún fún wa pé ẹlẹ́ẹ̀kejì ò gbígbé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam gbígbé dìde gẹ́gẹ́ bí òjìṣẹ́ so bí ọlọ́run bá ti gbé ànábì dìde gẹ́gẹ́ bí òjìṣẹ́ so ìyẹn ti ń tọ́ka sí pé àkèyàmọ́ ni so wọ́n sì tún sàlàyé fún wa lọ́ndà pọ́ǹtì yìí wípé kí nǹkan jẹ́ kí nǹkan jẹ́ àlámà kó jẹ́ sáìn láfàwà kò mí wípé nǹkan burúkú ni torí pé tá a wípé nǹkan jẹ́ ìtọ́ka sí ìgbà ọ̀pọ̀lọpọ̀ máa wípé nǹkan tí ò bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ nǹkan tí ò dáa ni ṣùgbọ́n a rí lára wọn tó jẹ́ pé nǹkan tó dáa náà ni bíi bí asátò rasul bíbí ànábì muhammad sallallahu alayhi wa sallam gbígbé wọn dìde rí pé nǹkan tí ó dáa tí ó dẹ̀ sàǹfààní. tó ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n tún mẹ́ńṣán òun náà pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa kú wọn wọ́n dẹ̀ ti ṣàlàyé fún wa tí wọ́n dẹ̀ mú oríṣiríṣi àwọn wà níbẹ̀ ni wọ́n mú bí rí pé ìgbà tí àti bí hiv àti àwọn àrùn míì báyẹn lọ so àwọn èèyàn máa máa kú tẹ̀léra wọn bẹ́ẹ̀ ni èèyàn lè gbọ́ nísìn pé ẹnìkan báyìí kú kó tó dijọ́ kejì kéèyàn tó gbọ́ pé ẹlòmíì kú so lára àwọn nǹkan tí ó ń tọ́ka sí wípé àṣà ó ti dé tán nìyẹn ẹlẹ́ẹ̀kẹrin tí wọ́n mention òun náà ni wípé owó máa pọ̀ bẹ́ẹ̀ ni ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni wípé fatihu baitul makdis sísí àmọ́sálásí ọlọ́run bá subhanahu wa ta'ala tó wà ní Palestine wọ́n dẹ̀ ṣàlàyé pé ilé ti ṣẹlẹ̀ ní táìmù Umar bin Khattab radiyallahu anhu bẹ́ẹ̀ ni ẹlẹ́ẹ̀kẹfà ilé tó jẹ́ ètò láti bẹ́ òun náà ni wípé alifitina ìdààmú wàhálà ilé tí ó máa ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn àkọ́bí ìlà alárúbáwá tó ilé ó jẹ́ sọ́ọ̀bùrì àwọn nǹkan tí wọ́n bá wa sọ ní ìjókòó ilé tí ó lọ lórí tọ́pìkì yìí abiola wa subhanahu wa ta'ala kí ó jẹ́ àṣàǹfààní nínú rẹ̀ kí sì jẹ́ ká àṣàǹfààní nínú ilé tí wọ́n tún bá wa sọ lónìí ní eléyìí nígbà yìí a máa amaro àwọn alfa wa gba oni láti Sheikh àdókúrú tí wọ́n bá continue lórí topic ye jazakumullahu khairan. إن الحمد لله إن الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف النبيين وإمام المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته wa subhanahu wa ta'ala kó fún wa agbára àlékún ìgbàgbọ́ fẹ́nìkọ̀ọ̀kan wa sí i. àmín. kó dẹ̀ jẹ́ kí ìgbàgbọ́ wa kó gbogbo ìgbà àti ní gbogbo àti. bákan náà tó ń bẹ pé kó fún wa ní okun àtagbára nínú àwọn oríkèé ara wa kó sálẹ̀kùn ẹ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa sí i. àmín. a tó ń bẹ kó fún wa ní okun àtagbára níbi wíwá mímọ́. àmín. ó dẹ̀ tẹ́ ojú mímọ́ sílẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa. àmín. a tó kó fún wa ní okun àtagbára níbi owó kọ́dẹ̀ tẹ́ àrísìkí owó fẹ́nìkọ̀ọ̀kan wa. àmín. bákan náà a tún ọlọ́run ọba wá sọ́ra àti wàhálà yín àti àlùbá yín àti gbogbo nǹkan tí máa dààmú ọkàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn láyé abẹ́rẹ́ ọ̀rọ̀ ọba pé kọ́là wá kúrò níbẹ̀ gbogbo àwọn tí wọ́n bọ́ sínú fìtínà ayé kọ́lọ́run ọba kó yọ wọ́n kúrò nínú fìtínà náà àwa tá a sì rí bínú àlàáfíà láwà ọlọ́run ọba má dẹ̀ fìtínà sẹ́ni kọ̀ọ̀kan wa ẹ̀yin olùgbọ́ wa alákùnrin eléyìí náà ni ká tún máa tẹ̀síwájú pé gbígbàgbọ́ yé topic tá a wà nínú ẹ̀ èyí tí ọmọlúwàbí àfáà wa yìí tán ti rán wa létí sọ́mọ́rì ń ta sọ nípa rẹ̀ lọ́sẹ̀ lóṣù tó lọ òun náà ni wípé tọ́pìkì yìí gbígbàgbọ́ yẹn yọ máa bí àwọn nǹkan bíi mẹ́rin sínú ìgbésí ayé wa gbígbàgbọ́ yẹn yọ máa jẹ́ sábàbí tí èmi àtẹ̀yìn tọ́wọ́ wa yóò fi tẹ àwọn nǹkan ńlá mẹ́rin tó jẹ́ sí pé kò sí fowó rà ní nǹkan náà alákọ̀ọ́kọ́ bàbá gbàgbọ́ yé tọ́pìkì yìí yóò máa ṣàlékún gbàgbọ́ wa torí wípé ọ̀rọ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí ó jẹ mọ́ ìkan nínú àwọn orígun ìgbàgbọ́ òun náà ni al-imanu bil-yawmil akhir al-iman bil-yawmil akhir ká ní ìgbàgbọ́ pé ọlọ́run ọba yóò gbé wa dìde yóò dẹ̀ ṣe ìṣòro tẹ fún wa ní ọjọ́ kìyàmà nínú àwọn nǹkan tí ó gbé sínú ayé wa pẹ̀lú bá a ṣe wá sírú ìjókòó báyìí tá a dẹ̀ múra láti gbọ́ yé òun náà ni wípé wọ́n máa relief yọ́n máa yọ́n máa rìlífù wa nínú àwọn nǹkan ìyanu méèrèrí ìgbàlódé tá ń rí wọ̀n wọ̀nyí àwọn nǹkan tí máa dààmú ọkàn ọmọ ènìyàn tí máa jẹ́ kéèyàn máa yanu kalẹ̀ pé èè ńbùláyé tó wá dé yìí báwo láyé ṣe dà yìí kí ló tún ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn tí ó máa dà wá láàmú lọ́kàn gbígbàgbọ́ yé tọ́pìkì yìí yọ́n máa jẹ́ kí yọ́n máa gbé ní fúfú wa bí ká máa gbọ́ pé òjò ọ̀rọ̀ lákòókò tó yẹ kọ́rọ̀ ikú ọ̀wọ́wọ́ àìsàn ọgbàlégboko ogun lọ́tún ogun lọ́sì àròóná gbogbo ọjà lọ́wọ́n ìjàmbá gbáyé jìbìtì tí wàá di aṣọ ìbora fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìfẹ́ òsì mọ́ ọ̀tá pọ̀ gbogbo àwọn nǹkan àwọn yìí tá a bá ti ń rí tá a bá gbàgbọ́ yé tọ́pìkì tá a wà ń bẹ̀ yìí tá a bá ti ń rí kò ní bá wa lójijì yóò máa jẹ́ atura fún wa yóò sì jẹ́ ká máa mọ̀ yí pé kíní yìí kò sí nǹkan kan tó fà á títí ń rí bẹ́ẹ̀ bí kò sí pé ayé ṣe kíni ayé ń parí lọ. àwọn onímọ̀ sọ yí pé ìdá urifa sábàb batala al-ajab téèyàn bá ti máa ń sí nǹkan ìyàlẹ́nu òsì mọ̀ tí wọ́n bá ní ajá kan ó bímọ méjìlá tí wọ́n dẹ̀ sọ fún ọ yí pé àà ìran ajá ní má bímọ méjì rà ẹ̀rí pé kò ní yàwá lẹ́nu wọn. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n nǹkan tá a bá rí rí tá a bá mọ̀ pé ó yẹ kó ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ á sà máa yanu ni. ló fi jẹ́ sí pé tá a bá ti mọ̀ tá a gbàgbọ́ yìí rọ àwọn tọ́pìkì àwọn yìí yọ máa jẹ́ ìgbéní fúfúyẹ́ fún wa lẹ́nu fún gbogbo àwọn wàhálà yìí àti àwọn àdààmú ayé tá à ń rí wọn wọ̀nyí. ẹlẹ́ẹ̀kẹta nú àwọn orí àti àǹfààní gbígbàgbọ́ yé ọ̀rọ̀ yìí tí ó bì sínú ayé wa òun náà ni wípé téèyàn bá gbàgbọ́ yé tọ́pìkì yìí dáadáa ọ̀pọ̀lọpọ̀ àìsàn tí ń ṣe wá yóò máa jí oògùn fún un pàápàá jùlọ ẹni tó ní hypertension lára tó bá ti ní lára tó bá ti mọ̀ wípé gbogbo àwọn nǹkan tí ń bọ̀ ọlọ́kàn jẹ́ yìí tó ń ronú sí yìí wípé àà bó ń tiẹ̀ ṣe jẹ́ bó lọ̀rọ̀ tiẹ̀ ṣe rí yìí tó bá ti mọ̀ pé àpẹẹrẹ ọjọ́ àlùkìyàmà ní òní ronú pa ẹ̀ mọ̀ àwọn olùgbé ó ti ṣoògùn fúnra rẹ̀ nìyẹn nípa báyìí a lè pe tọ́pìkì yìí tá a bá gbọ́ yìí a lè pe oògùn lọ́jẹ́ ìwòsàn ló jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ wa níbi àwọn àìsàn tí ń dà wá láàmú àìsàn ronú àìsàn ìbànújẹ́ ọkàn àìsàn àìlérò oorun sùn ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn àǹfààní tí gbígbàgbọ́ yé ọ̀rọ̀ yìí tó bí fún wa òun náà ni pé tá a bá gbọ́ yé dáadáa tá a farabalẹ̀ gbọ́ yé dáadáa á gbà pé ọlọ́run ọba tó dá wa yìí ọba tó lágbára lórí gbogbo nǹkan ni àṣeyọ́wù ni nǹkan tí ń lọ nọ́mà tẹ́lẹ̀ ó lè sọ pé kọ́ máa di ọ̀nọ́mà kọ́mọ́ nọ́mà mọ́. bọ́bá wù ní ti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a máa gbọ́ nínú àwọn àpẹẹrẹ ọjọ́ àlèkè àmọ̀ fáyé ọ̀pá rẹ̀yìn àwọn nǹkan tí ń pa orí tí ń dìdí ìdí ń dorí ni. Hmm. tá a bá ti mọ̀ pé bó ṣe rí nu yẹn á gbà pé ọba tó ń sorí dìdí tí ń sọ ìdí dorí yìí ọba àṣèlú òun ni ọba tó lágbára yẹn. eléyìí ó wá jẹ́ ta ló lágbára Allah ọlọ́run ọba àní fagbára fẹ́lómi lẹ́yìn ọlọ́run ọba tí a bá bá gbòye tọ́pìkì yìí naam nínú àwọn ọ̀rọ̀ tá a sọ síwájú wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ fún wa ṣùgbọ́n tó kí òun náà ni pé àwọn àpẹẹrẹ tá a fi mọ̀ pé ayé fẹ́ parí ìran méjì ni kékeré àti níńlá inú kékeré la wà agbani ẹ̀ lásán lù a sì ń wẹ̀ nú ẹ̀ lọ́wọ́ kékeré là ń sọ̀rọ̀ rẹ̀ yìí tọ́kẹ́jú tó báyìí báwo wá ní ta bá bọ́ síbi níńlá àwọn níláwọ̀ àwọn ìyẹyọ kan nínú ẹ̀ ìjókòó kan ọ̀gbá á kàn fún ọmọ ẹ̀yìn tàbá bẹ̀rẹ̀ sí sọ ti ní ńlá àwọn àpẹẹrẹ ọjọ́ pé ayé ọ̀pá rẹ tó jẹ́ wẹ́ẹ́rẹ́ ìjẹ́ ká pè ní wẹ́ẹ́rẹ́ wẹ́ẹ́rẹ́ lọ́jọ́ lọ́dọ̀ ọlọ́run ọba ṣùgbọ́n lọ́dọ̀ àwọn ẹ̀dẹ́ ènìyàn ńláńlá ni ẹyọ kan rẹ̀ ó parí gbogbo ayé ẹyọ kan wẹ́ẹ́rẹ́ yìí ó gbogbo ayé ṣùgbọ́n nínú tá a sọ síwájú ni wípé nínú àwọn àpẹẹrẹ yìí a sọ fún wa wípé níláwà kékeré wà kékeré yìí a ní àkọ́kọ́ àpẹẹrẹ sáàfin màpáyọ́ parẹ́ tọ́jẹ́ ti kékeré kílà kọ́kọ́ ẹ̀ òun náà ni bí àìsà tó nàbí yìí náà muhammadin sallallahu alaihi wa sallam òun náà ni pé a ní dídì tí ànábì di ànábì dídì tí òjíṣẹ́ wa ànábì wa muhammad sallallahu alaihi wa sallam jíjẹ́ tó di ànábì ọjọ́ tó di ànábì ọlọ́run ọba àpẹẹrẹ kan nípa yìí ti fẹ́ parẹ́ nàám a ní àkọ́kọ́ sáàfin mà ní àpẹẹrẹ pé ayé ọ adẹ̀sọ fún wa n tó lé ní twenty àpẹẹrẹ ogún àpẹẹrẹ táàfì màpá yọ padà tó jẹ kékeré adẹ̀sàlàyé díẹ̀ lórí bíi mẹ́ta níbẹ̀ lónìí a tún máa bọ́ síbẹ̀ lọ́tùnlọ́tùn a tún máa tẹ̀síwájú nínú àwọn ètò náà a tún kán lu agbani ẹ̀ padà a wẹ̀ ń bẹ̀ a lu ẹ̀ ń bá ma wẹ̀ẹ́wẹ̀ kọ́tẹ̀lé wa ẹ̀ ń bá ma ìmùkùn mù kọ́tẹ̀lé wa wọ̀ ọ́ a mukùn a jáde pẹ̀lú àlàáfíà inṣàlá tabaraka wa ta'ala. a ma wòye sí ọ̀rọ̀ tòní wípé òun náà ní apá kejì nínú àwọn àlàyé nípa àpẹẹrẹ ayé tí ayé fẹ́ parẹ́ gẹ́gẹ́ bí n tá a sọ fún wa yí pé tọ́pìkì yìí o ó tóbi púpọ̀ ju ká máa wò pé n tó yízi láti parí báyẹn lọ tó bá mọ̀ nípa ẹ̀ ẹ̀yin olùkọ́ mi alákùnrin mo tún ọlọ́run ọba wa wa wa ẹ lọ́ mọ̀ pé àwọn òdodo ọ̀rọ̀ méjì kan ń bẹ tó yẹ ká mọ̀ méjèèjì náà ni wípé ká mọ̀ wípé ayé pípa lẹ́tà ń sọ̀rọ̀ rẹ̀ yóò ti súnmọ́ wa tán yányá torí pé ọlọ́run ọba ti sọ fún wa kó ti súnmọ́ wa gẹ́gẹ́ bá a ṣe ké fún wa tá a kà fún wa nínú suratul anbiya aya kéènì tọ́lọ́run ọba fi bẹ̀rẹ̀ suratul anbiya ọlọ́run ọba sọ wípé. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقترب للناس حسابهم وهم في غفلة معرضون بني الله ما بصوا يقول آيتي أو قارئتي ثم اقترب للناس حسابهم وهم في غفلة معرضون náà ni ògidì òdodo ọrọ àkọ́kọ́ ká wípé ayé tá à ń pé yọ parẹ́ yìí tá à sàpẹrẹ rẹ̀ sáyẹn rẹ̀ fún wa yìí ẹ lọ́mọ pé píparẹ́ rẹ̀ ṣe kí ni kò ẹlẹ́ẹ̀kejì tí ṣe ọ̀rọ̀ òun náà ni pé ká fi rinlẹ̀ fún wa yìí pé ayé tí yìí kò ní rèsì kankan fún wa tó bá yọkàn dé lójijì lẹ́ẹ̀kan náà ni ọlọ́run ọba jẹ́ di suratu Zukhruf àyà sixty six ọlọ́run ọba sọ pé. hal yanzuruna illa as-sa'ata an ta'tiyahum baghtatan wa hum la yash'urun. náà bẹ́ẹ̀ ni nínú àwọn nǹkan pàtàkì tó jẹ́ sí wípé a ti fi rinlẹ̀ dáadáa nínú ọ̀rọ̀ tó ṣíwájú ó náà ni pé a ṣàlàyé báwo ni ànábì wa muhammad sallallahu alayhi wa sallam báwo ló ti jẹ́ ìkan nínú àwọn àpẹẹrẹ tá a fi màfà yọ parẹ́ àtàlàyé ẹ̀ fún wa a lè fi ṣe àpẹẹrẹ fún wa yìí pé kì í ṣe gbogbo àmì apá yọ parẹ́ ni aburú ọ̀nbẹ nínú ẹ̀ tọ́jú àánú tọ́jú orí látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba tí wọ́n bá ní inú àpẹẹrẹ tá a fi pa tá fi parẹ́ tá a fi màfà yọ parẹ́ ni pé gbígbé ànábì wa muhammad dìde sallallahu alayhi wa sallam gbogbo wa náà mọ ìpínlẹ̀ bíi ànábì wa Muhammad bìbí orí lọ́jẹ́ fún wa wa ma arsalnaka illa rahmatan lil alamin àánú lọ́jẹ́ fún wa yẹn ni pé a máa rí nínú àpẹẹrẹ táàbí màpáyé fẹ́ parẹ́ a máa rí nínú ẹ̀tọ́ jáburú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ aburú ni lóòótọ́ ṣùgbọ́n bẹ nínú ẹ̀ tọ́jẹ́ kí ni tọ́jú orí lára àwọn orí ọ̀gá orí tọ́wà ń bẹ̀ òun náà ni bíbí ànábì wa Muhammad bìbí sallallahu alayhi wa sallam nínú àwọn tá a sọ náà ni pé inú àpẹẹrẹ sáàfin mà pé ayé ọparẹ tá a tẹnu mọ́ púpọ̀ ní last lecture òun náà ni pé ikú ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tábàbẹ̀rẹ̀ àwọn aléèrè pé ṣé ikú ànábì tó rẹ ní àbíbànújẹ́ ẹ ń bá fẹ́ràn ànábì kí ni yóò wù ìbànújẹ́ ni àpè ìbànújẹ́ ni ikú ànábì ìbànújẹ́ ni fún wa aburú lọ́jọ́ fún wa ikú ẹ̀ aburú lọ́jọ́ fún wa ló fi jẹ́ sí pé sáyìn kan náà nìyẹn nínú àwọn sáyìn táàfin àpàyọ̀ parí ẹ jẹ́ pé oore ni bí jíjẹ́ ànábì tí ànábì gbé ànábì ọlọ́run aburú ni ikú tí ànábì kú jẹ fáwa sallallahu alaihi wasallam torí pé nta bá fẹ́ àbí ntọ́ bá jí orí kò kó kú máa lọ́wọ́ àní fẹ́ kó kú máa lọ́wọ́ tọ́ bá kú á mùsí bàbá wa ní ló fi jásí pé báyà ti rí nínú àwọn sáyìn àpẹẹrẹ páyọ parẹ́ tó jí orí bẹ́ẹ̀ náà là ń rí nínú ẹ̀tọ́ jẹ́ ibi àbí aburú fún wa ẹlẹ́ẹ̀kẹta nínú tá a tẹnu mọ́ tó àpẹẹrẹ páyọ parẹ́ òun náà ni inshaqaqul qamar wípé òṣùpá ó pín sí mélòó ó pín sí méjì fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní kẹ́hìn lọ́jọ́ ṣe pín fún òfin fẹ́ da ọlọ́run kankan rí lórí ilẹ̀ ó dẹ̀ ní ìṣẹ̀lẹ̀ lẹ́yìn ẹ̀ náà mà ń ṣe kọ́ alìkọ́mọ̀ lónìí a tẹ̀síwájú láti máa lọ èyí tọ́jọ́ sí pé òun náà ni àmì ẹlẹ́ẹ̀kẹsàn torí pé àmì tí mo sọ ní èyí tó rí kọjá ó tó mẹ́jọ fún wa tó kékeré ẹlẹ́ẹ̀kẹsàn la fẹ́ bọ́ọ̀lù ẹlẹ́ẹ̀kẹsàn nínú àwọn àmì táàfin mọ̀ pé ayé fẹ́ parẹ́ torí pé gẹ́gẹ́ bí ta sọ síwájú ó lé ní twenty ẹlẹ́ẹ̀kẹsàn-án òun náà ni gbogbo àwọn èyí tá a fẹ́ máa sọ yìí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ iná ọmọ rárá ni o ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ àdánwò bá ba àdánwò ni o fìtínà bá ba fìtínà ni o ló fi jẹ́ sí pé mo ṣàdúrà ní bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan wípé ọlọ́run kọ́ ilà wá kúrò níbi fìtínà yìí kàkà tí fìtínà yìí ọba bá wa láyé kó gbà wá kọ́ lọ́wọ́ máa mú a lọ sọ́dọ̀ ká lọ sinmi lórí ìgbàgbọ́ wa torí pé mímọ rí àwọn àdánwò yìí ìdààmú ni mímọ rí àwọn àmẹ̀wò yìí ìfòòró ni àwọn èèyàn ti ń bẹ lórílẹ̀ ayé lákòókò tá a wà yìí especially láwùjọ tá a wà yìí ti wà ìsan o ẹni tí ń sọ pé nàìjíríà ò tò kò sí kínní ah ó débò mí ni òjò dúpẹ́ fọlọ́wọ́n ọba tó bá dé àwọn ìlú tó ń gbóná fẹ́lifẹ́li ọmọ fún nǹkan ṣẹlẹ̀ ṣé nǹkan lọ́wọ́ ṣé bẹ́ẹ̀ ń lè jáde ibẹ̀ lè rà á ibẹ̀ manage ẹ̀ àwọn kò sí kò rí nǹkan kan manage láwọn ìlú kan báyìí ló fi jẹ́ sí pé tó ti bílù wá ṣe rí yìí títí wa ò lè yìí táǹpó lè yìí ọ̀pọ̀lọpọ̀ wa ẹni tó bá kú à ń máa wò yí pé tiẹ̀ mà dà àṣírí tiẹ̀ mà ti bò ó ti kúrò ní pàápàá tó bá ṣẹ̀ṣẹ̀ kú ẹ̀rí ayé kò sí láyé má nìyẹn kú tó bá kú yóò sọ yí pé kó sì wà jẹ́ pé mi kú nígbà tí fìtínà dáyé nìyẹn lákòókò dáwà yín ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ọ̀hún wá kí a para wa yín ẹlòmíì ó pè bí kú bá tiẹ̀ dé ó dé náà nìyẹn ó dé ayé ò dùn nìyẹn ẹni pé ayé ti korò báyìí ilé ayé lọ́tún lósì ó lé lákòókò dáwà yín nínú àwọn àpẹẹrẹ tá a máa ka fún wa yìí àwọn àpẹẹrẹ tó ń gbóná fẹlifẹli yìí nàm nàmbà náì nínú àwọn àpẹẹrẹ tá a fi mọ̀ pé ayé fẹ́ parẹ́ tó jẹ́ sáìn kékeré lọ́dọ̀ ọlọ́run ọba tó sì kàyà lọ́dọ̀ tiwa òun náà ni naarul hijaz naarul hijaz allati adaa'at a'naqal ibil òun náà ni iná kan iná ọmọ rárá kan tó ti sẹ́ ó ti sẹ́ o tó ti sẹ́ ní agbègbè kan tí wọ́n ń pè ní hijaz ṣùgbọ́n ọ̀gángan ibi tó ti ṣẹlẹ̀ ìlú Madina ìlú anabi wa Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ló ti ṣe ó ti ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tánà bí kú láyé sallallahu alayhi wa sallam wọn lò ń kábí six hundred years màá sọ dé ìtì ẹ̀fọn à á dẹ̀ sọ bí iná náà ṣe tóbi tó láì tàná sí láì fi pẹtrol àbí kerosene àbí táwọn bàbá wa àtijọ́ epo pupa làgìdì èèsàn láì fi nǹkan kan sí i. ọsẹ ó sì fẹjú màá sọ bó ti fẹ́ fún wa ànábì náà lọ sàlàyé ẹ fún wa. sallallahu alaihi wa sallam. àwọn tó tún wá rí tún sàlàyé ẹ fún wa. iná yẹn sẹ ní ìgboro Madina ní ìlú Madina bó ti fẹ̀ tó àti agbára iná náà yẹn bá ní iná máa rò ní pé ó ń jógi ó ń jógbó ọmọ pé agbára rẹ lórí òkúta láàrin báyìí iná ti ń jó òkúta ní ẹ gbọ bí wọ́n ti ṣàlàyé fún wa iná jó òkúta iná ti bá ń jó òkúta ẹ wá sọ̀rọ̀ ọrin àti ní jẹ́rin àti pé ahọ́n rẹ̀ ahọ́n iná yìí yẹn ni pé ọwọ́ iná yìí ọwọ́ já iná yẹn níbo ni ìmọ̀lẹ̀ rẹ̀ dé how many kìlómítà kìlómítà mélòó ọdún wo ló ṣẹlẹ̀ ọjọ́ mélòó ló fi jó àwọn wo lórí ẹ jẹ́ ká kọ́ka hadith anabi sallallahu alayhi fi yé wa. kì í ṣẹlẹ̀ dáná bíbí sọ̀kalẹ̀ fún wa pé inú àwọn sáìn tẹ́ mà pé ayé ń parẹ́ lọ iná kan ń bọ̀ tí ó wá jó nílùú tí mo wà yìí náà sí النبي صلى الله عليه وسلم عن أبي هريرة فعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال عن أبي هريرة أبو هريرة ما بحديثه ودا دا جلو من أما صحابي أقبلينا وفوا قال لا تقوم الساعة حتى تخرج نار من àrùndín hijab. ó ní ayé ò ní parẹ́ ayé ò ní parẹ́ ayé ò ní tán títí tí iná kan tí ó fi jáde táhùrú jàrá náà bí pé sallallahu alayhi wa sallam iná kan ó fi jáde ee eh, ọlọ́run mọ́ dẹ́nà rẹ sí wa bí iná bá jóńbò mí láwọn ìlú ńláńlá wọ́n wà máa wádìí pé ń bolo kí ló fà ẹ eh, ẹ kò yé ni ọba tó ní iná mọ́bi tó sì lè mú jáde. wọ́n wá wá wá wá wá yí à ń lọ́wọ́ pé bóyá wáyà kan wọ́n wá wáyà wọn ò ní lọ́nà wáyà tó ń náà wá gbà kò lè yọ ọ. ní iná kan yọ jáde hijaz látinú lẹ hijaz látinú lẹ madina anábì ọ̀wà kọ̀ wá sọ pé Madina ibi tọ́lọ̀ ń fọ màdé nìyẹn yẹn pé ìmọ̀ yìí ọba tó mọ gbogbo tinú ti fún tẹ̀dọ́ rẹ̀ oní ọba àwọn ẹ̀dẹ́ ènìyàn díẹ̀ tó bá wù ló lè fi mọ̀ wá ìdá fi mọ̀ ń bẹ̀ ni pé mà pé ìdá Madina ọ̀mọ́ká ọ̀jẹ̀dà ibẹ̀ ni náà yóò ti ṣùgbọ́n gangan ọ̀mọ̀ náà lànà bìtì wù jáde pé iná kan yóò sẹ́ ní ilẹ̀ hijaz. min arubil hijaz. tí náà bá wá ṣẹ́ tán níbo ni ìmọ̀lẹ̀ rẹ̀ ó dé tòbí. tòbí o àná kọ́lì ìbèlè bí bó sọ̀rọ̀. ó ní ìmọ̀lẹ̀ ọwọ́jà nánà àti ìmọ̀lẹ̀ tí ó tara nánà jáde tí bá ń jó báyìí. ìmọ̀lẹ̀ rẹ̀ yóò dé ìlú kan tá ń pè ní bùsọ̀rọ̀ yóò dé ìlú kan tí wọ́n ń pè ní bùsọ̀rọ̀ tí wọ́n ń pè ní bùsọ̀rọ̀ a máa gbọ́ bó ṣe jìnà tó ẹ̀rì a máa gbọ́ búṣọ̀rọ̀ búṣọ̀rọ̀ ilẹ̀ eréa ṣáàmù lọ́wà ǹjẹ́ ń pè ní ṣáàmù àwọn kọ́ńtì bíi mẹ́rin ní nísìn ṣáàmù Palestine wà nù ṣáàmù Israeli wà nù ṣáàmù Jordan wà nù ṣáàmù Syria wà nù ṣáàmù páàtì kan nù Egypt náà wà nù ṣáàmù àwọn ìlú tí wọ́n sábà ń pè ní ṣàmù ẹ wá wo bíbẹ̀ yẹn ṣe jìnnà tó sí Madina ó lé ní two thousand kilometers. wọ́n wá ní tí náà bá ṣẹ́ báyìí ìmọ̀lẹ̀ rẹ̀ jíjó rẹ̀ àwọn tó wà ní ṣàmù wọ́n sì máa rí látọ̀dọ̀ wọn ìmọ̀lẹ̀ rẹ̀ ó débẹ̀ ẹ̀yìn pé àwọn ò ní rí ooru ṣùgbọ́n wọ́n ó rí pé irú náà wò nìyí ìyẹn fi yára pé iná náà ṣe kíni ọkọ̀ jà bẹ́ẹ̀. ẹnu tánà bí sọ fún wa nìyẹn o sallallahu alaihi wa sallam. àwa wá gbàgbọ́ gẹ́gẹ́ bí gbogbo àwọn tó síwájú wa náà ṣe gbàgbọ́ radiyallahu ta'ala anhu. kọ̀ wá ṣẹlẹ̀ àyàfi lẹ́yìn àìmọye ọdún ta lọ́pàá tán rẹ̀ fún wa Imam Nawawi sọ fún wa yìí pé kharajat fi zamanina kọ́rọ̀jà fi zamanina náàrùn bilmadina. ó ní iná kan jáde ní àkókò wa yẹn ni pé ìmáàmù náwáwí buwa náà máa jágbe náwáwí tó ní tíra tọ́gbajúmọ̀ lára àrùbárúnà náwáwí. òun náà ló ní Riyadu Salihin tíra tọ́gbajúmọ̀ yẹn tó kọ́ nìyẹn o. ó ní ìmáàmù náwáwí sọ pé torí bí ara eré àṣà àmúlò òun ó ní kharaja ti zamani nanarun iná kan jáde lákòókò wa bil madina ìlú bolo ti jáde. bil madina. ọdún wo wáyé ni. sanata arba wa khamsina wa situmiya. six hundred and fifty four. yẹn ni pé lẹ́yìn bàtà nàbí six hundred and fifty four years kó tó di pé nta nàbí sọ̀kalẹ̀ ó tó tẹ̀ sallallahu alayhi wa sallam. onígbà wáyé jáde wa kanat naran azimatan jidda iqra. وكانت نارا عظيمة جدا أني جينا تكايا فوقو من جنب المدينة الشرقي وراء الحرة أني ني أبي بجنبي حرة حرة حرة جادي أنا يا فوت نينيتي جنب المدينة إلي أنا يا فوت ني إيستي مدينة وا إبني حرة وا أدوب بتجادي tàwátàrọ̀ lè ilmu. tàwátàrọ̀ lè ilmu bí ha inda jami ahli sham. gbogbo aráàlú wa lọ́mọ wípé iná jáde ẹni pé àwa wà ní sham àwa wà ní suria a sì rí iná tó jáde ní medina àwa rí ń tiwa o òní àti rí. wàsá iril buldan. gbogbo aráàlú yòókù náà tó wà lẹ́gbẹ̀ẹ́ wa náà àwọn náà rí wọ́n rí náà náà. وأخبرني من حضرها من أهل المدينة بكنا وأخبرني من حضرها من أهل المدينة ó tún wá ń sọ fún wa yìí pé wọ́n sọ fún mi àkàbàrà ni àwọn tí wọ́n tún wà nílùú Madina ibi tí náà ti sẹ́ nígbà tá a rí tí wọ́n táwa rí nílùú tiwa wọ́n tún wá sọ fún wa yìí pé bẹ́ẹ̀ lórí wípé Madina ló ti sẹ́ o Imam Nawawi ó confirm fún wa Ibn Kathir ó gbà wá látọ̀dọ̀ Abu Shama ó sọ fún wa pé fi sanati arba'in wa khamsin. wà á ti tèmíà fi yawmil jumu'a khamis jumu'a. oúnjẹ ẹ fẹ́ sọ ọjọ́ tó ṣẹlẹ̀ gan fún wa yìí ó ní yawmil jumu'a ọjọ́ jimá ní ọjọ́ karùn-ún oṣù Jumadal Akhira oṣù karùn-ún yẹnni ọjọ́ karùn-ún oṣù kẹfà ọjọ́ karùn oṣù kẹfà ọdún six hundred and fifty four naam. ظهرت نار ظهرت نار في أرض المدينة النبوية إنك سني مدينة في بعض تلك الأودية ní agbègbè ọ̀nà bí tá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé harra ni ń pè bẹ̀ lágbègbè bẹ̀ ló ti ṣe aya تسيل الصخر حتى يبقى aya تسيل الصخر ó ní ibi tí náà ti ń jó agbára ti ń jó ni pé ọmọ ń sọ àpáta àpáta ń yọ تسيل الصخر àpáta ń yọ ibi tí ń jó àwọn àpáta ńláńlá wọ́n ń yọ wọ́n ń yòrò wọ́n ń yòrò hátà. hátà yabẹ́kọ mẹ́tìlá mẹ́tìlá lè áàmì. ọwọ́ á dàbí tíná bá ti ń jó àpáta yìí àpáta ń yọ ọ ń yọ yíyọ ti ń yọ yìí ọwọ́ á ń yọ débi pé ọwọ́ á dàbí òjé àpáta wa dàbí òjé tí ń yọ tí ń jábọ́ tí ń já kélékélé báyìí tí ń jábọ́ àti máa yọ òjé. thumma yusiru kalfahmil aswad. kó wá tó di bóyá ọmọ ẹyọ nì tí náà bá jó nǹkan jogi tí náà bá jógi yóò dúdú èédú rẹ̀ yóò dúdú ni ó ní kí òkúta tó máa yọ kápátá tó máa yọ yóò dúdú ọkọ̀ọ̀kọ̀ dúdú yóò èédú wa an na wa aha bawaha kana an-nas yasiruna alayhi ila tayma ó ní ìgbà náà tíná náà bá ń jó lọ́wọ́ nígbà tíná náà ń jó lọ́wọ́ nílùú Mẹ̀dínà yẹn ń ó ní táwọn èèyàn bá fẹ́ lọ bì kan láti Mẹ̀dínà tí wọ́n lọ sí Tàyímà Tàyímà yìí ìlú kan lẹ́gbẹ̀ẹ́ Mẹ̀dínà ó tún kan bí four hundred and twenty kilometres sí Mẹ̀dínà tí wọ́n bá fẹ́ lọ ọbẹ̀ wọn ò ní ìdí iná wọ́n kàn máa lọ náà ni iná tí ń jó yìí yóò jẹ́ wọn ó rí iná dé wọ́n fi rìnrìn àjò four hundred and twenty kilometres. Allahu Akbar. ọ̀tọ̀ ni àwọn tó wà nílùú mìíràn tí wọ́n rí ìmọ̀lẹ̀ rẹ̀ ìyàtọ̀ ń o àtẹ̀ntọ́ wà ní ìlú Mẹ̀dínà tó fẹ́ travel tí wọ́n fẹ́ láàrin four hundred and twenty kilometres wọ́n máa lọ ní láì tanná kankan pẹ̀lú náà tí ń jó yìí wà á nà wà samarot ẹ ní ọjọ́ mélòó ni nánà fi jó oṣù kan yìí. Allahu akbar. ẹ ntànà bí gbé kalẹ̀ ni àpẹẹrẹ báyọ̀ parẹ́ kan ni bí sọ fún wa. alayhi wa sallam. ìtumọ̀ ni pé nínú àwọn àpẹẹrẹ ayé ti fẹ́ parẹ́ òun náà ni pé iná kan ìyẹn ní Sham ní Hijaz ó lè jáde gbogbo àwọn èèyàn sì rí ìmọ̀lẹ̀ rẹ̀ ní gbogbo ibi tí wọ́n ti rí tí iná yìí tí iná rere ni kì í fi iná rere o èmi náà lọ sí ibẹ̀ mo lọ wo ibi tí ó ti jáde ilẹ̀ ibi tó ti jáde èèyàn ò lè tọ̀ tán èèyàn ò lè tọ̀ tán ibẹ̀ ti di ilé táwọn èèyàn ti ń ra àti ń kọ́lé síbẹ̀ nísìnyí ibẹ̀ tó o bá débẹ̀ èèyàn ò rí èèyàn ò rí mí ìrírí àwọn òkúta àwọn òkúta tó jẹ́ sí pé tẹ̀pín lẹ̀ yorùbá ẹnu pé òkúta dán lára lásán wọn má gbé lókúta àṣà àbí òkúta àṣà àbí gbẹ̀ má gbé òkúta kọ òkúta tó bá dán lára eh, àwọn ìpè àwọn mi ọmọ lọmọ wípé eh, òkúta Ṣàngó ni pé Ṣàngó jù láti sámọ̀ ni àbí àrà òkúta àrà òkúta àrà wọn kò òkúta àrà ni eh, àwọn òkúta eléyìí ìṣe dídán nìkan ó ti fẹ́ bí kinní táwọn èèyàn máa fi fọ ẹsẹ̀ tẹ ìlàsẹ̀ bá mú wọn yẹn tí máa ṣe ẹ́ kìí sòkúta ni ṣùgbọ́n yóò ti dàbí yóò ní hó lára báyìí hmm. wọ́n máa fi gbo ẹsẹ̀ báyìí bẹ́ẹ̀ tí níyẹn bẹ́ẹ̀ lọ òkúta ti dà bẹ́ẹ̀ lọ ọwọ́ dúdú kọjá bẹ́ẹ̀ bí yẹn bá ń lọ bí ìgbà tí yẹn lọ kwari tí wọ́n ti fọ́ òkúta ni ẹ̀ kàn bá tó síwọ̀n ní kẹ̀kẹ́ lọ lórí ilẹ̀ ní ẹ̀ sáré àmì yóò tóbi ẹ̀ sáré pé kọ̀ moderate tó bá moderate ni á pè bóyá wọ́n máa máa ṣe ni. Ọkpọ pọ̀ kọjá àlà wọ́n ń ni wọ́n a na bẹ́ẹ̀ ibe yẹn onye agbara so tó kan nínú àwọn àpẹẹrẹ pé ayé ọ̀parí ẹ wá wò bàtú ṣẹlẹ̀ ìgbà tí wọ́n lọ yìí nǹkan bí six hundred six hundred years lẹyìn ìgbà táwọn abẹ́ kó láyé ni ẹ láàrin àwa tún nǹkan bí eight hundred àwọn ńlá àti ní nǹkan bí eight hundred years sẹ́yìn àti eléyìí ni ka mọ̀ pé iná kan nìyẹn ka a bá wá ń sọ̀rọ̀ pé iná jẹ́ àpẹẹrẹ iná yìí jẹ́ àpẹẹrẹ nínú àwọn àpẹẹrẹ páyọ̀ parẹ́ ẹ ká lọ mọ̀ wípé iná yìí ó tún yàtọ̀ sí iná mìíràn tí ń bọ̀ wá iná kan tó ń bọ̀ wá apere nla padà sọ̀rọ̀ nípa rẹ̀ nínú àwọn àpẹẹrẹ ńláńlá àpẹẹrẹ wẹrẹ lélẹ̀ iná kan bẹ tó jẹ́ sí ni wọ́n wà ṣùgbọ́n òun yàtọ̀ sí eléyìí eléyìí ń tiẹ̀ gbogbo tí náà bá ti dé báyìí ọ̀fàfà yẹn ń pe náà nínú sẹ̀ríà tó bá ti sẹ́ báyìí tọ́lọ́mọ bá ti ní ó dé báyìí magnet ni yọ́ọ́ máa fa gbogbo ẹ̀ dé ènìyàn ni yọ́ọ́ máa fa yọ́ọ́ máa wọ́ wa wáyìí yọ́ọ́ máa wọ́ àwọn èèyàn ni kọ̀ wá sẹ́ni tí ò ní wọ́ nínú àwọn tó bá ń bẹ láyé ńgbà náà yọ́ọ́ wọ́ wọn wá sọ́dọ̀ tó wọ́ wọn wá sọ́dọ̀ tán kọ̀ wá ní fi wọ́n lẹ̀ yọ́ọ́ máa gbé lọ́sàn-án pẹ̀lú wọn yọ́ọ́ máa gbé lóru pẹ̀lú wọn iná ilé yẹn ó yàtọ̀ sí èyí tá a wà nínú eléyìí ni àpẹẹrẹ ẹlẹ́kẹsàn-án ẹlẹ́kẹwàá nínú àwọn àpẹẹrẹ tá a fi mọ̀ báyé ọ̀pá rẹ sanabi mẹ́ńsàn fún wa sallallahu alaihi wasallam òun náà ni àpẹẹrẹ kékeré yìí tó kéré lójú ọlọ́run ọba tòmọ́ tóbi lọ́dọ̀ àwọn ẹ̀dá ènìyàn ara wọ̀ gbá òun náà ni alifitan alifitan òun náà ni alifitan fitina àwọn fitina fitina yìí wọ́n pè ní fìtínà ṣùgbọ́n nǹkan tí wọ́n kákò sábẹ́ rẹ̀ pọ̀ nínú àwọn kan tí wọ́n kásá bẹ́ẹ̀ rẹ̀ òun náà ni kẹsìrọ̀tò lè harọ̀ kẹsìrọ̀tò lè harọ̀ ìdàrúdàpọ̀ yọ pọ̀ lórí ilẹ̀ ayé ìdàrúdàpọ̀ yọ pọ̀ lórí ilẹ̀ ayé ogun lè má ti di o ṣùgbọ́n ìdàrúdàpọ̀ ṣẹlẹ̀ ẹlẹ́ẹ̀kejì alikọ́tù ìpakúpa ìpakúpa ṣẹlẹ̀ wọ́n máa pa àyàn bó ti wù yàn aláàgọ̀tù ìwé náà ni aláàgọ̀tù ariwo yèè ariwo lọ́tún ariwo lósì ẹlẹ́ẹ̀kẹrin anahab ká máa já nǹkan gbàmú ní nǹkan lọ́wọ́ ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀karùn asarkọ̀ olè jíjà alifawudọ́ àìsífọ̀kànbalẹ̀ àwọn èèyàn rí wà fẹ́lẹ́ ìtọ́pọ̀ dáadáa nínú ọ̀rọ̀ anábì wa muhammad sallallahu alayhi wa sallam kí ni hadith abu hurairah radiyallahu anhu tí imaamu wa muslim gbà wá sọ pé. عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال بادروا بالأعمال فتنا كقطع الليل كقطع الليل كقطع الليل المظلم بادروا بالأعمال فتنا أنا بني مفاهيم لتيهيني أما سيسيري torí pé fìtínà ti dé ìyẹn ni pé tí wọ́n bá ní kílò ogun wa báyìí fẹ́ ká máa lò kásàmà ṣiṣẹ́ rí torí pé fìtínà tó dé yìí kò jẹ́ àfọkànbalẹ̀ mọ́ anytime ni ló lè yá bí a nífọkànbalẹ̀ náà a mọ̀ pé anytime náà ló lè yá ṣùgbọ́n alábìíní tí fìtínà bá ti dé ẹ̀ máa ṣiṣẹ́ rí dáadáa ẹ kírun lákòókò ẹni tàwọ̀hì ẹ kírun lákòókò ẹ ti dáadáa ẹ ṣàánú ọmọ nìkejì ẹ má máa ṣiṣẹ́ rere falẹ̀ báàdìrú bílàmàlì fìtánà. ó ní ẹ máa ṣiṣẹ́ rí kẹ́ fi máa kojú fìtínà torí pé fìtínà náà kàpẹ́tọ̀ al-laylil muzlam. kàpẹ́tọ̀ al-laylil muzlam. wọ́n á fẹ́ túmọ̀ fìtínà náà fún wa fìtínà tí wọ́n ń wí yìí díẹ̀ nínú ẹ̀ náà fẹ́ túmọ̀ yusbihu ar-rajulu mu'mina. yusbihu ar-rajulu mu'mina. àmọ́ ẹ̀rí gba fìtínà náà bá dé àmọ́ ẹ̀rí nìyànjẹ́ ìmọ̀nùgbà tí ọba di àlà asúrù láago mẹ́rin yóò máa sọ pé yé paripa a tún máa rí nírọ̀lẹ́ yóò pè ánà mùsùlùmù. àwọn yòm sí mọ́mìnà. nígbà tí ọba bá yóò ti lẹ́yìn ọba. yàbíyàrò dínàhó wọ́n yàbíyàrò dínàhó bí àrọ̀bí. yàbíyàrò dínàhó bí àrọ̀bí mínà dúníyà. yóò máa ta ẹ̀sìn ẹ̀ yóò máa ta ẹ̀sìn ẹ̀ pẹ̀lú owó kékeré kan ní owó ayé yẹn ni pé tí wọ́n bá ní iṣẹ́ kan wà tí ọba ti fi ẹ̀sìn rẹ̀ lẹ̀ àárín fún ẹ yóò kú yẹ́s kò sí wàhálà ayé ìlàkọ̀kọ̀ sí àtúnṣe ọ̀run fìtínà nìyẹn yàbíyàrò. دينه يبيع دينه بعرض من الدنيا من الدنيا yóò máa fa ayé fẹ̀sìn lẹ̀ yóò máa torí ayé fẹ̀sìn lẹ̀ fìtínà dé nìyẹn nínú àwọn fìtínà àwọn èèyàn ni pé ẹ̀sìn ènìyàn ò ní stable mà ẹ máa rí wọ́n sọ̀kan o mi ní jẹrin àbí nǹkan wọ́n lẹ́ǹtìn ọbẹ̀ travel out ó láti náwó náwó náwó náwó kò bá bọ́ọ̀sì mo rò ti ti ó ti jàrá àdúgbò wa ń bí náà ni kì í ṣe àdúgbò yìí mọ̀ nsọ̀ kọ́ mọ́mọ́ àti kámọ́tì àmọ́ àfi mọ́ kiri ẹni pé ìlú wa ń bí náà ni ìtumọ̀ àdúgbò wa tí wọ́n sọ nìyẹn aráàlú wa ń bí náà ni wọ́n ní ó sì níyàwó kí ha ya ni á gbúrò ẹ̀ síbòrò tí wọ́n gbúrò ẹ̀ padà ó ti di kíni ó ti di ẹlẹ́sìn mìíràn kí ló fà tó fi di bẹ́ẹ̀ kò sí nǹkan kan kì í sí nǹkan kan yàbí ọ̀hún. yàbí ọ̀dínà hó yàrọ̀bí mìíràn dúnìyà. kò sí nǹkan kan bóyá wọ́n sọ fún yín pé àwọn kan sọ fún pé tó bá ti jọyìn ẹ̀sìn wa yìí sí Germany lọ fẹ́ lọ àà ò lè mọ́dún ìjẹ́ ọ lọ lónà bàbá pé yẹ kò sí wàhálà tí màá sá lọ ọ wá lọ. يبيع دينه بعرض من الدنيا بعرض من الدنيا ọ̀pọ̀lọpọ̀ ní ìbọn ó sì fún wọn àti láwọn èèyàn tí wọ́n wọ́ ọmọdé bíi wàhálà bá nínú torí ayé síbi ọmọ tá ni báàbà bímọ sí ọ̀dà àgbà àbọ̀ wà nù mọ́jẹ̀mú pé tó ọba ti bímọ ẹ bá bímọ nìkan ní ọwọ́ àlùjọ náà ẹlòmíì wọ́ ọmọdé bíi pé ó fi tẹ̀sí ẹ̀ hmm. ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣirò ọmọ yẹn bẹ́ẹ̀ ẹlòmíì wówó débi pé ó fi tẹ̀sí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ìfi lówó ẹlòmíì wákò ayé ó fi tẹ̀sí ẹ̀ wọn ìfi dẹ́kù náà ní a débẹ̀ tán wọ́n lè má gbádùn ẹ̀ mọ́. dodo ọ̀rọ̀ ẹ yẹbi bí mìíràn alábìnrin tí fìtínà bá ti dé ọmọ ènìyàn ò ní kí àmọ́ fìtínà ti dé báyìí gbogbo àná làmọ́ bẹ́ẹ̀ àwọn èèyàn ò bá lè sìn mọ́ àfihàn kọ̀ọ̀kan àánú lókun tí wọ́n bá gbowó kalẹ̀ báyìí fẹ́ lómi báyìí pé àà pé lórúkọ nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba nígbà one thousand tó bá ti wí tán owó ìjẹ́ tiẹ̀ yóò gbé ẹ̀ tí one thousand lẹ́nu one million ni màá wí fún yín tó wù sàjẹ́ tèmi yọ́ jẹ́ tiẹ̀ yóò wù torí owó يبيع دينه بعرض من الدنيا يبيع دينه بعرض من الدنيا فعن الزبير بن عدي قال فعن الزبير بن عدي قال زبير بن عدي تصطي أتينا أنس بن مالك أتينا أنس بن مالك رضي الله, رضي الله عنه قل على أنس ومالك àrọ̀bá nasu khadimu rasulillah sallallahu alayhi wa sallam ọmọ ọ̀dọ̀ anabi ni anas ó láwọn lọ bá anas wọ́n lọ gbẹ̀kọ́ wọ́n fẹ́ lọ gba ìgbàgbọ́ lọ́dọ̀ ẹ̀ wọ́n kíbù sí lọ́sọ́dọ̀ rẹ̀ wọ́n ni wọ́n kó ẹjọ́ lọ wọ́n kó ẹjọ́ lọ bá anas ọmọ máàlìkì pé kí ni wọ́n lọ kó bá. fàṣàkáwọ̀nà ilayhi ma nalqa minal hajjaj. a lọ bá wípé akíbù lọ bá wípé ọkùnrin kan tẹ́ ń pè ní hajjaj hajjáàjù olórí burúkú olórí àwọn ìjọba tá a nínú ìsìláàmù tó tó hajjáàjù kò sí. àìlè ní táyé parẹ́ hajjáàjù àwọn tí wọ́n wá bá lògbà tó jẹ́ ìjọba lé lórí tó jẹ́ gọ́fúmẹ́ǹtì lé lórí nínú wọn wáyé ni Zubair ọmọ Abij láyé àwọn tàbí kan bẹ láyé ńgbà náà wọ́n wá lọ bá. Anas ọmọ Máàlìkì pé bò láti fi ti hajjáàjì yóò bí ti ń pa dúdú ní ń pa pupa bí ti ń pa gígùn ní ń pa kúkúrú bí ti ń pa àfa ìsìláàmù ní ń pa àfa church kọ́mẹ́nìkan rí o bó bá ti wọ́bi kan báyìí ọ̀ ń pààyàn lọ ni pààyàn pààyàn ni kò wọ́ orí rárá pẹ̀jẹ̀ sọ bí tí ń mú jẹ èèyàn bí tí ẹ̀jẹ̀ èèyàn ni fi ń wẹ̀ ń olómi ń lé kínní fẹ̀jẹ̀ wẹ̀ náà ló kọ hajjáàjì wọ́n wá lọ bá Anas pé yọ Anas ọ wá gbà wá bó ni a ṣe ṣùgbọ́n gbà tó yẹ pé àwọn Anas yìí àwọn sàbí ànábì radiyallahu anhu wọ́n kéwú wọ́n sì gbàgbọ́ yé ayé látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam àwọn àfáà mi ń bẹ láyé ní ìsìn àfáà ni ó lè kéwú ṣùgbọ́n kò gbàgbọ́ yé ayé ó kéwú ó wá gbàgbọ́ yé ètò àwọn elétò kèfèrí tí kìí ṣe Islam kí wọ́n tọ́ wá wà lára rẹ̀ yẹn àwọn wa máa rò pé gbogbo tí ń sin yẹn ní ṣe kíni lọ́ba gbèsè bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn èyí tí wọ́n wá kó gbòsùbá bá wa ń tiwa wípé ẹ̀dá kò bó láti ṣe o olórí burúkú níjọba yẹn o bóun ní ká ṣe ẹni pé ọ̀pọ̀lọpọ̀ àfáà ní ìjọba ẹ dàrú nítorí òwe nìyẹn àfáà pé ẹ dàrú máa bomi tútù omi sùúrù ṣe kíni tọ́ka àwọn èèyàn yẹn ẹ búlọ́ọ̀kù ọ̀nà àmọ́ ẹ mọ́jọ ọ̀rọ̀ náà kọjá ṣèṣe àfa islam àfa islam ti bẹ́ẹ̀ wá wo anas ṣe anas náà lè sọ pé ọ̀yà ẹ kó gé ẹ kọ́pọ̀ ẹ náà lọ gbé bàn ẹ má bàa fà á wọ́n tẹ̀jẹ́ lẹ̀ ní ọlọ́ ó ṣe é ṣe kí wọ́n wìn ní hajjáàjò padà ó ṣe é ṣe kí hajjáàjò mi ṣùgbọ́n àwọn àwọn yóò kú sí àwọn mùsùlùmí kí ni anas wí anas sọ pé. ọ̀dà ìfìrò ó sọ fún wa pé isbiru. isbiru. ẹ onísùúrù ní fún wàrà kìnìún ẹ ti sùúrù. isbiru. ẹ máa ma ẹ láti ẹ máa ra fa innahu. fa innahu la ya'ti alaykum zamanu. ó ní ẹ lọ mọ̀ pé ìgbà kan ò ní wá báyìí lákòókò tẹ̀ ń lò lọ́wọ́ yìí. tẹ́ ẹ rí i pé èyí tẹ̀ ń lò yìí ọ̀dà. إلا الذي بعده إلا الذي بعده شر منه حتى تلقوا ربكم حتى تلقوا ربكم Anas bin Malik ní ẹ farabalẹ̀ ẹ lọ mọ̀ yí pé àkókò àwọn golden time àkókò tó dáa jù ẹ lọ mọ̀ pé àkókò ten ló lọ́wọ́ yìí ètí ń bẹ lẹ́yìn ẹ̀ ó wọ́ sí jùlọ o ètí ń bọ̀ lẹ́yìn ẹ̀ kò ṣeé rí tó fún èèyàn bàbá ní sùúrù tẹ́lẹ̀ tó àwọn tó bá ń bọ̀ lẹ́yìn yín kílẹ̀ expect lọ́dọ̀ wọn tí wọ́n para wọn yìí. ẹ lọ mọ̀ pé àkókò tẹ́ ń lò lọ́wọ́ yìí ó dáa ju ètí ń bọ̀ lẹ́yìn yìí lọ kí ló wá sọ sami'tuhu. sami'tuhu min nabiyyikum sallallahu alayhi wa sallam. ni mo gbọ́ lọ́dọ̀ ànábì yín tó sọ bẹ́ẹ̀ ni sallallahu wa àkókò kan àwọn yorùbá náà máa sọ pé ayé máa fọdún yín ọdún ni ọdún tá à ń lò yìí ni ní nǹkan lákòókò yìí ò lè má ètí ń bẹ ọgbọ̀n tánà bíi ìwé padà pé ètí ń bẹ lẹ́yìn àwọn máa le ju ẹ máa fọdún yín ọdún ni táyé bá ti ń parẹ́ lọ táyé ọ̀bà tí ì parẹ́ lọ lẹ́ẹ̀ máa fi ọdún dúpẹ́ fọdún fọ́dà ń jẹ́ àti ń bá bọ̀ lórílẹ̀‐èdè wa yìí ń jù lẹ́fọdún kẹyìn ọdún lẹ́fọ pé ọdún ọdún ìmọ̀ ilé wa dáa ju tètò lọ́lọ́ akàmọ́ bújọba lásán ni ẹ ẹ ìbúra yín kẹ ayé ń parẹ́ lọ sóyè ìjọba náà mọ́ sóyè gọ́fúmẹ́ntì náà mọ́ ọlọ́run fún wa ní àpẹẹrẹ báyé ń lọ nìyẹn bí èèyàn fẹ́ ṣe ń bọ́ lọ́nba ni mo ṣe tán pé n tí mo fẹ́ ṣe nìyí kárí ṣe nígbà wọn ká bọ́ bẹ́ẹ̀ inú wa ń dùn pé èèyàn rí èèyàn rí èèyàn rí èèyàn rí ẹ̀yìn ayé ń parẹ́ lọ ẹ ẹ̀ lè rọ́dún kan bí èèyàn burú bá ti wà ń bẹ̀ lákòókò yìí lákòókò dá wà yìí tẹ́ni rí bá dé lẹ́yìn ẹ̀ ẹ máa rò pé èèyàn burú yẹn rí ṣe ni kò rí tí o ẹni tí ń bẹ lẹ́yìn ẹ̀ àkókò tiẹ̀ gbọ́dọ̀ wọ́ọ̀sì ju tẹ́ńtọ́ ṣáájú ẹ̀ lọ ni bọ́lọ̀ ti sáyé nìyẹn naam abdullahi ibn amur tún gbé wá pé radiyallahu anhuma qala radiyallahu anhuma qala kunna ma'a rasulillahi sallallahu alayhi wa sallam kunna ma'a rasulillahi sallallahu alayhi wa sallam ọlọ́wà pẹ̀lú òjijì ọlọ́wọ́ ọba nínú ìrìn àjò kan fọ́nà sáyẹn náà máa ń ṣe la fanazalna manzila. àwa sọ̀kalẹ̀ síbi kan alọ́jì síbi kan faqala lana. faqala rasulullahi sallallahu alayhi wa sallam. ó ní òjijì ọlọ́run wá sọ fún wa wípé innahu lam yakun nabiyyun qabli. innahu lam yakun nabiyyun qabli. anábì kan kan ṣáájú mi rí illa. illa kana haqqan alayhi an yadulla ummatahu ala khayri ma yu'allimuhu. ala khayri ma ya'lamuhu lahum. lahum ó ní anábì kan ṣáájú mi rí àfi sí wípé kó ibi tó wà fáwọn ìjọ rẹ̀. ala ma ya'lamuhu lahum. kò sì rí aburú kankan anábì kan kan ṣáájú mi anábì kan mi rí wá rí aburú kankan anábì kan kan ṣáájú mi rí kankan àyàfi kó sọ fáwọn ìjọ rẹ̀ pé ẹ àbí kó sọ fáwọn ìjọ rẹ̀ pé aburú lélẹ́ ẹ̀sà fún un. wa inna ummatakum hadihi. ibi àwa fẹ́ lọ nìyí anabi ni wa inna ummatakum hadihi ẹ lọ́ọ́ mọ̀ pé ìjọ yín ìjọ mi ẹ̀yin ìjọ mi yìí etí yín mélòó jọ́yìn láàfíàtúhá fi awwaliha àlàáfíà tẹ́yìn ìjọ mi tẹ́ lò yìí àti kèfèrí yín àti mùsùlùmí yín tánàbí ń bá wí nìyẹn kì í sọ̀rọ̀ àwa mùsùlùmí nìkan lélẹ́yìí tí gbogbo ẹni tí ń bẹ lórí ilẹ̀ lákòókò tá a wà yìí ìjọ ànábì ni wọn tùmọ̀ ìjọ ànábì wa sallallahu alaihi wa sallam ìran méjì ni ìjọ rẹ̀ tó gba tiẹ̀ tó tẹ̀lé ìjọ rẹ̀ tó fọn mú tó lòun ò ṣe gẹ́gẹ́ bí ìjọba náà ti wà náà ìlú kan la wà ní ìsìn Òṣogbo la wà ọba ń bẹ ń bẹ àbí oṣù bẹ abẹ́rẹ́ la abẹ́rẹ́ ká tí gbogbo alágbá tiẹ̀ gbogbo akágbá tiẹ̀ ẹni tó gba tiẹ̀ àtàwọn tí ò gba tiẹ̀ èyí tí ò gba tiẹ̀ wọ́n fi ọkọ̀ ìdí ẹ̀ náà ni tí bá ń sọ̀rọ̀ mí gbà mí yọ̀ọ́ máa kó wọn sínú ìwé ìlélẹ́ yìí anábì ní wa inna ummatakum hadhihi ìjọ yín yìí qad وسيصيب آخرها بلاء جعل عافيتها في أولها جعل عافيتها في ẹ lọ mọ̀ pé àlàáfíà tó pé tó pé yìí tí ò lábùlà tẹ́ ẹ bá fẹ́ wá àwọn tó ṣáájú yín àwọn ẹni wọ́n máa jẹ̀gbádùn ẹ o àwọn tó bá kán inú yín òróǹro bẹ̀ ní kíni <laughs> náà ni wọ́n jẹ o yẹn ni pé bá a bá ṣe ń pẹ́ sí bẹ́ẹ̀ la yóò ṣe máa bàjẹ́ sí bá a bá ṣe ń pẹ́ sí bẹ́ẹ̀ ni fìtínà ó ṣe máa pọ̀ tó bá a bá ṣe ń pẹ́ sí bẹ́ẹ̀ ni òsín ní sífọ̀kànbalẹ̀ mọ́tò ìtànàbí sọ fún àníyàn sallallahu alaihi wasallam ó rí bẹ́ẹ̀ àbí ó rí bẹ́ẹ̀ jama ó rí bẹ́ẹ̀. وسيصيب آخرها, آخرها بلاء وأمور تنكرونها arábìnrin ẹ lọ mọ̀ pé ẹ̀yin tẹ́ ẹ bá kẹ́hìndé nínú ẹ̀yin ìjọ mi ẹ àwọn nǹkan tó jẹ́ sí pé ẹ rírí àwọn àdánwò tẹ́ ẹ gbóòórùn ẹ rí àwọn fìtínà tẹ́ ẹ tiẹ̀ gbọ́ pé wọ́n tiẹ̀ sọ̀rọ̀ ẹ rí láyé yọ bàyìn o wàtàjí òfitanu. wàtàjí òfitanu. àwọn fitina wa máa rí lura wọn. fọyọrọ kíkó bá dùn ha bá dọ̀. fọyọrọ kíkó bá dùn ha bá dọ̀. àwọn fitina náà máa gorí ara wọn. tí kan bá ti wá dé tó gorí kan nílágbára tí mi dé tó nílágbára tí mi tó dé ń lágbára yóò jẹ́ kẹ́ gbàgbé ta lákọ̀ọ́kọ́. ẹ dákun wọn náà yẹ wò ah tí ẹ wo fitina á jẹ́ àmúlẹ̀ àwùjọ wa yìí Ah, ah. nígbà a ará ráìsì ní seven thousand naira tani òkì bò sínú wa ìdí ó ti wá wọ́n tó báyìí náà nísìnyí kọ́ fourteen thousand naira seventeen thousand naira ní ẹ ṣeun seventeen thousand naira ní ó ti jẹ́ àgbàgbé fìtínà ti seven thousand àwọn náà láti ra seven thousand àbáwọn náà kọ́ àti gbàgbé ẹ̀ anabi sọ pé fayọrọ kíkù báàdù ha báàdù. fayọrọ kíkù báàdù ha báàdù. títí náà bá dé tó ń gorí ara wọn nílá ọjà máa gbàgbé kékeré èyí táwọn wí yìí táwọn pín seventeen yìí táwọn fi yọ pẹ́ẹ́rà twenty five padà àbẹ́lọ́n rẹ ni ṣùgbọ́n fìtínà ti dé fayọrọ kíkù báàdù. fayọrọ kíkù báàdù ha báàdù. ṣé fìtínà ọ̀sán mu ọkú lójú ẹ̀sìn táwọn àdúgbò ẹ̀fọ́ lọ́n tiẹ̀ ẹ̀sìn ló kù wẹ́ jama kò sígbà tó kankan mọ́ gbogbo mùdùmùdù ayé ṣe kíni ó ti lọ ẹ̀sìn nìkan ni mùdùmùdù yẹn wà bó bá ṣe sìn tó bẹ́ẹ̀ ló ti gbádùn ẹ̀ tó onífàyọ̀rọ̀ kíkó bá a dùn ha bá a dọ̀ kíkó bá a dùn ha bá a dọ̀ wàtàjí olùfitinatu wàtàjí olùfitinatu fitina mi o tún máa dé fáyà kó lórí mọ́mìnú hàdí màhàlákàtì máa sọ yìí pé fitina yìí gan mo rò pé òun lábàá lọ o bẹ́ẹ̀ ló mi bá ń sọ ní ìṣòro pé a. Ah, bóyá àkókò yìí ọlọ́run mọ́jọ jẹ́ pé ìgbà yìí gbogbo ara nàìjíríà ṣe kíni láàkù fún ebi ẹ̀mí mi bẹ́ẹ̀ pé kíní ilé wọ̀ ẹ̀rí múmìnì náà máa sọ wípé háàrìhì màhálákà tí tí múmìnì bá fi ń sọ wípé ọ̀dàbẹ̀ ni pé tí kìí ṣe ayé buhari làbà lọ báyìí bó wá ní bó ní kèfèrè ó ṣe múmìnì tó mọ̀ pọ̀ lọ́nà ní máa fún yàn ìfìtínà bá dé yí máa yòrò gbàgbọ́ nítorí ọ̀yọ́ jáde lẹ́nu mọ́mí ni yóò ti kíni yóò jáde kò kù ara fa àtọ́jẹ́ ni ọlọ́ngbà míì nígbà tí fìtínà bá gba làákà yìí ó dé mímọ ẹ̀ mọ́lẹ̀ ó dé lábọ́ tí fìtínà bá dé yìí má dé gbàgbọ́ mọ́lẹ̀ ńgbà míì kódà yìí má dé mímọ mọ́lẹ̀ òní rántí àyà kankan mọ́ òní rántí àdéhìí kankan mọ́ ńgbà náà ọkàn sọ̀sọ́ kó sọ jáde tán ni wọ́n àti àmọ́ ọ̀rọ̀ létí pé àá ṣé ìgbàgbé ọ̀rọ̀ ọlọ́ọ̀ni tẹ ìgbàgbé ọ̀rọ̀ ànábì yá subhanallah ìtúnà nìyẹn tò nípa báyìí wàlítà àti mani yàtọ̀. sọ́mà tàǹkàṣẹ́fò fàyàkọ́ọ̀lù mọ́mìn hádìhì hádìhì. nínú àwọn fìtínà tá a fi mọ̀ torí bí bàbá ń sọ̀rọ̀ pé ànábì sọ pé fìtínà àpẹẹrẹ pé ayé ọ̀parẹ́ yìí ẹ jẹ́ ká nínú àwọn fìtínà tá a rí rí tẹ́lẹ̀ títí ń ṣẹlẹ̀ láwùjọ báyìí tó ti wá di ti ọkọ ọmọ ni òun náà ni kí bàbá kọ́ máa bá ọmọ ẹ̀ sùn wọn ò mọ̀ láyé ìgbà tí ò sẹ́sìn gan wọn ò ṣe kí ni wọn ò mọ̀ bàbá ń bọ́ ọmọ ẹ̀ sùn bẹ́yìn ọ̀bá gbọ́ àwa gbọ́ a sì mọ̀ a oríṣiríṣi kéèsì là gbà ìtọ́mọbìnrin kan wà á rojọ́ pé ẹ dákun bóun ni òun ti gbára àwọn lẹ̀ lọ́dọ̀ bàbá òun nítorí bóun nìkan lòun ọgbà fún àwọn ọmọbìnrin tó bí kò jẹ́ wọn gbádùn ah. báwo lòun sì yẹn ni pé gbogbo àwọn ẹ̀gbọ́n àwọn àbúrò rẹ̀ àá ní máa ń ṣiṣẹ́ lára wọn lọ ni fìtínà ni ẹ̀rí fìtínà yìí ìkan nìyẹn à ń rí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé akàngbọ́ lágbọ̀gbọ́n tínú nínú ìsinyìí àmọ́ pé lọ́dá yìí mẹ́jọ yà ọlẹ́ni tó bá gbọ́ ọ màpá ayé ti tánu ayé ń tán lọ nìyẹn ló jẹ́ nsọ́fà ń bẹ̀rẹ̀ yìí pé lẹ́kṣọ̀ yìí tá a bá gbọ́ yìí yóò jogun fún wa oníjà máa yanu lẹ́ẹ̀mẹ́wàá pé ha níbi òkìlẹ̀ eléyìí mọ́ òkìlẹ̀ òkìlẹ̀ eléyìí má gbàgbé ayé ń ṣe kíni ayé ń lọ sópin ó náà ní wípé àwọn ọmọ eighty years àwọn bàbá eighty years wọ́n bọ́ ọmọ ọdún mẹ́jọ sùn àbẹ́rẹ́ máa gbọ́ yẹn náà bàbá eighty years fọlọ iye ọmọbìnrin ọmọ ọdún mẹ́jọ bó bá jẹ́ sí pé wọ́n bá ń parọ́ ni kò ní máa repeat ara ẹ̀ báwọn oríṣiríṣi news là ń gbọ́ wọ́n dẹ̀ tó ń mú yóò tó máa jẹ́wọ́ pé bẹ́ẹ̀ ni àwọn ọ̀hún ẹ̀kan náà ló ń ṣe subhanallah bàbá yìí ti yẹ kèéso náà fìtínà ti dáyé kí ni wà lọ́bẹ̀ ẹ̀hàn kí ni wà kánikó wú dábẹ́ kánikó ní oògùn owó ní òbí ṣe níìsì ewu kí ni ọmọ yìí ti yà tó fẹ́ fowó ṣe kí ló tó fẹ́ fowó ṣe mọ́ jàmọ́ fìtínà ló dé jàmọ́ tó bá yẹ pé ti ìgbádùn ni ìgbádùn wọn ni ó rí mbẹ́ náà ẹ̀wọ̀n nǹkan ara ẹnu ìtìnà ayé mu yàn ó di méjì ẹlẹ́ẹ̀kẹta olè owó lamọ̀tẹ́lẹ̀ olè owó tó nǹkan mọ́ báyìí olè ẹ̀mí ló kù báyìí àbí wọ́n ń fọ́lé ṣùgbọ́n kò tó nǹkan mọ́ láyé ìgbà kan ẹ lè rìn ládùúgbò òru àdúgbò tá a wà yìí láàrin ọ̀sẹ̀ kan ká má pè wọ́n já sọ mi ká o wọ́n jí kínní kankan àgbọ̀ mọ́ èèyàn náà ń jí gbé báyìí táyé ọ̀parẹ́ sẹ́fìtì náà dà yìí ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni wípé ibi tí wọ́n ti pa màálù láàmà tó pọ̀ dáadáa ní ìsìn ibi tí wọ́n ti ń pa àyàn ó ti wà dáadáa ibi tí wọ́n ti ń dú àwọn èèyàn lọ ebi ẹmu kan ló tó gboyè náà bó ti wà ká sókà ń bàdàn bó ti wà káàkiri nìyẹn ó tún ń bẹ ọlọ́run lọ́mọ iye tí ń bẹ báyìí ṣùgbọ́n tí wọn ò tí ì mọ̀ èèyàn màálù láàmà tí wọ́n pa àtẹran ibi tí wọ́n ti ń pa èèyàn wà nàám bákan náà ṣọ́ọ̀pù tí wọ́n ti ń tẹran láàmà ẹran jíjẹ ní ìsìn ibi tẹ́tí ń tẹ́rin èèyàn wà láì sọ́ọ̀pù yóò mọ̀ ta nǹkan mí mọ́ o ṣùgbọ́n àwọn tí wọ́n rà ti mọ̀ pé sọ́ọ̀pù ẹ̀yìn yóò tún wá máa bí ọ léèrè pé ṣé tóṣù kan lọ fẹ́ rà àbí tọ́sẹ̀ kan subhanallah ẹrin èèyàn tóṣù kan lọ fẹ́ rà àbí tọ́sẹ̀ kan yóò tún bí ọ léèrè pé ṣètò obìnrin ni àbí tọkùnrin la ilaha illallah yóò tún bí ọ léèrè pé ṣètò ọmọdé ni àbí tàgbà wọ́n tún ní ti àwọn àkàndé èèyàn la ilaha illallah wípé ṣé ẹran abuké lọ fẹ́ràn ni abẹ́rin èèyàn tó jẹ́ nọ́wá èèyàn la ilaha illallah tútù wọ́n ń ta fún ènìyàn wọ́n ń ta ẹ̀dọ̀ ènìyàn wọ́n ń ta ojú ènìyàn ní tútù bẹ́ẹ̀ ṣe ń ta ni táwọn náà wáyé fìtínà ayé ló dé bẹ́ẹ̀ náà ni àìsàn tó nǹkan tẹ́lẹ̀ àìsàn ti gbalẹ̀ báyìí afárá fìtínà náà bẹ́ẹ̀ náà ni ìyá ìyá obìnrin kó gbóyà kó sì pa ọmọ ẹ̀ mi sọ pé bàbá o sẹ́mọ̀ pé tá a bá ní bàbá pé bàbá dájú ṣùgbọ́n ìyá tó lóyún àà tó bí ó sì mọ ọmọ ẹ̀ ó sì pa ó ti ṣẹlẹ̀ láyé ayé àwọn fìtínà ní sànàbí kì í fún wa sallallahu alaihi wasallam mọ́kálí fún wa lẹ́gẹ́ bí àpẹẹrẹ tá a bá ń gbọ́ mọ́ wulẹ̀ káyà ara rẹ sókè mọ́dà mọ́jẹ̀ kí apatẹ́ńsán mú ẹ gbà pé kí lọ́sẹ̀lẹ̀ fìtínà ayé ah. nìyẹn ni pé àpẹẹrẹ tẹ́sí mọ̀ pé ayé ń lọ sí òpin ló jẹ́ sí pé téèyàn bá ní gbàgbọ́ tó bá gbàgbọ́ yá àwọn nǹkan àwọn ìgbógun táwọn èèyàn máa káwọ́ lérí báyìí ó ní káwọ́ lérí ní tiẹ̀ ọkàn wọ́n pé ah! sadaqa ar-rasulu sallallahu alaihi wasallam ànábì ọlọ́run mọ̀ sódodo o náà eléyìí ni àpẹẹrẹ nínú àwọn àpẹẹrẹ tá a fi mọ̀ àgbáyọ̀ parẹ́ tí í ṣe ẹlẹ́ẹ̀kẹwàá ẹlẹ́kọ̀ọ́kànlá nínú àwọn àpẹẹrẹ wẹ́rẹ́ òun náà ni khuruju dajjalin alikazabin adiyahu nubuwati nahwu salasina dajjala kàkí ń gbọ́. khuruju dajjalin alikazabin adiyahu nubuwa nahwu salasina dajjala. ee nínú àwọn àpẹẹrẹ tá a fi mọ̀ àgbáyé ń sópin. O náà ni pé àwọn kan jáde wọ́n fẹ́ tó tẹ́tì ṣùgbọ́n kì í ṣe ẹ̀kan náà ni wọ́n máa jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan síra wọn ni wọ́n máa jáde wọ́n lè máa jáde láàrin ọdún kọ̀ọ̀kan síra wọn wọ́n lè lera wọn bá wọ́n sì lè má lera wọn bá àwọn tí wọ́n jáde yìí kí ni wọ́n pera wọn wọ́n pe ànábì ọlọ́run làwọn wọ́n pe kí ni ànábì ọlọ́run làwọn nínú àpẹẹrẹ wọ́n pe àwa náà ànábì ni wa àwa náà ọlọ́run ti bá wa sọ̀rọ̀ àwa náà jùbìrìlù ní bá wa náà sọ̀rọ̀ kódà ẹlòmíràn sọ pé tẹ̀ra kùránì tó náà ni anabi wa sàlàyé fún wa sallallahu alayhi wa sallam nínú àwọn nǹkan tẹ́sí màpá yẹ ó parẹ́ ayé tẹ́ ń parẹ́ lọ ni pé àwọn kan pèrè àwọn alánàbí ọlọ́run ọba o wọ́n sì tó tẹ́tì wọ́n fẹ́ pé tẹ́tì ẹja kàdí ẹ bẹ́ẹ̀ kàkà méje fún wa ń bẹ̀ ẹja kọ́kọ́ hadith ẹ̀ẹ́dì tó fi nílẹ̀ fún wa yí pé yóò rí bẹ́ẹ̀. خطب رسول الله صلى الله عليه وسلم يوما òjíṣẹ́ ọlọ́run ọba ṣe kútúbà lọ́jọ́ kan. faqal àwa sọ fún wọn pé. innahu wallah. mọ́kọ́ ọlọ́run ọba búra fún yín o. la taqumu sa'a. ayé ò lè parẹ́. hatta yakhruja thalathuna kadhaba. títí tí ó fi jẹ́ sí pé àwọn ọgbọ̀n ọgbọ̀n òpùrọ́ tí ó pèrè lánàá bí tí wọ́n fi jáde sáyé pé ànábì ọlọ́run làwọn. àkírùhùmùl àwárùl kàdá. ẹni tí ó jáde kẹ́yìn wọn òun náà ni masihu dajjal O ni ó pèrè lánàá bí ọlọ́run kẹ́yìn kódà tó bá tún yá yọ pèrè ní ọlọ́run masihu dajjal nínú àwọn àpẹẹrẹ fáyọ parẹ́ lópin nìyẹn ló fi jẹ́ sí pé òun lòpin àwọn eléyìí ìtìnà àmì wẹ́ẹ́rẹ́ yìí àmì wẹrẹ lọ́jẹ́ ṣùgbọ́n àmì wẹrẹ tọ́jẹ́ yìí òpin wọn yìí títí òpin wọn yìí ó ní ìkan nínú àwọn àmì ńlá táàfin àpàdé fẹ́ pàdé táà ń pè ní màkìyà dajjal oní ọ̀jáde kan yóò pè é pé ànábì ọlọ́run lòun lẹ́yìn ìgbà náà yóò pè é ní ọlọ́run ọba naam àwọn tó wá pèrè àwọn ànábì ọlọ́run látàrí ànábì ló ti tẹ̀lẹ̀ sallallahu alaihi wasallam ètò ìsìn ó ti tẹ̀lẹ̀ láti ojú ànábì ojú àyànà ẹni àkọ́kọ́ ẹgbọ́n tẹ al-aswadu al-anasi. al-aswadu al-anasi. níbo ni ìlú ẹ̀ yamani buwa náà ma yamani yamani tó sí asia ń bẹ̀rẹ̀ náà lọ́wọ́ nù asia náà lọ́wọ́ yamani ní tí kápítà rẹ̀ ń jẹ́ sọ̀nìá ìlú bẹ̀ tó ti jáde nìyẹn yamani sí sí Medina one thousand kìnnìkan wíwá bíi two thousand kilometres náà ni náà ni ń bẹ láàrin wọn àti al-Aswad al-Anazi torúkọ rẹ̀ ń jẹ́ yìí ó jáde nílùú Yamani kí ló wá pè rẹ̀ ó ti tẹ̀lé ànábì tẹ́lẹ̀ sallallahu alayhi wa sallam ṣùgbọ́n kí ló tẹ̀lẹ̀ sí haythu kanat. kanat riddatuhu awwala ridda fil islam. òun lè ní àkọ́kọ́ tó kọ́ pè rẹ̀ lánàbì ọlọ́run ọba. ala ahdi rasulillah sallallahu alayhi wa sallam. wa qad taharrak. taharraka bima ma'ahu. taharraka bima ma'ahu wàsáwòlà alájẹmí àjá ìlú yamani. ó kó àwọn ọmọ ogun ẹjọ́ ó wá gbéra ó wá kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ilẹ̀ yamani náà nígbà ó gba sọ̀nì àtàn ó bọ́ sí hadramaut ó bọ́ sí àwọn ìlú tó wà lábẹ́ ó sí àwọn ìlú tó wà lábẹ́ wọn ó bẹ̀rẹ̀ sí gbà ní túláàsì nígbà gba àwọn ìlú yẹn tán. وبعد أن علم رسول الله صلى الله عليه وسلم ó ti wá jẹ gàba lé àwọn ará abẹ lórí ní túláàsì pé ànábì ọlọ́run agídí ni o ló fi jẹ́ o. وبعد أن علم رسول الله صلى الله عليه وسلم ما كان النبي ما في أوسن توسي أوسن نبين لوسن بعث بعث برسالة إلى المسلمين هناك يحثهم فيها أوانا سام المسلمين تستكوني لو يمن يحثهم فيها على الوقوف في وجهه ومقاتلته أوان صفون يبي ألوفيت يو أبو لك بفهم تريبي يوسن يوسن يديرونا ألوان وين أها fastajabu li dhalik. wọ́n ti gbà fún wọ́n gbọ́ ọ̀rọ̀ ànábì sọ́lá wa. waqataluhu fi manzilihi. wọ́n bá lọ bá al-aswad al-anasi wọ́n ti múra láti bá a jà wọ́n sì rí pa sínú ilé rẹ̀. bi mu'awanati zawjati. báwo wá ní ṣe rí anasi yẹn al-aswad yẹn báwo ní a ṣe rí pa ìyàwó ẹ̀ ló ràn lọ́wọ́ ìyàwó ẹni tó péré lánàbí ọlọ́run ló ràn lọ́wọ́ pásítọ̀rán. ọpẹ́ obìnrin yẹn lágídí ni kìí ṣe ìyàwó tiẹ̀ báwo ló ṣe fẹ́ kùnrin obìnrin yẹn ó pa ọkọ ẹ̀. báàdà àǹkọ́tà làzáwójà. ọmọ máa pa ọkọ ẹ̀ ó rí i pé ìyàwó yẹn rẹwà púpọ̀ ó wá rí i pé kò lè ṣe é fẹ́ àbí kún ọ̀kọ́kọ́ pa ọkọ ẹ̀ náà ó pa ọkọ ẹ̀ yẹ́n sáà nàbí ọlọ́run àmọ́ ẹ̀ ṣe báyìí tó ti ṣe ọlọ́run ọba ẹni ọlọ́run àmọ́ ẹ̀dánwó ilé wò ó pa òun ńgbà tí ò rí ibi tí ó lọ yọ gbà fún náà ní lábẹ́ rẹ̀ náà lọ́wọ́ ṣùgbọ́n ńgbà tó rí opportunity láti lò ó sáfù ẹ̀sìn Islam pẹ̀lú àwọn sàábì ànábì sallallahu alaihi wa naam bí wọ́n ti parí eléyìí nù oṣù mẹ́fà péré ló fi ṣe ló fi lo ayé ló fi péré lánàbì ọlọ́run tó fi jẹ́ ànábì ọlọ́run tó fi péré lánàbì ọlọ́run lọ́dọ̀ àwọn èèyàn oṣù mẹ́ta àbí mẹ́rin péré ló lò ẹni ẹlẹ́ẹ̀kejì ayé ànábì nìyẹn jáde o zamanu rasul sallallahu alaihi ẹni ẹlẹ́ẹ̀kejì ẹ rí i pé jíjáde tẹ́lẹ̀ ìwọ̀n jáde láyé ànábì ó fi yọ ayé pé àpẹẹrẹ fáyọ parẹ ti ń ṣẹlẹ̀ látàrí ànábì àní bíbí ànábì gan di ànábì ọlọ́run ọba ó jẹ́ kan náà àpẹẹrẹ tá a fi hàn wáyọ parẹ ẹlẹ́ẹ̀kejì náà àwọn tó pera wọn lánàbì ọlọ́run náà ni. Zulaihatu buna Khuwailid al-Asadi. al-Asadi ẹn aladi fi wafdin min bani asadi sana tisa. ọdún kẹsàn-án nígbà tí ọdún kẹsàn-án táwọn àbí ti dé ìlú Madina tó ti ṣe hijira tòlẹ́yà yìí àtàwọn èèyàn rẹ̀ wọ́n wá wọ́n gba ìsìláàmù lọ́dọ̀ ànábì nílùú Madina wọ́n sì padà sílùú wọn lẹ́nu tọ́jọ́ sí pé wọ́n láwọn máa ṣe ìsìláàmù nígbà tí wọ́n dé ìlú wọn tán tòlẹ́yà ó pe ìlànà bí ọlọ́wọ́n ọba. Hmm. fi hayati rasul sallallahu alayhi wa sallam. فوجه إليه ضرار بن الأزور النبي وانا كان نوع صحابي في كان لو با عاملا على بني أسد ó ní kọ́ lọ bá kọ́ lọ bá kọ́ lọ kọ́ lọ kọ́ lọ bá jà. wà á mọ̀rọ̀ hàn bilqiyam ala mọ̀nìrútàdà. ìyàwó sì nìkan lọ bá gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé wọn ò ṣe ìsìláàmù mọ̀ tí wọ́n bá tẹ̀lé tòlẹ́yà yìí tí wọ́n bá wọn jà. bàdọ́n fa amúrò tòlẹ́yà. báyìí ni ọwọ́ ti bá tòlẹ́yà yìí. wọ́n sá mú padà nígbà tí wọ́n mú padà wọ́n dọ́dọ̀ ẹ̀ wọn ò tíì mú wọ́n ti gba gbogbo agbára lọ́wọ́ ẹ̀ gbogbo àwọn èèyàn rẹ̀ ti tú kama lọ́wọ́ ṣùgbọ́n wọn ò mú wọn wá ń wò. nàám. ilà àkọ́dàhù fàdọ̀rọ̀bàhù bìsáì. fàdọ̀rọ̀bùhù bìsáì. ó kú kankan mú kan lè pa ṣùgbọ́n wọ́n ń wò bígbà tí wọ́n ti gba omi tán lẹ́yìn ẹ̀jẹ̀ ènìyàn wọ́n wá ń wò pé ẹ sáfilẹ̀ o wọn ò pa wọn àdẹ mu tó ńgbà wọn wá pa tí wọn mú yìí ظهر بين الناس فلم يصنع فيه شيئا فظهر بين الناس أن السيف لا يعمل فيه ní wọ́n bá ń pariwo káàkiri pé ah Tùlẹ́hà yẹn ìdí ànábì rẹ̀ kọjá bẹ́ẹ̀ wọ́n ti pa gbogbo èèyàn rẹ̀ tí wọ́n lè ti fẹ́ mu ṣùgbọ́n ìdà ọ̀ràn wọ́n ló ní òkìgbẹ́ lára ìyẹn tẹ́yìn bá ń sọ pé ilẹ̀ Yorùbá ẹni nǹkan táwọn kan ò ní ẹ ẹ níjú lẹ́yìn bẹ̀rẹ̀ àwọn tó ti ní ṣáájú nìyẹn tí wọ́n ti máa kó nǹkan bá ń káàkiri tẹ́lẹ̀ ká bá ní ọmọ Yorùbá mú oògùn níbo lẹ́ ti mà á níjú Yorùbá bẹ̀rẹ̀ níjú olóòdú àdé àwọn ibi kan ló náà ti rìn wá ní tó gbé wá bí ibi kan ló ṣe kí ni ló ti mú wá àwọn ìpìlẹ̀ nìyẹn mẹ́ma ní ibi tí idán parí sí Iraq ni Iraq náà ní idán parí sí gbogbo nǹkan dáhùn bí n halẹ̀ mọ́ ibẹ̀ lọ parí sí adamandi fake fake fake ẹwùjọ́ títí rìn bọ̀ láti Iraq kò tó dé bí oríire ó ti gé bọ́ tàbẹ́sẹ̀ rẹ̀ kó tó dọ̀dọ̀ tí ń rí fake lọ́pọ̀lọ́ dọ̀dọ̀ tí ń rí ẹ̀ tọ́ba dé Iraq ọba òrìjínà idán lọ́dọ̀ wọn idán tọ́jú òrìjínà kò lè dúró níwájú àlùkùránì báwo wá ní dán fíìkì tẹ̀ ń rúkì ládùú ládùú wà rẹ̀ pàápàá kó tó sọ pé alham kó tó pé alham ó ti pòórá tiẹ̀ torí pé kì sóri dínà fún rẹ̀ tó nípa báyìí wọ́n wá ń pe káàkiri wípé tòláì wípé ọmọ ní òkìgbẹ́ lára bí wọ́n ti lórí báyìí kọ̀ọ̀ràn wọ́n lẹ́sẹ̀ kọ̀ọ̀ràn wọ́n wọ́n ọ̀dẹ̀ mú o wọ́n mú ni o ní nǹkan kan jáfẹ́ sí ń gbà yẹn.

ẹnì kan ẹnì kan ní wòlíì lẹ́nu báyìí tí ń wí náà ni àwọ̀ yẹ wò náà béèrè pé kí láàfin máa mọ̀ pé wà líyù lèèyàn béèrè pé kí láàfin máa mọ̀ pé ànábì lèèyàn má sọ pé nítorí báwọn èèyàn wí bẹ́ẹ̀ wọ́n náà wí bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ yìí ni àwọn èèyàn bá tún pọ̀ lẹ́yìn ẹ̀. wàmátà nàbíyù sallallahu alayhi wa sallam wà ló máa dáadáa. ànábì wa kú láyé lákòókò yẹn sallallahu alayhi wa sallam wọn ò ìjọ ẹ ti wá ọwọ́ lọ́bọ tó ní ti gbé ànábì kú láyé ọwọ́ àríjọ tọ́pọ̀ dáadáa. wàlámà kọ́mà abubakar sidik rọ́bì ọlọ́hu àbúrò abubakar sidik mọ̀ di àlééfà padà abubakar sidik ní ntànàbì sekú mà bẹ̀rẹ̀ abubakar sidik wá sẹ́ndì àwọn èèyàn lọ sí ọ̀dọ̀ ẹ̀ pé ẹ̀rọ mu wa ẹni tó wá fi ṣe adarí àwọn tí ọlọ́mọ wa atamátàsé ẹnì ní khalid bin walid saifullah ìdá ọlọ́run ẹ̀mí kìnnìkan tànàbì fún khalid bin walid nù wíwá ọlọ́mọ wa ẹlọ́mú wá nìsín Khalid bin Walid bá lọ síbẹ̀ wọ́n bá pa pàdé ogun bá ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì. fahazama jaishu tolaiha. wọ́n wá wọ́n wá rí mú wọ́n wá ọwọ́ wá bà wọ́n débi pé tolaiha ọ wá sá. safarọ ba'daha ma'a zawjatihi ila Sham. òun àti ìyàwó ìjà wọn jọ mírí wọn sá lọ sílùú Sham láti ibi tí wọ́n ti ń jagun lọ́wọ́. tó ń mọ́ wá wọ́n bọ́ọ̀rẹ̀ tí wọ́n rí padà òun àtìyàwó ẹ̀ ó sì ṣe ìsìláàmù ẹ̀ dáadáa lẹ́yìn ìgbà náà ó wá lọ padà lọ bá àwọn ọmọ ogun mùsùlùmí pé òun náà ti dára yín o òun ò jẹ́ òun ìsá ànábì ọlọ́run ọba o èṣù ló ṣe kíni èṣù ló lòun bó ti wá kú sínú ìsìláàmù padà nù kódà ojú ogun gan ló kú sí padà ojú ogun ìsìláàmù padà ló kú sí padà eléyìí ẹ̀kọ́ wà ń bẹ̀ fún ayé pé ìbẹ̀rẹ̀ ènìyàn lámà àmọ́ kíni àmọ́ òpin ẹ̀ o ló fi jẹ́ sí pé a ní láti máa fi gáàpù lẹ̀ pé ààyè lẹ̀ fún gbogbo ẹni tó bá sọnù tí ó fi ráyè láti padà àìbá àmọ́ ó mọ̀ lè padà lọ́la mọ̀ sí tán fún tán ìwé ara bó ṣe ṣe kèfé tó náà láti fìyà jẹ tó ẹ fi àyè lẹ̀ lẹ̀ pé àìbá àmọ́ ẹ jẹ́ kọ́ ra àánú ẹ̀sìn tó bá ra àánú ẹ̀sìn bóyá ń gan ni ó darí ẹ̀ padà eléyìí padà ó ṣe Islam padà eléyìí náà àwọn tó fara lánàá bí nìyẹn ẹlẹ́ẹ̀kẹta Musailamatul Kadhab eléyìí Musailamatul Kadhab yìí tiẹ̀ ó lágbára púpọ̀ ó náà tó pe rẹ̀ lánàbí ọlọ́run náà ni tó láyé látàrí ànábì náà ni sallallahu alaihi wasallam ló náà ti pe rẹ̀ lánàbí ọlọ́run ọba ó lè jà ṣùgbọ́n òun tiẹ̀ ó kú sójú kèfèrí padà ní tálọ́pá Wahshi ibn Harb ẹni tó pa Sayyiduna Hamza njọ́ àná ní ogun Uhudi Wahshi ẹrú. E ẹrú kan nínú àwọn ẹrú mọ́kà tí ọ̀gá rẹ̀ ní ọ̀tẹ̀ láwọn ọmọ ogun mọ́kà lọ síbi ogun ní Madina ṣùgbọ́n nǹkan kan náà mọ̀ bíọ́ ẹnìkan náà ní kọ́ bá ń pa tó bá ti pẹ́ ní nǹkan o ti pa àti o ti dọmọlúwàbí nìyẹn ta ló ń dọ̀hún Hamza ní kọ́ bá ń pa tó ló ń lọ pa bàbá àwọn àtọkọ òun nínú ogun bájẹ́ ọ̀fẹ́ yàrá wọ́n wá rán lọ ó sì make pé òun rí Hamza gbà radiyallahu ta'ala an wọ́n sì nǹkan náà àwọn kátó bá ànábì nínú jẹ́jú láyé náà ní ikú Hamza radiyallahu ta'ala an sẹ́ńtọ́ wa pa Hamza yìí òun ni lọ́wọ́ padà pa Musailama mẹ́rin wàhásí ìgbà ìsìlámù padà ẹni tó pa Sayyidina Hamza ó gba ìsìlámù padà ló fi jẹ́ sí pé wọ́n àná hadith anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tó gbé kalẹ̀ yìí pé ọlọ́run máa ń rẹ́rìn sáwọ́ ẹ̀dẹ́ ènìyàn nígbà míì especially wípé mùsùlùmí méjì ọkùnrin méjì wọ́n máa jà ìkànnà wọn ó sì pa ìkejì ẹ̀bọ ìkànnà wọn yóò sì pa ìkejì mùsùlùmí àti ọkùnrin méjì náà àwọn ẹ̀dẹ́ ènìyàn wọ́n máa jà ìkànnà wọn ó sì pa ìkejì àwọn méjèèjì ó sì wà lè jẹun náà wọ́n lọ́ọ́ máa rẹ́rìn látara nǹkan yẹn. tìrìbù ńlọmọ ibi tọrọ parí olómi wọn wá di pé báwo ni ẹnìkan ó ti pa ẹnìkejì rẹ àwọn méjèèjì ọjọ́ wà lè jẹun irú ẹnì wàsíù ọpa Hamza Hamza wà lè jẹun lọ́ntì ẹ̀ wàsíù yìí ọláyé mbọ ọgbà ìsìlámù padà òun náà jẹ ti ń gbé ọba òun náà ọ̀pá ẹnì kejì ẹ̀ nígbà tó jẹ́ kèfèrí Khalid ibn Walid radiyallahu ta'ala anhu ọlọ́lọ́mọ yé mùsùlùmí dọ́pà kó tó di pé ó wá gba ìsìlámù padà yóò sì wà lè Jánnà pẹ̀lú ẹ̀rí torí pé náà àwọn sàbí ànábì lọ́wọ́ radiyallahu ta'ala anhu tò nípa báyìí ẹni ẹlẹ́ẹ̀kẹta ni ẹni ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni obìnrin lòun tiẹ̀ Sajjah bintul àwọn obìnrin àwọn obìnrin bí ọkùnrin gan òpin àwọn alánàbí ọlọ́run fún wa ni obìnrin bí obìnrin eléyìí Sajjah bint al-Hari òun náà kúrẹ̀ alánàbí ọlọ́run ọba ṣùgbọ́n ọ̀padà ọ̀padà wàá gba ìsìláàmù padà kò sì kò sójú ọ̀nà ẹ̀bọ̀ padà ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni Mukhtar ibn Abi Ubayd as-Saqafi òun náà kúrẹ̀ alánàbí ọlọ́run ọba ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni Harith bin Sa'id al òun náà kúrẹ̀ alánàbí ọlọ́run ọba náà ṣùgbọ́n eléyìí Harith ibn Sa'id al-Kadhdhab yìí tiẹ̀ pọ̀ ọ fà á díẹ̀ àwọn ìjọba ìsìláàmù tí ti bẹ́ńgbà náà wọ́n fún láyè wọ́n fún lọ́pọ̀túnìtì tí wọ́n kò lò ká ọ̀rọ̀ rẹ̀. الحارث بن سعيد الكذاب الذي أظهر التعبد والتنسك في دمشق ثم زعم أنه نبي ولما díẹ̀ díẹ̀ ní ẹ máa ta sí àgẹ̀rẹ̀ yẹn kò ní sáré pẹ̀lú ànábì lẹ́ẹ̀kan náà yóò gòkè yẹn step by step fún ọba di pé mugun làwọn tó ń bá gbé ọkọ̀ pé ẹ̀ ní mukadam ana mukadam yóò di àléégbà tẹ́ǹpẹ̀ lálẹ́fà fún ọba yóò di sheikh fún ọba yóò pè kótóbù fún ọba yóò pè wòlíì ní mí lẹ́yìn wòlíì báyìí torí pé gbogbo tó ń wí yẹn ni ó ń tẹ̀lé ní ń gbà lẹ́yìn wòlíì báyìí tó wù ní pé ànànàbí ànàbí ọlọ́run ni àwọn náà gbọ́n àwọn ìsáré gòkè lẹ́ẹ̀kan náà wọ́n máa wò ó mógùn làwọn èèyàn pé ṣé ẹ bá ti gun bí eléyìí tó ti ṣe é gun ẹ tó gun ẹlẹ́ẹ̀kejì tó bá gun àwọn èèyàn láti bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan náà dópin wọn ó tù ká máa lọ́hùn onídẹ́ olóhùn wọ́n máa gun ẹ̀díẹ̀ díẹ̀ ni eléyìí ó kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú pé ṣé ha lòun à ń ṣe ó ní lòun ń bọ̀ ya ọwọ́ àpẹẹrẹ lánàá pípé rẹ alakọbarọ wa sọlá ilé alikọlẹ fati abdulmalik bin marwa. mo wá gbọ́ yí pé ọmọ yìí pé pípé àwọn tó ń pè àwọn lánàbì yìí kò lè yíjì láti leap fóun torí pé àwọn ìjọba islam wọ́n gbógun tì ìyẹn ló fi jásí pé lákòókò tá a wà yìí tí agbára bá wà gbogbo ẹnikẹ́ni tó bá pè àwọn àbí ọlọ́run àá bá jà ní kó dẹ̀ ń bá pè àwọn wòlíì ìgbà tí ń kéde báyé pé wò ó nílé mi mú kó lọ gbé sẹ́wọ̀n kó kú sínú túbú ẹnikẹ́ni gbọ́dọ̀ ń wòlíì ọlọ́run tí bá ti ń wí síta pé wòlíì lòun irọ́ ni kò ṣe wòlíì ọlọ́run wòlíì ìbò òun pè é ń wàlí wọ́n náà ti ẹlẹ́sìn mí nìyẹn àwọn ẹlẹ́sìn mí yẹn àwọn ọmọ tí wọ́n wàlí yòó tí wọ́n ní wọ́n pé wòlíì kìíní kan wòlíì kìíní kan nínú Islam ọ̀wọ́lọ̀ pé à ń wọ̀lí ẹ̀ ń bá pé à ń wàlí yòó nínú àwọn mùsùlùmí ìbáǹjẹ àfa ìbáǹjẹ olùsìnlọ́hùn ìbáǹjẹ fẹ́hù kan níjọ́ tó bá ti pé ẹ̀ ń wà léyìí fáwọn èèyàn pé ẹ̀ mọ̀ pé wòlíì ní nínú ìjọ́ náà ló ti jábọ́ ìtẹ̀ni ọlọ́run ọba ẹni èso ọkàn fàwòrán jẹ ní ọlọ́run ọba ni múnú àwọn májẹ̀mú tá a fi máa wà líyìí ọlọ́run tá a fi máa pe wà líyìí èṣù lè nìyàn ó ní kí èèyàn pe rẹ̀ ń wà kọ́ máa kọ́ máa proud pẹ̀lú àwọn àjọ àwọn èèyàn pé ẹ máa pé wòlíì ní mí ni ẹ máa pé wòlíì ní mí ni níjọ́ tó bá ti wí báyìí ẹ máa pé wà líyìí ṣèyíbáwọn ni wòlíì èké ni kì í ṣe wòlíì ti ọlọ́run ọba tó nípa báyìí ọkùnrin yìí nígbà tó pe rẹ̀ lánàá bí ọlọ́run ọba tán ọ wá rí báwọn èèyàn wọ́n ti gbọ́ wọ́n ti lọ gbé bá fún gọ́fúmẹ̀ntì ó sì mọ̀ pé tí gọ́fúmẹ̀ntì bá ti ìkítáfà ọwọ́ afarapamọ́ ọwọ́ alúwa kò jáde mọ́ torí pé tí màkútó ń bá jáde wọ́n sọ wọn mú kí wọ́n bá ti ma movement yẹ wàjá ìlà nàásù hábàárọ̀ ayọ̀ wa màbí tó wà mọ̀ ń gbà náà. pàtàkì rajulun min ahli al-Basra ọkùnrin kan náà àwọn aráàlú mi ọlọ́run wá fún lágbára láti mọ ibi tó wá mọ ibi báwo ni ó ti débẹ̀. wàtàdọ́hárọ̀ láhù wàtàdọ́hárọ̀ láhù bí tasbih. ó yá pretend bí ẹni igwe a ọlọ́run ni mo gbà pé ni wọ́n ọkùnrin níbo náà báyìí gbọ́ pé ẹnìkan tún gbà pé ànábì ọlọ́run lòun sẹ́yìn pé òun náà sàrí súnmọ́ bó ti pé òun máa yé ibi tó wà báyìí ọkùnrin yẹn wá bí ẹni pé òun gbàgbọ́ pé ni mhm. sọ wípé ẹni tó ẹni tó ń lòun gbà mí gbọ́ yìí ẹ gbọ́dọ̀ tilẹ̀kùn máa wò tó bá ti dé ẹjọ́ máa wọlé torí pé ó gbà mí gbọ́ pé ànábì ọlọ́run ni mí. هذا الرجل متى أراد الدخول عليه فاتصل هذا الرجل بعبد الملك ọkùnrin tí ó wá máa sírí rẹ̀ yìí ló bá ti kọ́ńtàkì gọ́ọ̀mẹ̀ntì ni pé òun ti rí o òun náà ti máa rí rẹ̀ òun ti máa bẹ́ẹ̀ òun ti ń wọlé sọ́dọ̀ rẹ̀. وأخبره الخبر فسار معه جنودا من العجم وتم القبض عليه نعم wọ́n bá sẹ́ǹdì ọmọ ogun sọ́dọ̀ ẹ̀ náà fi wọ́n bá rí mú nígbà tí wọ́n mú tán tí wọ́n pa wọn ò pa o wọn ò pa lójú ẹsẹ̀ o ṣùgbọ́n kí ni wọ́n ti fún wọ́jí abihi ila Abdul wọ́n wá gbé wá ìjọba báyìí kóòtù ìjọba. فأمر عبد الملك رجالا من أهل الفقه والعلم نعم government wá ní ẹ má pa government ṣẹ̀rí àyè pààyàn báwọn ẹni tó bá sì sọ tàbí ọ bá sì wí àkọ́kọ́ ti dáwà fún un ẹ ṣe dáwà fún bóyá orí ẹ bóyá kọ̀ mọ́ ẹ gọ́ọ̀mẹ̀ntì ní ẹ ké sáwọn onímọ̀ wá ẹ jẹ́ kí wọ́n bá wọ́n fi ìmọ̀ yé wọ́n jẹ́ kọ́ ma mistake wọ́n jẹ́ kọ́ ma àṣìṣe rẹ̀. wọ́n ní wọ́n kọ́ ní mímọ̀ wọ́n sì kọ́ ní mímọ̀. wọ́n ṣàlàyé fún pé n tó ń wí èṣù ló mú wá bá o bí ẹni tí ń pèrè ń wòlíì náà ni èṣù ló jẹ́ ọmọ pèrè ń wòlíì. ṣèyítọ́n lọ ń bá ṣe tọ́ba ti lé ń fi gbogbo ẹnu jáde fún gbogbo ayé pé wòlíì ni ọ́ èṣù ni náà wọ́n sọ fún eléyìí náà yìí pé níbi tó ń wí báyé pa ànábì ọlọ́run ní ọ̀yìn èṣù ni èṣù ni ń lọ gbà pé èṣù ni wọ́n ti ṣàlàyé fún un hàn fàábà ọ̀tà kú ó ní wọn ọ̀gbà ó lè tó lòun alánàbì ọlọ́run lòun ẹ̀ẹ́n ọ̀dà bí a bá ti fún ọ ní omi tútù tó bá ti gbọ́ kí ló fà omi gbóná ló kù báyìí bí wọ́n ti gbé e nìyẹn pàṣọlábà wo Abdulmalik Abdulmalik ní gọ́fẹ̀ntì ní ilé yìí kú ẹ̀sìn lọ́yẹ kó kú ẹ lọ́kàn má gbélébù wọ́n ti kàn má gbélébù nìyẹn tó ibẹ̀ ló kú sí padà ibi tó ń parí tiẹ̀ sí nìyẹn òun náà ń pèrè lánàá bí ọlọ́run ọba kì í ta yá ànábìlẹ̀ lẹ́yìn o láyé àwọn tàbíyìn náà ló ń pèrè lánàá bí ọlọ́run ọba náà lákòókò tá a wá wá yìí ní nǹkan bíi tó lé nǹkan bíi one hundred years sẹ́yìn ní ọdún one thousand three hundred and twenty six tàbáwò ní ìsìn one thousand four hundred and kìíní kan àwọn four hundred and thirty kẹsàn-án ó ti lé ní one hundred years sẹ́yìn báyìí àtúnlẹ̀ nìkan tó pèrè lánàá bí ọlọ́run ọba òun náà ni Mirza Ghulam Ahmed Qadiani nílẹ̀ India olórí àwọn Amadiya; olórí àwọn ti Mirza Ghulam Ahmad olórí àwọn Ahmadiyya nìyẹn òun náà kúrẹ̀ lánàá bí ọlọ́wọ́n ọba òun náà kúrẹ̀ lánàá bí ọlọ́wọ́n ọba kọ́lẹ́rà ló pa padà wọn àtàfà onímọ̀ kan ní àjọ pé agagbága lórí ọ̀rọ̀ yìí àwọn ibíjọ́ tó ti jáde làwọn ń kó fún ìtọ́kùsọ mo wá pàdé àfáà kan tí wọ́n ń pè ní Sanaullah àfáà onímọ̀ ni inú wa máa bí àfáà yẹn púpọ̀ ní tiẹ̀ bínú bá sì ń bí ẹni ọlọ́run ó lè wí nǹkan tí ó lágbára sẹ́ni tó bá wí sí lára tí ò ní bọ́m̀bẹ̀ láéláé tó bá yẹ pé ẹni ọlọ́run ni torí pé àwọn ẹni ọlọ́run ìran méjì ni wọ́n àwọn ẹni ọlọ́run tó jẹ́ sí pé gbogbo ẹ̀tọ́ wọn tẹ́ kán bè lọ́dọ̀ ọlọ́run pé bá ń gbà lọ́dọ̀ lágbájá wọ́n lè má wòye wọ́n ní sùúrù pọ̀ ní tiwọn. àwọn ẹni ọlọ́run kan wà tó jẹ́ sí pé ẹ̀tọ́ wọn tí wọ́n lè sọ pé ọyẹ kán gbà lọ́dọ̀ ènìyàn wọ́n lè sọ fọlọ́run pé wọlọ́run bá ń gbà lọ́wọ́ ẹ̀ nísìn ọlọ́run sì dá wọn lóhùn nínú wọn ni àfa wa sànáwó láàyèwà wá jọ jókòó àti Mirza Ghulam Ahmad ní gbangba yé wọ́n jọ fìmọ̀ yé mà sànáwó láyé fìmọ̀ yé tí gbogbo ayé mà kó kúrọ̀ ni nígbà tó rí i pé ọ̀sà kókó wọn ọ̀sà gbà náà ni sànáwó láyé wọn ni tó kù ní ìsinmi pé mùbáhálà ló kù ìdáhùn mùbáhálà ni pé kásẹ́pè fúnra wa sẹ́yìn tí nǹkan tí yàrá bá ń ṣe bá dáyàn lójú èpè òní sòro sẹ́ <laughs> inú bí àfa ìdílẹ́fù yẹn àwọn àfa máa bínú débẹ̀ ńgbà mí tọ́rọ̀ bá dé lẹ́fù ẹ̀ àfáàtà náà lọ́yìn ní ìwọ Mirza Ghulam Ahmad àtẹ̀mí tó bá jẹ́ sí wípé ìwọ lọ bá wà lórí òdodo afúnra wa lọ́dún kan àìsàn kọ́lẹ́rà tó ní agbára kọ́ pẹ̀mí àti ẹ̀ tó wáyé pé ìwọ lọ bá wà lórí òdodo kọ́ ọ má kú èmi ni kò ṣe mo tó wáyé pé mi bá wà lórí òdodo kó mú ọ tààrà bí wọ́n ti tú kánjọ́ náà nù wọ́n bínú kò ń bẹ̀ ni ẹni tó wá gbà tán bí Mirza Ghulam Ahmad ṣe kú bàbá bàbá ìyàwó ẹ̀ ni àbàbà àbí bàbá àbí ọkọ kí ni a pè ń bí náà ẹni tó gba ìtàn bó ṣe kú òun náà ni. bàbá ìyàwó ẹ. Abu Zawjati. bàbá ìyàwó rẹ náà ló gbà wá fún wa bàbá ìyàwó Mirza Ghulam Ahmad náà ló gbà wá Ghulam Ahmad Mirza Ghulam Ahmad yìí kọ́lẹ́rà lọ pa padà fúnra ẹ̀ ló kù sọ jáde pé ah kọ́lẹ́rà lọ́pọ̀ àwọn wọ́n sì lo thirteen months oṣù mẹ́tàlá àtọjọ́ mẹ́wàá iná ni wọ́n lò tí ó fi kú láyé lẹ́yìn ìgbà tí wọ́n ti jọ ṣépè fúnra wọn. náà ẹni tó pèlè lánàá bíi kain tá a mọ̀ tọ́jáde sáyé òun náà ni Mirza Ghulam Ahmad tá a bá wo ní tá a kà yìí méje péré la kà tá a sì lànà bíi pè sallallahu alaihi wasallam àmì ìdílé jáde táwọn ọ̀gbọ́lọ́dọ̀ wa ń bílà. tàbí wọn ò international àwọn international nìyẹn àwọn local náà wà á ti máa rí local local ààrẹ tó pè é lọ́wọ́ ọba nílẹ̀ nàìjíríà mo wo kinní kan ọ̀rẹ́ ti bí ọdún mẹ́sàn-án méjìlá sẹ́yìn obìnrin ní lẹ́kọ̀ọ́ ọlọ́lọ́run lòun àwọn tó ń communicate wọ́n tó ń bílẹ̀ wípé sọ rẹ̀ nù fídíò báyìí wípé ọ̀dà ẹ̀yin lọ́lọ́run ndo ẹ lọ́kọ <laughs> ó ní wọn lọ́kọ wọ́n ní òun ìjẹun obìnrin sì ni tó ẹyin láyà ọpẹlẹ lọ́lọ́run ọba ó fi yá apá àwọn tó ti gbéra lánàá bí Ọlọ́run ọba wọn ò ti wà dáadáa ṣùgbọ́n yìí tá a rí làwà ó yìí ṣùgbọ́n táwọn àbí sọ fún wa ni pé táàtì ni wọ́n sallallahu alayhi wa sallam tó nípa báyìí tábà wá ń gbọ́ àpẹẹrẹ pé ìkankan jẹ́ àpẹẹrẹ fún ọjọ́ pé ayé ọpa rẹ nínú àwọn nǹkan táwọn àbí gbé kalẹ̀ fún wa a nílò láti só mọ́ nǹkan tí ń ṣẹlẹ̀ lákòókò sí ó tún lè bá tiwárà nǹkan ní dáadáa nínú nǹkan tá a lè so léyìí mọ́ oní tí mo ti tẹnu bọ̀ lẹ́ẹ̀kan yẹn wípé àwọn kan jáde tí wọ́n tó táàtì tí wọ́n pera wọn lánàbí ọlọ́run tó jẹ́ àpẹẹrẹ fáyọ́ parẹ́ bẹ́ẹ̀ náà ni lákòókò tá a wà yìí gbogbo ẹni tí bá ti ń pera ẹ̀ ní wòlíì ọlọ́run tí a bá ti tí bá ti ń jáde pé wòlíì ni mí wòlíì ni mí ìkànnì àwọn àpẹẹrẹ fáyọ́ parẹ́ lọ́wọ́ torí pé ìjẹ́wàlẹ́ yìí tẹ́ẹ̀pù lọ́jọ́ tí yàn máa eléyìí ni tá a lè fi máa fi àpẹẹrẹ lákòókò tá a wà yìí sábà ti dáhùn yẹn tẹ́ ń pẹ́ àwọn wàlíì wàlíì wàlíì wàlíì tí ń pẹ́ ẹnu gbogbo ẹnu wí káàkiri ẹ lọ́ mọ̀ pé àpẹẹrẹ naam àpẹẹrẹ ẹlẹ́ẹ̀kejìlá náà àwọn àpẹẹrẹ tá a fi mọ̀ pé ayé fẹ́ parẹ́ òun náà ni. wìládàtú lè lè xufa alùcùrọ̀ rìcá àṣà kìlìbùnìyà. naam ẹlẹ́ẹ̀kejìlá yìí òun náà ni wípé wìládàtú lè amati rọ̀bátàhà òun náà ni kí ọmọ <clears throat> kí ọmọ alo òbí ẹ̀ kí ọmọ máa lu bàbá ẹ̀ àtìyá ẹ̀ lẹ́gẹ́ bó ti yẹ kí bàbá ẹ̀ àtìyá ó lu ọmọ àpẹẹrẹ báyọ̀ parẹ́ nù ẹni gbé kò ní sí ọ̀wọ̀ mọ́ wọ́n ti yí wọ́n ti takìtì òṣùwọ̀n bàbá lẹ́yìn kọ́ máa sọ pé ìwọ ọmọ ìjókòó mẹ́yẹn ọmọ náà sọ pé bàbá ẹ ìyá ẹ lọ bá mi ra ní tí máa jẹ wá náà náà ni wiladatul amati rabbataha kí ọmọ máa lo òbí rẹ̀ ẹgẹ́ bí bàbá ti yẹ kó máa lo ọmọ ẹ̀ náà ìtumọ̀ ẹ̀ náà ni pé kí ọmọ kó má gbọ́rọ̀ sí àwọn òbí ẹ̀ lẹ́nu mọ́ àpẹẹrẹ bá yọ parẹ́ nìyẹn ọmọ mélòó ni wọ́n gbọ́rọ̀ sóbi ẹ̀ lẹ́nu báyìí kọ́mọ ọmọ gbọ́rọ̀ sí àwọn òbí ẹ̀ lẹ́nu mọ́ àpẹẹrẹ nìyẹn bẹ́ẹ̀ náà ni kíyàwó kọ́mọ gbọ́rọ̀ sí ọkọ ẹ̀ lẹ́nu mọ́ àpẹẹrẹ nìyẹn ìyẹn ni pé tó bá kọ́mọ̀ ni ó ti wà látàyé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sọ̀mọ́ tó bá ti kọ́ bá gbalẹ̀ púpọ̀ ẹ mọ̀jọ jọ wá lójú mọ̀jọ yọ ọ lẹ́nu ó tó níyàwó tí àwọn ẹ̀gbọ́ rẹ̀ ti rẹ lẹ́nu tàbí ń gbọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n kì í gbọ́ lọ́pọ̀lọpọ̀ gbà má bàánú jẹ́ tó nǹkan mọ́ mà pé ayé kí ni ayé ń parẹ́ lọ nìyẹn mánìjì ẹ̀ bẹ́ẹ̀ náà làwọn ọmọ tá a bá ní náà tí ọba gbọ́rọ̀ ti wá lẹ́nu ẹ mọ̀jọ abànújẹ́ ká má kó apatẹ́sàn bara wa àpẹẹrẹ pé ayé ń parẹ́ lọ nìyẹn kò ní gbọ́ bó lù lù lù kọ́ kọ́ yẹn lódì yẹn lódì yóò gbìn tí mo sábẹ̀ ṣe yẹn kí lọ́wọ́ àti padà ó gbà fọlọ́ náà ni pé bọ́lọ̀ ti mọ ayé ń parẹ́ lọ nìyẹn ìyẹn ó jà aráyé ṣe ẹnu wọn bá tó kù dábàá ṣe ń bẹ àfi ṣe pẹ̀lú àlàáfíà àní máa káyà sókè pé bù láyé tiẹ̀ ti wá rí nígbà tí bàbá mi ń bẹ láyé ah mo máa gbọ́rọ̀ sí lẹ́nu ah má fi jẹ́ wíta àwọn ọmọ ẹ̀ nínú àwọn àpẹẹrẹ báyé ń parẹ́ náà nínú àwọn àpẹẹrẹ yẹn tí ànábì kà fún wa báyìí méjì ní abala méjì ní abala kan nìyẹn abala kejì ó náà ní pé ká máa rí àwọn aríbipa ní wọ́n ní aríbipa àwọn aláìní àwọn oníbàárà àwọn afigbábọ́hà àwọn ìbàdí máa ń sọ àwọn oníṣẹ́ ọwọ́ kéékèèké bí ẹni tí ń ta èédú ẹni tí ń ta àgbàdo ẹni tí ń ta bọ̀ọ̀lì àwọn oníṣẹ́ ọwọ́ kéékèèké kọjá sí pé àwọn ẹni ń gbé nǹkan ti láyé àwọn oníṣẹ́ ọwọ́ ńláńlá àwọn wàá rí nǹkan gbé ṣe mọ́ ayé ń parẹ́ lọ nìyẹn ẹ rí i pé àwọn oníṣẹ́ ìjọba ọ̀pọ̀lọpọ̀ wa gbèsè là ń jẹ ká tó gbowó oṣù ọ̀pọ̀lọpọ̀ wa báyìí àwọn oníṣẹ́ ńláńlá ẹ̀ kọ̀ǹtráktọ̀ kò kọ̀rọ̀ náà mọ́ oníṣẹ́ ńláńlá tá a lè lérò pé ká bówó lọ́wọ́ ẹ̀ nìyẹn a ní bówó ẹ lọ́wọ́ ẹ̀ mọ́ ẹ ti ń tewédú ẹ ti ń talá ẹ ti ń ta ẹ̀gúsí ẹ ti ń ta àwọn kékèké yóò wà máa dára yóò máa kọ́lé ẹ máa rí gbóhùn lówó wà lọ́wọ́ ẹ̀ ayé ń parẹ́ lọ nìyẹn ànágbà ló gbé kalẹ̀ fún wa صلى الله عليه وسلم كل رياه هنا حديث عبد الله حديث عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال فأخبرني عن الساعة قال ما المسؤول عنها بأعلم من السائل قال فأخبرني عن أماراتها قال أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العراة العالة رعاء شاء yatatawaluna fil bunyan. naam eléyẹn òun náà ni evidence rẹ̀ tó wà nù sahih muslim nínú àwọn àpẹẹrẹ kéékèèké tá à ń kà fún wa tó jẹ́ nọ́mbà thirteen tá a fi mọ̀ pé ayé ń lọ sópin òun náà ni raf'ul ilmi wa zuhurul jahl raf'ul ilmi wa zuhurul jahl. naam kí ni ẹ̀rí ẹ̀. fa'an abi musa. òun náà ni kí ni tó máa raf'ul

وعبد الله بن مسعود رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم وني النبي وقال وبا نسيكي اتولا فنصفين إن بين يدي الساعة ẹlọ mọ̀ pé lágbègbè méjì pé ayé ọparẹ́ ayé ọparẹ́ àwọn ọjọ́ kan ń bẹ níbẹ̀ yanzilu fiha yanzilu fiha aljahalu àyèmọ̀ kan mọ̀ mọ̀ sọ̀kalẹ̀ láti sámánì àyèmọ̀ kan mọ̀ mọ̀ sọ̀kalẹ̀ wa tí nǹkan bá lè ti sọ̀kalẹ̀ àlẹ́ escape ẹ̀ kò sí dọ́gbọ́n sí o ibi ẹja dọ́gbọ́n sí pé afẹ́ escape nítorí sọ̀kalẹ̀ láti sánmà ìjọ lọ ní anábì ní àyèmọ̀kan sallallahu alaihi wasallam ọláyèmọ̀kan sọ̀kalẹ̀ láti sánmà tó kí wọ́n ní ọwọ́ àṣẹlẹ̀ táyèmọ̀kan bá sọ̀kalẹ̀ láti sánmà tí mímọ̀ bá wà nílẹ̀ ibi wọ́n jọ kojú ara wọn ni nítorí yẹ kó kojú àyèmọ̀kan àwọn àgbẹ̀kú ńlẹ̀ wà yóò rọ́fà ويرفع فيها العلم له asa ìmọ̀ kankan lẹ̀ gbígbà tá a gbé aká ìmọ̀lẹ̀ kó ńlẹ̀ tá a bá ti ká ìmọ̀lẹ̀ kó ńlẹ̀ ọ̀ràn yẹn náà ni pé kí ni ó ṣẹlẹ̀ òkùnkùn ọlọ́run tó wá ní atún wá sọ òkùnkùn kalẹ̀ tẹ̀mọ̀ yọ lágbára nìyẹn yẹn ni pé aká mímọ̀ nílẹ̀ tá a bá ti ká mímọ̀ kó nílẹ̀ àìmọ̀ kan yóò gbalẹ̀ ṣùgbọ́n kò tó wá tó àtún wá sọ àìmọ̀ kan kalẹ̀ láti sánmọ̀ fún yìí ẹ wo nǹkan nínú àwọn àpẹẹrẹ báyọ̀ gan ìmọ̀ kéré púpọ̀ ọjọ́ kan lọ lórí wa lásán ni mọ̀ lẹ́kṣọ̀ tá a ṣe last month nígbà tí wọ́n ń sọ̀tàn Imam Bukhari fún wa àbáwọn náà gbọ́ ẹ wo hadith ẹ bá àtẹ́ǹdì lẹ́kṣọ̀ yẹn ọmọ ẹ wo hadith ẹ ọmọ ọdún tó jẹ́ láyé sẹ̀ríà nínú sẹ̀ríà yìí ọmọ òrukàn tó ọmọ tó bá ti bàlágà ó ti kúrò lọ́mọ ń pè lọ́mọ ọmọkùnrin ọkùnrin ọmọkùnrin wọ́n ní bóyá bíi eighteen ṣùgbọ́n nínú sẹ̀ríà fifteen fifteen fourteen náà nínú sẹ̀ríà mọ̀lọ́dọ̀ àwọn wọ́n ní bíi eighteen ọmọkùnrin ń bàlágà tọmọkùnrin bá ti bàlágà nínú sẹ̀ríà ó ti di ẹni tó tójú bọ́ ó ti tóra rẹ̀ bọ́ nínú sẹ̀ríà ọmọ fifteen years nísìn ọmọ thirty years tó ń gbowó oúnjẹ lọ́dọ̀ bàbá ẹ̀ sẹ́rí pé nǹkan ti bàjẹ́ thirty years abímọ tọwọ tátí yá tó tún gbé oúnjẹ lọ́wọ́ wa níjò láwà àsàmì níjò láfẹ́ sinmi láyé yẹn a sìn ọ láti ìgbà tá a ti bí ọ a sì tàn bọ bọ bọ o tún di tẹ́tí ẹ o tún sọ pé nǹkan kan ò lè sí ọ ọwọ́ rẹ pé ẹsẹ̀ rẹ pé ọpọlọ rẹ pé àwa la fà á àwọn òbí la kọ̀ ọ̀tẹ̀ western system yìí ó kó bá wa púpọ̀ àwọn ìbí máa ń tiwọn tó nǹkan ọmọ kan ọmọ kan náà ni ìjọba wọn yẹ tán rọrùn tiwọn bíbá so sẹ̀rí àfún wa ní pé ntí ọ̀jẹ̀ káyé ọ̀rọ̀rùn tí kálukú ń nìfẹ́ lọ́wọ́ kọ́mọ tó bàlágà ti kínní ọgbọ́dọ̀ ti ní ọgbọ́dọ̀ ti kọ́sẹ̀ kan mà tó jẹ́ sí yóò lè máa fi mẹ́nìtò ara ẹ̀ tẹ́kì ara ẹ̀ yóò máa jẹ máa mú látara ọmọ seventeen eighteen years tọ́ba ń kọ́yàn rọlẹ̀ owó tọ́ba ń rí bẹ́ẹ̀ máa ṣe kíni máa fi ṣàyè rẹ̀ lọ bó ti yẹ káyé orí nìyẹn ṣùgbọ́n lọ́dọ̀ wa yìí kò ṣeé ṣe o àṣà máa sìn sìn sìn sìn sìn sìn thirty five lọ́dà ní lómi tó ń gbowó oúnjẹ lọ́wọ́ máa age of forty nígbà tí ò sí ọ̀sán náà wọn ò dẹ̀ bá plan so nípa báyìí mímọ́ lọ nílẹ̀ àyèmàkàn gbalẹ̀gòkò ntana bi sọ fún wa nìyẹn sallallahu alaihi wasallam báwo wá ní mímọ́ ó ti lọ nílẹ̀ nínú àwọn nǹkan tá a fi mọ̀ pé mímọ́ lọ nílẹ̀ òun náà ní hadith tí ànábì wá gbé kalẹ̀ òun náà ni pé mautul ulama òun náà ni káwọn onímọ̀ máa kú táwọn onímọ̀ bá ti kú máa ń lọ nìyẹn tí onímọ̀ kan bá lọ irú rẹ̀ ní wá tí irú rẹ̀ ọba ti wá ìmọ̀ ti lọ Imam Bukhari àti nìrú ẹ̀ báyìí láì jọ ti kú ọ̀láyé Ibn Taymiyyah àfa àgbà yẹn àti nìrú ẹ̀ báyìí láì jọ ti kú ọ̀láyé ní àwùjọ wa yìí náà tá a wà yín àmọ́ bàbá bọ́ọ̀lù Òṣogbo báyìí náà ṣe àmà kàwọn àfa nàlá ebi òṣà àwọn ọ̀jẹ̀ wẹrẹ tẹ́ ń bẹ ní ìsìn tí wọ́n jọ àwọn àtẹ̀hùn wọn ò jọ wọn nílùú kọ̀ọ̀kan báyìí náà ni àwọn onímọ̀ ńláńlá tí wọ́n bá ti ń lọ tí wọ́n bá ti ń kú ìtumọ̀ ẹni pé ìmọ̀ ńlọ́ńlẹ̀ tá a bá ti rẹ́ replace wọn padà anabi wa bi kalẹ̀ nù hadith pé. wa an abdullahi bin amrin bin al-aas. radiyallahu anhu anhuma. قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله تعالى لا يقبض العلم انتزاعا ó ní ọlọ́run ọba subhanahu wa ta'ala kò ní gba mímọ̀ gangan gangan báyìí pé mo ká mímọ̀ nílẹ̀ pé ẹ kó mímọ̀ nílẹ̀ ẹni pé bẹ́ẹ̀ bá fẹ́ máa ka alif ba ta ta kọ́mọ yẹ yín mọ́ ọlọ́run ní mú ń lẹ̀ wọn bá fẹ́ ka a b c d pé kò ní yẹ yín mọ́ yóò máa yẹ yín ọlọ́run ní ká yẹn kò ń lẹ̀ kò sì ní ká gbogbo nǹkan tí wọ́n ń pè ní iṣẹ́ ọwọ́ wípé ó fẹ́ kọ́ mechanic bí wọ́n ti ń ṣe spanner rè bí wọ́n ti ń ṣe plier rè bí wọ́n ti ń ṣe scissor rè kò ní ká yẹn ń lẹ̀ ìyẹn wà ń bẹ̀ kò ní ká yẹn ń lẹ̀ ọlọ́lọ́run ò ní ká yẹn ńlẹ̀ ṣùgbọ́n tí ó fi ká mímọ́ ńlẹ̀ òun náà ni ṣùgbọ́n tí ó fi. yaqbidul ilma. bí qabdil ulama. ọwọ́ àna sahih Bukhari àti Muslim ó ní tí ọlọ́run ọba yóò fi ká mímọ́ ńlẹ̀ ni pé yóò gbà wọn ní mímọ́ yóò máa pa wọn tí wọ́n ti pa wọn báyìí máa lọ nìyẹn o ìmọ̀ táwọn wí gbogbo màtí sí yàn láǹfààní ni o ìṣòro ìmọ̀ tẹ̀rí ànìkan gbogbo màtí ọba táǹfààní ẹ pé bẹ́ẹ̀ bá be gbogbo ẹni tó bá wà ní fíìdì kọ̀ọ̀kan lọ káàkiri tí wọ́n bá ní ta ló gbóná jù nú àwọn eh, àwọn olóyìnbó nílẹ̀ nàìjíríà tọ́mọ̀ bá dictionary jù kí ló kọ ẹ̀ wọ́n tó yẹn ká ẹ̀rọ àti ẹ̀tì ní ẹni tó jọba ẹ̀ tó ti wà ẹ̀rí ndí ọba kú láyé ọlọ́ntì ẹnu ọlọ́ntì ẹnu kò lè dá gbogbo ntí mẹ lórí ẹ̀ kalẹ̀ tí ì lọ ọlọ́ntì ẹnu yẹn bẹ́ẹ̀ bá débi ìlmọ̀ mímọ̀ sẹ̀ríà bẹ́ẹ̀ náà ni bọ́ba ti lọ báyìí ọlọ́ni yẹn òkè lọ́ni yẹn ìmí ò lè dé bẹ́ẹ̀ òun òkèké kéèkì náà kàn tó máa wá bẹ́ẹ̀ náà ní iṣẹ́ ọwọ́ nílùú Òṣogbo ń bíbà àbáwọn ìlú mìíràn tí wọ́n bá ní ta ló ní ta ló mọ nǹkan báyìí ṣe jù àwọn èèyàn sọ fún mi pé ah làbàbà báyìí ọmọ nǹkan báyìí ṣe ah ń bọ̀ wá lọ ibọ̀ kọ́ àwọn èèyàn ṣùgbọ́n wọn ò lè mọ gbogbo experience yẹn tó bá ti lọ báyìí àwọn ọmọ ṣẹ́ lásán ní okùn lẹ̀ wọ́n kàn máa tọ̀ lẹ́yìn bí ọlọ́run ò ní gba mímọ̀ pé ọ yọ mímọ̀ kúrò nílẹ̀ ṣùgbọ́n àwọn onímọ̀ ní ọ̀pá tó bá ti pa wọ́n báyìí ìmọ̀ lọ nìyẹn o naam qala ibn Battal قال البطاء ابن بطاء وجميع ما تضمنه هذا الحديث من الأشراط قد رأيناها عيانا فقد نقص العلم وظهر الجهل بين امام هو ابن بطال ó ní tí àdìsí mú wáyé ó láti rí ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìmọ̀ ti kéré àìmọ̀ kan ti gbalẹ̀ bẹ́ẹ̀ ni ìmọ̀ ti kéré àìmọ̀ kan ti gbalẹ̀ báwo ló ṣe rí torí pé láyé ìgbà yẹn ni mímọ̀ ọmọ ọdún méjì ọmọ ọdún mẹ́wàá wọ́n ti há koran tán wọ́n ti há hadith tán ọmọ ọdún mẹ́rìnlá mẹ́ẹ̀ẹ́dógún ó ti mọ ṣẹ́ ó ti mọ nǹkan ṣe nísìn wọ́n ń wẹ̀ fún ọmọ ọdún méjìlá nísìn ọmọ ọdún méjìlá wọ́n tó ń wẹ̀ fún wọ́n tó ń wẹ̀ fún ìmọ̀ kan náà ni kéèyàn gbọ́n kọ́ mọ́ ní tó yẹ kó ṣe náà ọmọ ọdún méjìlá wọ́n wẹ̀ fún hmm, ọmọ ọdún méje ọmọ ọdún mẹ́rin márùn-ún ti máa mọ nǹkan báyẹn ìmọ̀ ń náà nìyẹn báyìí pé ti kéwú ni bẹ́ẹ̀ náà lórí báyìí pé ti kéwú ni gbogbo àwọn tọkọ tíra ńláńlá yẹn àrímọ́ àdàkọ lọ́pọ̀lọpọ̀ wá ń ṣe níṣì àkàn kò tíra àwọn ẹjọ́ ni àmọ́ ń bí mu lọ́hùn mu lọ́hùn mu ní mu lókè mu nísàlẹ̀ kò sí tuntun mọ́ ṣùgbọ́n àwọn yẹn oyè wọn ọlọ́run fún wọn bẹ́ẹ̀ náà ni ọgbọ́n orí ẹ rí i pé bàbá bọ́ síbi àwọn tó ń sasọ gan jáde gan báyìí ń sìn áyì aṣọ táwọn bàbá wa ti lò pati látún tún tún ṣe padà akàn fún lórúkọ mìíràn ìmọ̀ ti lọ ẹ bá ní ọwọ́ jàkáàdì láyé ìgbà kan lẹ́ẹ̀mọ́ ni lẹ́ẹ̀mọ́ táwọn bàbá àtijọ́ máa wọ̀ ni ẹ bá ní ọwọ́ kínní kan eh, èwo ni jẹun aláró nìsín eh, kàmpálà ti àdìrẹ ni ẹ mú mi wá ẹ mú tuntun mi wá ẹyin náà ti ẹ fi nǹkan kan kẹ mú wá tí a rí kò sí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yẹn kò sí tuntun mọ́ nǹkan ti sílẹ̀ náà ni a kàn ń pa lóhùn dà lásán yìí tó nípa báyìí ìmọ̀ ọmọ lọ tí màmá ti ń reduce bẹ́ẹ̀ náà láàmà mọ̀ yìí pé àyè ń pọ̀ táwọn afárá bá ń kú táwọn onímọ̀ àwọn scholar yálà tẹ̀sìn inú àbí kìí ṣe tẹ̀sìn mẹ́rin bá ti ń kú ẹ lọ́mọ pé nǹkan lọ nìyẹn o náà ẹlẹ́ẹ̀kẹrin la nínú àwọn àpẹẹrẹ kéékèèké tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí òun náà ni. taklimu sibaa wal jamaadil ins. òun náà ni náà ni kí àwọn ẹranko ìlú àpẹẹrẹ yìí ó ti ṣẹlẹ̀ yóò sì máa ṣẹlẹ̀ náà lọ tá a bá gbọ́ kò fi ní yà wá lẹ́nu tó bá ṣẹlẹ̀ sí wa torí pẹ̀lú mi tí ọba mọ̀ tó bá rí báyìí yọ ya wèrè ni ìgbé ojú ọmọ rí ibi gbogbo ara lóògùn ẹ̀ ó ti ṣẹlẹ̀ tó fi jẹ́ sígbà ara àǹfààní tá benefit ń bi àwọn nǹkan yìí nìyí wípé á ti múra kalẹ̀ pé nọ́ọ̀mà ni náà kì í ṣe tuntun kò sí tuntun lábẹ́ sánmà ànábì tọ́lẹ̀ fún wa pé yóò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ sallallahu alaihi wasallam kí ni nǹkan náà òun ni takilimu sibá òun náà ni kí ẹranko abìjà ẹranko abìjà bíi kìnìún bíi ọ̀bọ bíi ológbò bíi ajá bíi àwọn nǹkan tó máa ń bíi àṣá àwọn ẹranko tó lé tó ní nǹkan ìjà lára yẹn àtàwọn ẹranko míì náà tí wọ́n yìí tẹranko abìjà tá à ń lò nínú ilé kọ́ máa bá wa sọ̀rọ̀ kó sì máa sọ èdè wa tá a gbọ́ kó máa sọ sí wa. ní àpẹẹrẹ parí ń parẹ́ lọ ni ó lè ti ṣẹlẹ̀ láyé ànábì sallallahu alaihi wasallam yóò tún máa ṣẹlẹ̀ lọ. tóbi jẹ́ sí pé tó bá ṣẹlẹ̀ ní ìsìn má jẹ́ lẹ́nu kì á ṣe gbọ́ wà pé ẹranko yẹn ẹran ẹran abàmì ni bóyá kẹ́ran kọ́ sọ pé la ilaha illallah kọ́ wa sọ pé ẹran yìí gbọ́dọ̀ jẹ́ kí ló ní jẹ́ tọ́yẹ́ pé ẹran tó yẹ kọ́ pa jẹ ni pàǹkan tẹ̀kílímù síbà àwọn ẹranko àtàwọn ẹranko tá à ń bá gbé àti tá à bá gbé wọ́n máa sọ̀rọ̀ wọ́n máa bá wa sọ̀rọ̀ kì í wá sí pé gbogbo wọn ni wọ́n máa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà àyíbá àmọ́tọ́ bá ṣẹlẹ̀ ẹ lọ́ọ́ mà pé kì í ṣe tuntun ó ti ṣẹlẹ̀ yóò sì máa ṣẹlẹ̀ náà lọ́nà ni lóbi jẹ́ sí pé táwọn nǹkan bá ṣẹlẹ̀ báyìí táwọn èèyàn ya wèrè tí wọ́n sọ nǹkan yẹn dọlọ́hún wọn ò gbàgbọ́ yé ìṣẹ̀rẹ́ àárín tàbí wọ́n sọ nǹkan yẹn di nǹkan abàmì kí é sábàmì ọkàn sọ̀rọ̀ ni tiẹ̀ ló dé wù ọbẹ̀ júwe yìí pé ayé ń ṣe kí nu ayé ń pa èdè ilẹ̀ náà ni ó sọ fún ẹ tọ́ba ẹranko tọ́ba pèrún tó pèrún tẹ́ ẹ gbọ́ kamilan full láti bẹ̀rẹ̀ dópin tó pèrún fún yín délẹ̀ mọ́jọ yọ ọ lẹ́nu kẹwàá pé ah ẹranko yìí ó ẹran yìí ah no ẹ gbọ́dọ̀ àfi ká special ni àfi ká máa sìn ká máa bọ́ ká máa fún lóúnjẹ tó dáa jùlọ irọ́ ni déédéé bó ti ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ni ọ máa ṣe ọkàn ṣe díẹ̀ ni bí nǹkan kan nù nǹkan tá a bá mọ̀ tó bá sọ̀rọ̀ jáde bóyá kì í ṣe ẹranko gan tó jẹ́ nǹkan èlò wa kò pé ká má lò mọ́ wọ́n tó ń dé bẹ́ẹ̀tì ìjọ tó mú bẹ́ẹ̀tì ẹ̀ tó fẹ́ dè máa ní ọ ní àà díẹ̀díẹ̀ o sọ́ọ̀sọ́ọ̀lẹ̀ ni mọ̀wùlẹ̀ sọ́ọ̀lẹ̀ dé nǹkan yẹn ara àwọn ohun tá a benefit nìyẹn kò sí nǹkan kan lára rẹ̀ kò mí ní pé abàmì ni hmm, àpẹẹrẹ páyé ń parẹ́ ọ́ fi mọ̀ pé anábìsọ̀ fún apáyé ń parẹ́ lọ sọ́ọ̀lọ́ ó gbómi kalẹ̀ sílé ìwẹ̀ ọbẹ̀ fi wẹ̀ wá ní a rárá lomi o kò gbé ọmọ fi wẹ̀ kò lè ṣe nǹkan kan fún ẹ wàláhì bó ṣe nìyẹn mọ́fọ́lọ́ ń kò lè ṣe nǹkan kan fún ẹ kò sí nǹkan kan tó sì irú àwọn nǹkan yìí àwọn nǹkan tó jẹ́ sí pé máa ń jẹ́ kéèyàn strong ni ó ti mà sí rí ǹjẹ́ pé láti rí nìyẹn tó bá ti mà sí rí nǹkan kò lè ṣe ọ́ ní nǹkan kan ó ti mà pé kò se nǹkan kan kì í sùn lọ sọ̀rọ̀ ọlọ́run fi ń júwèé pé kínú ayé ń parẹ́ lọ nìyẹn náà gbogbo àwọn nǹkan yìí lànà ìbísọ̀ fún akúnyẹ́ yóò sọ̀rọ̀ pa bàtà yóò máa sọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí ọ ìtàn rẹ ìtàn ọ̀dà tó gé ìtàn rẹ kó tọ̀ bá sọ̀rọ̀ yìí ìtàn rẹ yóò máa sọ̀rọ̀ tí ọ wípé àà bẹ̀rẹ̀pẹ̀rẹ̀ o yóò máa sọ tí ìyàwó rẹ ṣe fún ẹ tọ́ ọ bá délé báyìí ìtàn sọ fún ọ pé sórí ìyá ìyá kọ́lá nígbà tó sì ń lé oúnjẹ tó gbé sínú ilé ó fi ti sàrà fáwọn èèyàn tàbí wọ́n sọ fún ọ pé tọ́wọ́ pé ìyàwó rẹ bá jó ń sìnà wọ́n sọ fún ọ pé sórí ìyá Monday sórí ìyá Monday yẹn nígbà tó kú nílé ọkùnrin kan báyìí ó dúdú ọ̀gá iṣẹ́ báyìí ní í ṣe òní ń bá a ṣàṣepọ̀ aago báyìí sì ni gbogbo àwọn nǹkan yìí àpẹẹrẹ páyọ parẹ nǹkan àbí kà fún wa sallallahu alayhi wa sallam ìkànnì tó ẹ jẹ́ ká ka hadith kó lè bá yí wa dáadáa ọ̀ya. عن أبي هريرة رضي الله عنه قال صلى رسول الله صلى الله عليه وسلم الصبح النبي كيما صباني ọjọ́ kan ثم أقبل على الناس ó wá kọjú sáwọn ènìyàn ó fẹ́ bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ pàtàkì ńlá ló fẹ́ bá wọn sọ فقال ó wá sọ wípé بين رجل يسوق بقرة níjọ́ kan lọkùnrin kan bá ń ń da màálù lọ Fúlàní Fúlàní ń da màálù lọ níjọ́ kan ثم ركبها ìdọ̀rọ̀ kìbá ha tó ń bọ̀ lọ́wọ́ ìdọ̀rọ̀ ha fàdọ̀rọ̀ ha. náà ló ń ya sóko bakọrọ kọ̀rọ̀ tán nígbà tó yá ọkùnrin kan ọ̀n da màálù ẹ̀ lọ fúlàní ọ̀n ẹ̀ lọ ìdọ̀rọ̀ ha. ìdọ̀rọ̀ kìbá ha fàdọ̀rọ̀ ha. wò pé wọ́n máa fi ṣe ní àwọn ibi ṣe <laughs> náà bàbá aládàn a máa fi òbẹ̀rọ̀ pù ẹ̀ káwí bá ń tiwa a ní pẹ́ bọ́ ń tiwa tẹ́bọ̀ làwọn Yorùbá máa ń ṣe ń tiwọn nípìnlẹ̀ wọn a máa fi òbẹ̀rọ̀ pù ẹ̀ náà ọba ní ibi táwọn lọ́jì náà ẹ̀mí màálù yìí ju ẹ̀mí ènìyàn lọ òótọ́ sí ni àbí ọlọ́pàá ẹ̀rọ kọ̀ lọ́ba ta màálù gùn lọ́ba gùn pọ́n àdìsá nǹkan fún wa yẹn Imam Bukhari lọ́gbà wa lọ́ba gùn ńgbò gùn. pàtọ́rọ́ bá a. ọ wá rí i pé màálù ò rìn dáadáa lọ́ba ń gbà pa pa rìn dáadáa rìn dáadáa nígbà tí ń lò. fàkọ́lá ìnà. Ah, ah, màálù bá sọ̀rọ̀ pé ìnà lámúnáfọláfọlá hàdà. wọn sọ pé wọn sọ pé ẹ máa gùn wá wọn ni ẹ máa jẹ wá lásán ni. <laughs>

kọta kò wí pé ìkàlẹ̀ yìí ẹ jẹ wá ẹ ń jẹ wá ẹ wá pé ká jẹ wọ́n ọlọ́run ọba lọ́mọ àmọ́ síbẹ̀ pé ká máa jẹ wọ́n ni wá ni wọ́n jẹ fún wa tùmọ̀ ká tó máa gùn wọ́n wọn ò dá wọn pé kẹ́ ẹ máa gùn wá lẹ́yìn ìgbà ẹ bá jẹ wá tán nǹkan kan tó wà tán ni ẹ máa fi wá ṣe kí ni gánà. àkọlẹ́kùnà wọ́n tún ẹ máa fi wá roko ẹ fi wá roko ẹ kó a máa wẹ̀ ẹ à ń sè yẹn fún wọn sọ pé ẹ máa gùn wá bí màálù ṣe wí fún mi. fàkọ́ọ́lá náà fàkọ́ọ́lá náà níbi táwọn ẹbí ti ń bá àwọn èèyàn sọ̀rọ̀ yìí àwọn èèyàn wá sọ pé subhanallah ó yà wọ́n lẹ́nu yẹn tí wọ́n sọ wọ́n lẹ́nu pé yéé bákọ̀rọ̀ tó ń màálù sọ̀rọ̀ ó yà wọ́n lẹ́nu wọ́n ń ṣe mọ̀ pé tó lè ṣẹlẹ̀ ànábì wá fẹ́ fi pọ̀ àwọn kan hàn bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam pé fàínì òmìnú bí hádà. anábì ní èmi gbà pé bẹ́ẹ̀ lórí. ana wa abubakar wa àti abubakar àti àwọn ọmọ rẹ. wà máa hó máa sábà. àwọn méjèèjì sì ti ń bẹ ẹni pé wọn ò rí abubakar àti ọmọ rẹ ò rí ṣùgbọ́n èmi mo ṣe èmi mo rí sallallahu alayhi wa sallam. tọ́jú tí màálù nìyẹn ó tún kan ẹranko kejì wa baynama. wa baynama rajulun fi ghanamihi. nígbà wọn yá ọkùnrin kan náà tó wà láàrin àwọn ẹranko àwọn dábàá rẹ àwọn ewúrẹ́ màálù rẹ̀ ó ń sìn wọn ó ń dà wọn jẹ lọ. ìdá àdá dé èkó. ìkòkò kan bá ya lọ́ba ya lọ́ba sáré já àgùntàn kan gbà nínú àgùntàn rẹ̀. bàdá haba mi ni ha bí ṣáà. lọ́ba ń ta lọ́ba ń gbé ta lọ ó ń gbé àgùntàn yẹn ta lọ. fàtọ́lọ́ba hàtà kàánàhù sànkọ́dà ha mínú. olówó ra kún mi olówó àwọn àgùntàn yìí bàbá tó ní ẹran tí ń dáná yẹ ọ wá lé ó lé kòkò yẹn títí tó fi gbà lọ́wọ́ rẹ̀ tó fi gbà tó fi já àgùntàn gbà lọ́wọ́ ẹ̀ padà mú ọ gbà padà tán. bàkọ́lá aláhùn dé. àbíbù wa ìkókò wa ta kété sẹ́gbẹ́ kan ọba ní yahada. yahada. yahada arákùnrin ìtumọ̀ ọ̀gbẹ́ni nìyẹn yahada ọ̀gbẹ́ni. ìsànkọ́sà ha mi nì. ọgbà lọ́wọ́ mi lónìí o. fàmálà ha yàwó mo sábà. ta ni ọgbà lọ́wọ́ mi jọjọ́ ọ̀bọ̀tọ̀ ọ̀bà sí mbẹ́. yọmọ láàárọ̀ àríyá. sẹ́ni pé kọ̀sọ́ fún pé ìkànnì ọ́. wọ́n lọ́wọ́ ibú òdodo ní ọ̀tọ̀ ọ̀sọ̀ fún pé kàní ọ́ ó ní ọgbà lọ́wọ́ mi lónìí o ṣùgbọ́n ta ni ọgbà lọ́wọ́ mi ń jọ́tọ̀ ọ̀bà sí níbẹ̀ sódodo lọ́sọ̀ mi gbọ́ lọ́fọ̀ torí pé kọ ráìtì ẹni ráìtì ẹni tó lẹ́ran ni pé kọ́ ẹ̀ padà lọ́wọ́ ọgbà lọ́wọ́ mi lónìí kò oúnjẹ tó yẹ kí jẹ lọ́gbà lọ́wọ́ mi ha kì í tún jẹ rẹ oúnjẹ mímú ní gan torí mi mọ̀ ń dáná mi jẹ lọ tọ́ ọba rẹ̀ ẹranko nínú gbó tí bá ń jẹ́ lọ tọ́ ọba gbà ní ìsìn tí mo bá gbà lọ́wọ́ rẹ̀ hẹ́n ìyẹn lọ́ọ́ sọ pé àà ẹranko nínú gbó tí mo pa jẹ ló tún wá lé mi ló tún gbà lọ́wọ́ mi mi mọ kẹ́ran wa ló jẹ́ kọ́jọ́ pé òdodo lọ́sọ̀ fún ni ọgbà lọ́wọ́ mi lọ́mọ pé jọ́ka ń bọ̀ ó jẹ́ sí pé ó lè ti ń bẹ̀ ó tí ń ti gbà nǹkan nù. faqala an-nas. faqala an àwọn èèyàn ní subhanallah mímọ́ ni fọlọ́wọ́n ọba. di ibùn yatakallam. ìkókò tó ń sọ̀rọ̀ ǹjọ́ náà. قال قال فإني أؤمن بهذا Ànábì ní mo gbàgbọ́ bẹ́ẹ̀ ni bó ṣe rí mi. أنا وأبو بكر وعمر àtàbù bákìrì àtàwọn míì náà tó wà ní. نعم نعم hadith mi bẹ́ẹ̀. وعن أبي سعيد الخدري رضي الله عنه. والذي نفسي. والذي نفسي بيده. Ànábì ní mo fi Ọlọ́run ọba tẹ́mi mi ń bẹ lọ́wọ́ ẹ̀ búra. لا تقوم الساعة. ayé ò ní parẹ́ hata yukalima sibaa al-insa. títí tí àwọn ẹranko tó jẹ́ kó ẹranko abìjà tí ó fi máa bá mi ènìyàn sọ̀rọ̀ yẹn ni pé ìwọ náà máa retí ajá lè sọ̀rọ̀ ológbò tó ń sìn lè sọ̀rọ̀ tó bá ti sọ̀rọ̀ mọ́wulẹ̀ lè jáde ilẹ̀ tí ẹ̀ ní ń ṣe kò sì kàn ọ́ máa lò fún tó bá ń lò fún ẹranko abìjà ó sọ̀rọ̀ o náà wàyùkálìmọ̀ rọ́jùlá àdàbà tó sáwùtì yìí. olórí ẹni tí bá máa ń tẹ̀pá yín bàbá àgbàjẹ ti ń tẹ ọ̀pá àbí òṣìṣẹ́ ìdàgbà tó ń tẹ̀pá orí ọ̀pá rẹ etí ọ̀pá rẹ ọmọ sọ̀rọ̀ yóò máa sọ̀rọ̀ fún gbà mí pé pẹ̀lẹ́ o rọra o òkúta ń bẹ̀ẹ̀ yẹn o rọra o nàá tàbí tó bá fi ń tẹ̀lẹ̀ pé pé àá pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ̀mọ̀ pé ọ̀pá ni àwọn tó bá ń tẹ̀pá fi gbé ntí ọ̀dà náà nìkan tí ọ̀dà lójú ọ̀nà wọn àrà àá bí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀gbin lòún fi mí gbé mi gbé ntọ́dà yọ sọ̀rọ̀ gbogbo àwọn nǹkan yọ sọ̀rọ̀ fún wa tọ́ba ti sọ̀rọ̀ sí wa mọ̀wulẹ̀ mọ̀wulẹ̀ yanu wọ́n jọ yà ọ̀rẹ́ nu nǹkan tó lọ ń gbọ́n wá nìyẹn kò sì pé ọjọ́ ọ̀pá nù pé mi nílò mọ́ ẹni lọ́ bá ti wà lẹ́yìn rẹ nínú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àbá ládùúgbò rẹ kí wọ́n mọ́ ládé ọ̀kan kankan sára ọ̀pá nǹkan tí bàbá yìí bá ti kú ọ̀pá yìí ó ọ̀pá àṣẹ ni kò sọ́pá àṣẹ kankan lára ẹ̀ kò sí ó ń ṣe ti ẹ̀nìyàn lọ́wọ́ nàám. wàṣírọ́kù náà àlìyé. bẹ́ẹ̀ náà ni kí ni awọ orí bàtà yóò máa sọ̀rọ̀ fún àgbà mi tó wọ bàtà ń wọ̀ kú ọ̀ fi ń wọlẹ̀ yóò sọ̀rọ̀ fún ọgbẹ́ ìkànnì ọ́ kí ló dé tó báyìí ni ọbịa ọ̀dọ́ alọ́run ojú ni kíni ojú ni màálù sọ fún ẹ báwọn bí ọ̀dọ́ alọ́run ọ̀dọ́ alọ́run ojú ni màálù ń rọ̀ bẹ́ẹ̀ náà ni bàbá wọ bàtà wọ́n ní yé wọ́n mi ń lẹ̀ o díẹ̀ díẹ̀ tẹ̀jẹ́jẹ́ o àà ah, ah. má fi mi gbálẹ̀ mà ìwọ tó ń fi bàtà gbá bọ́ọ̀lù bàtà ó sọ̀rọ̀ fún ọ dáadáa ìgbè ìkànnì ọ fẹsẹ̀ rẹ gbà gbogbo àwọn nǹkan wọ̀nyí tó bá sọ̀rọ̀ fún wa padà ẹ mẹ́jọ yà wá lẹ́nu kò mí o lè máa lu lọ padà náà ṣùgbọ́n ọkàn sábà pé àmì ọlọ́run ni naam. wàyọ̀kùdéròhó fáfọ́dúhó bímá fáfọ́dúhó bímá àḥdàtà àhìlúhó bàdà. àyíká wa ó máa bá wa sọ̀rọ̀ pé ntíyàwó wa bá ṣe ìyàwó ntíyàwó ẹ̀ bá ṣe ntí ọ̀dà tó sì tẹ́ aburú jàǹbá kan ìtàn wọn máa sásìrí ẹ̀ fún wa fún wa wípé ah ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí náà gbogbo àwọn nǹkan wọ̀nyí yóò jẹ́ ká máa mọ̀ pé ayé ń parẹ́ lọ ìtọ́jẹ́ nọ́mbà fifteen òun náà ni qat'ul arham. wàtó olùjìwà wà zuhurul fasad. nínú àwọn àpẹẹrẹ báyọ̀ parẹ́ ni pé àní fẹ́ràn ìbímọ àní dàbí pọ̀ mọ́ àwọn fámìlì wa àní so pọ̀ mọ́ àmọ̀ jára wa àní bára wa sí mọ́ á jìnà síra wa nínú ọkàn àti nínú ara kọ́tọ̀ ọ̀lẹ̀ arham á gbé dànù pé mi ìbá ti mọ́ láéláé yányá pátápátá nínú àwọn àpẹẹrẹ ayé yìí tó ń parẹ́ lọ ni tí bá ń ṣẹlẹ̀ mọ́jọ́ fọ́ ọ lórí mọ́jọ́ kọ́ fọ́ ẹ lórí pé bó ló ti wá jẹ́ mọ́jọ́ yọ̀ọ́ òun náà kọ́ ẹni tí ń ṣe yẹn náà kọ́ àpẹẹrẹ la lò fún ni àpẹẹrẹ báyìí ń parẹ́ lọ ni kọ́tọ̀ ọ̀lẹ̀ arham ìbí òní sopọ̀ mọ́ wọ́sù olùjìwáàr á aládùúgbò ò ní fẹ́ràn ara wọn mọ́ ìjà láàmà jà níbọ̀ wa àti níbọ̀ kejì ìjà ní sú olùjìwáàr náà wọ́sù hóòrò fasad láàrin ara wa ìbàjẹ́ gbalẹ̀ gbogbo ọmọ tí ọba má bàjẹ́ sí láàmà pé ọmọ tí ọ̀làjú ni ọmọ tó bá má bàjẹ́ sí láàmà pé yẹ ọwà òkè ẹni tó bá má bàjẹ́ sí ọ̀nà wọn máa pé èèyàn dáadáa ni ẹni tí ọba má bàjẹ́ sí wọn pé èèyàn aburú ni èyí gba bribe lẹ́nu iṣẹ́ ọwọ́ tàbí lẹ́nu iṣẹ́ ìjọba gbogbo àwọn sáàfù yòókù àtàwọn oníṣẹ́ ọwọ́ ẹlẹ́gbẹ́ rẹ̀ wọ́n kórìíra rẹ̀ ẹni tí bá máa gbà òun lọ̀rẹ́ wọn náà ni ìbàjẹ́ ọgbàlẹ̀ gboko zohoro fasad bí yàn bá jẹ́ àfa tí ọba mọ ká máa dọ́gbọ́n sí gbogbo ẹ̀ wípé bílẹ̀ bá dé kágbà wọlé bílẹ̀ bá dé kágbà wọlé gbogbo nǹkan kí nǹkan tí ọ̀dánú ẹ̀sìn kásáwọ̀ ẹ̀ríkọ̀ ọmọ ẹ̀ kátà máa gba tí àtúnbídé àti kákó gbogbo ẹ̀ mọ́ra wọn tí ọba ti gba wọlé wọn pè ní burúkú ní pẹ́kọ̀ dá ẹni tó bá gba gbogbo eré lé wọlé òní ó pèlè yàn rí zuhurul fasad ìbàjẹ́ ó di ìbàjẹ́ ni ó di ọ̀ṣọ́ dáadáa ó wà di ìdọ̀tí àbí nǹkan tí ì sọ̀sọ̀ láàrin àwọn ènìyàn Abdullahi ibn Amr ibn Asim عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال لا تقوم الساعة حتى يظهر الفحش والتفاحش وقطيعة الرحم wàsó olùmọ̀jáwárọ̀. gbogbo àwọn nǹkan àwọn yìí ni ànábì wa sallallahu alayhi wa sallam lónìí yọ hàn ó láyé òní parí táwọn nǹkan yóò fi hàn fún tafahush qati'atu rahim sú olùmọ̀jáwárọ̀. tó fi jẹ́ sí pé aládùúgbò ọmọ àdúgbò ọmọ aládùúgbò mọ̀ báyìí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn ọmọ alásùnmọ́ ọmọ alásùnmọ́ mọ́ kódà ẹni tó kú nù fámìlì wa gan àti ẹ̀fẹ́ máa mọ̀ gan máa pé dáhàtì ẹ̀ mọ́ tó ti kú ni àbí ò ti kú ẹ̀rí àpẹẹrẹ ayé ń parẹ́ lọ náà nìyẹn kọ́lọ́wọ́n ọba kó sànù wa kọ́lá wa fún bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin ìdínlógún tọ́jú pin rẹ̀ ó náà ni. kásírọ́tù zalazil. kásírọ́tù zalazil. wàdúhóró lọ́kọ́sà. òun náà ni kí ilẹ̀ ọmọ mi ilẹ̀ ọmọ mi ilẹ̀ ọmọ rí wàdúhóró lọ́kọ́sà ilẹ̀ ọmọ gbé nǹkan mi. wọ́n pe mẹ́bàá ni wọ́n wẹ́ nìkan tí wọ́n ò rí mọ́ kì kì í ṣe gbogbo ẹni tí wọn ò rí mọ́ làwọn tí wọ́n máa jiyàn jí gbé ìmí ìwà sílẹ̀ gbé nì ayé ń parẹ́ lọ nìyẹn onáà ní wàzúhóró lẹ́kọ́t wàzúhóró lẹ́kọ́t ilẹ̀ ń gbéyàn mi ó ń gbé nǹkan mi ó ń gbówó mi ó ń gbẹ́ranko mi lọ́ba kó ẹran méjìlá jọ ní ìtọ́ àbárí kan bẹ̀ mọ́ kì í ṣe túláàsì pé wọ́n jí lọ ilẹ̀ lè gbé kan mi ń bẹ̀ ẹ̀ sì níbi ó ó ilẹ̀ tẹ́ ń wo ni ó lójú lọ́dọ̀ ọlọ́run ọba bá ti gbé ẹ báyìí pé ya ọya bọ́bẹ̀ kóló ó sì dé pa ọ̀pọ̀ ayé nìyẹn àwọn alájọ tẹ́ ń fi dígà gbẹ́ ti wà tọ́lọ́mù bá fẹ́ kílẹ̀ ọ̀la yóò la yóò sì gbé mi yóò sì pàdé ọ̀tán ẹnìkan ò ní mọ̀ nǹkan ẹ̀ ní rújú ẹ̀ gan subhanallah so nínú àwọn nǹkan tí ó tẹlẹ̀ náà ni pé ilẹ̀ ó mì ilẹ̀ ó yanu yóò máa gbé nǹkan mi kọ́sífò á máa tàbá mọ́ra wa á máa para wa gbàgbọ́gbà wàlùmásìkò á máa yí wa padà ẹni pé a lè sọ èèyàn di òkúta a lè sọ di ọ̀bọ a lè sọ di eh, a lè sọ di ẹlẹ́dẹ̀ wọ́n lè sọ di igi èèyàn máa di pé ayí láwọ̀ padà tí n tí ọ̀dà tó bó ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ naam fàánì Abi Hurairah radiyallahu anhu. فعن أبي هريرة رضي الله عنه قال قال نعم. رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة لا تقوم الساعة حتى يقبض العلم wàtàkùrù zalazi. anábì ní ayé òní parẹ́ o sílẹ̀ mímí ó fi pọ̀ sallallahu alaihi wasallam ilẹ̀ mímí náà báyìí náà ẹ̀rí pé tọ́kì ọ̀sẹ̀lẹ̀ dáadáa ní àwọn àkókò kan tó pọ̀ díẹ̀ báyìí tó ṣùgbọ́n mímí tí ó pọ̀ ní tá a fi mà lápẹ̀rẹ̀ páyé fẹ́ parẹ́ tó bá pọ̀ tí ó bá pọ̀ kò tí ì dápẹ̀rẹ̀ tòdígbà anábì ní wàtàkùrù zalazi sallallahu alaihi wasallam ó ilé kan wó lẹ́kọ̀ọ́ tí wọ́n kàn dá àwọn sinagogue àbí nǹkan kan yẹn wọ́n ní àwọn kìnnì kan engineer ní òsè nǹkan kan bẹ́ẹ̀ àwọn ẹ̀ máa ó ti ti kọ́ pé engineer ní òsè dá o ṣùgbọ́n ilẹ̀ ọ̀gángan ibi tílé yẹn wà ó lè mì fún rẹ̀ kò sí ń dá kọ́ tílẹ̀ bá ti lè mì ń bẹ̀ yóò crack ni yóò yá bọ́bá mì pọ̀ yóò dà wò tán yányá tí ọ̀bá mì pọ̀ yóò sàn lọ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ló fi jẹ́ sí pé pípọ̀ tí ilẹ̀ ọ máa mì pípọ̀ mímì rẹ̀ yẹn iná làpẹrẹ tákòókò yẹn bá dé ilẹ̀ tí ó mì pọ̀ kò ní kúbi kankan tí ò ní mì bí ṣe ń mì lókè ni ọ máa mì nísàlẹ̀ bí ṣe ń mì ní ìlú mìíràn ni ọ máa lò ìlú òkè ni ọ máa lò mì nílùú so eléyìí ni àpẹẹrẹ kan tí ànábì gbé kalẹ̀ nínú hadith Imam wa gbà wá. وعن عائشة رضي الله عنها أري من أتي ما ترمذي بوا هنا نقول عن النبي صلى الله عليه وسلم هنا عائشة بوا عن النبي صلى الله عليه وسلم هنا النبي صلى يكون في آخر هذه الأمة في آخر هذه الأمة خسف ومسخ وقذف وقذف ó ní ẹ lọ mọ̀ wípé khas ilẹ̀ wọn máa gbé nǹkan yọ máa gbé nǹkan mì táyé yọ ma gbogbo nǹkan tílẹ̀ lè gbé mi ni wọ́n ma gbé mi xas ẹjẹ́ a máa retí ẹ̀ ọlọ́run kọ́ mọ̀jẹ̀ kọ́ bá wa láyé ń jẹun láti kú nbẹ torí pé tákòókò yẹn bá dé ẹ kàn máa gbọ́ pé odidi ìlú kan ó gbé wọn mi káló ẹ rí nǹkan kan bẹ̀ mọ́ ẹ kàn bá ní pápá lásán padà ní kò sí lé ń bẹ̀ mọ́ kò sí èèyàn ń bẹ̀ mọ́ kò sí gí ń bẹ̀ mọ́ kò sí nǹkan kan bẹ̀ mọ́ gbogbo ẹranko bẹ̀ pam ó ti kó mi ẹ kàn máa rí bẹ́yìn bó bá sì wù ó lè fà wọn bì lẹ̀ ó bá sì wù ó lè wọ àárín ìlú kan ṣoṣo kó dára bẹ́ẹ̀ níbẹ̀ ó sì lọ sétí ìlú kó lọ dára bẹ́ẹ̀ níbẹ̀ alákọ̀ọ́kọ́ nínú ẹlẹ́ẹ̀kejì inú àwọn inú hadith wà mẹ́sà òun náà ni pé ọlọ́run ó lè pa àwọn èèyàn dà yóò sọ ènìyàn dẹranko yóò sì sẹranko de èèyàn bàbá o ṣùgbọ́n nípìnlẹ̀ ni pé tí wọ́n bá ní mẹ́sà kí ó kúrò láti ipò kan tó dáa sípò tí ò dáa ní àwọn pè ní mẹ́sà ẹni pé láti bí àwòrán tó dára síbi àwòrán tí ò dáa ọmọ ènìyàn yóò kù láti bí àwòrán tó dáa síbi àwòrán tí kò dáa yóò dẹranko ó lè dẹranko ó lè di màálù ó lè di kíní ó lè dáwó nínú ìparí ayé ni àpẹẹrẹ kí wọ́n á ṣe gbogbo èèyàn ni wọ́n sọ di bẹ́ẹ̀ ẹ máa rí bóyá nìkan tó gbogbo ayé tí a lọ pé wò káyé ó lè bá a pé nǹkan yẹn lè bóyá ó lè jọba aláyé kan subhanallah ń ṣe lọ́pọ̀ láwọn ọmọ bá ní ọyá wọ́n di màálù bó ṣe wá orí àga náà ni wọ́n wà pẹ̀lú màálù rẹ̀ náà wọ́n mọ̀ pé ah tẹ́mọ̀ kó ti dín tí gbogbo ayé ó gbé wọ́n ká wọ́n rúmọ̀sì yẹn ó kárí ayé wípé níbi tí ọba báyìí ti ń ṣe mítìn lọ́wọ́ pẹ̀lú àwọn ènìyàn ló ti di gíní ló ti di màálù bẹ́ẹ̀ àpẹẹrẹ bọ́bá ṣẹlẹ̀ mẹ́jọ ọ̀yá ọ̀rẹ́ nu táwọn mọ̀ pé tó jẹ́mi ò múra ṣiṣẹ́ dáadáa ń tèmi eléwọ̀n míì ni pé ọba yẹn wípé ah, kìnnì kan ni alágbára kan ni ẹlòmíì wọn tuntun mẹ́ta alágbára wípé ah, alágbára lọba yẹn ó tún parada nígbà tó ní tí tójú fẹ́ tì ó ní kàkà kójú tì òun ó sì di màálù <laughs> òun kò léèyàn òun di màálù tọ́ba yẹn bá yí bá ń fún yẹn mọ́ dá lóhùn ẹnìkan ò lè parada fún rẹ̀ inú ẹ̀dẹ́ ènìyàn àtàwọn màláyíkà àtàwọn àlìjànú nìkan Ọlọ́run fún lágbára láti máa yíra padà tó nípa báyìí kí ló tún máa ń bẹ̀ wàkọ́. wà kọ́sìfù ìtumọ̀ kọ́sìfù ni a tako a máa tako ìbọn síra wa tábà wá rí ìbọn lò a tako ọfà síra wa tábà rí yẹn sí ó kọ̀rọ̀ ẹnu ó ní ká síra wa yọ gbà yí kọzifu nìyẹn ọrọ sísọ ọ̀rọ̀ ọrọ tí yọ láàrin qalat qultu ya rasulallah. ó ní mo sọ fún ìyẹ́rẹ́ òjíṣẹ́ ọlọ́run ọba. anuhliku wa fina salihun anahlaku wa fina salihun. ẹ̀ẹ́n tí bá a ṣe wáyé náà tí èèyàn rí ti ń bẹ láàrin ara wa yìí sọlọ́run sì lè pa sí ọlọ́run lè múrú àdánwò báyìí wá pẹ̀lú àwọn èèyàn retí bẹ láàrin ara wa yìí anábì wa ní naam. qala naam. ọlọ́run lè mú wa idha zahara al tí ìbàjẹ́ bá gbalẹ̀ gboko tá a sì tẹ̀ bíi sixteen mọ́kàndínní mẹ́rìndínlógún tí ara mú wá fún wa tá a dàpọ̀ àwọn bíi márùn-ún la kójọ síbi nàmbà sixteen àbí mẹ́fà tó láti fi ṣe àlàyé nípa àwọn àpẹẹrẹ kéékèèké tí ó jẹ́ ká máa mọ̀ pé ayé ń lọ sí òpin nínú àwọn nǹkan tá a fi mọ̀ pé ayé ń lọ sópin tí ò sí ní bíbà yìí òun náà ni wípé wọ́n wò kàába wọ́n wò kàába ilé ọlọ́run tá à ń kọjú sí tó ní Mákà wọn ò wò ànábì wa sallallahu alaihi wa sallam ó sì mẹ́ńsẹ̀n tí ó wò fún wa ó ẹ̀ fún wa sallallahu alaihi wa sallam náà wọn wíwo rẹ̀ kò mí ìdúpẹ́ ọlọ́run ní kàába ọlọ́run ẹ̀dá ọlọ́run ni kódà àwọn ènìyàn alọ́lájú kàába lọ ẹ̀mí àwọn lọ lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tòun wò eléyìí òun náà ni yóò jẹ́ ká ṣe àkíyèsí wa sí àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí tó jẹ́ sí pé àpẹẹrẹ ló jẹ́ pé ọ̀rọ̀ táwọn ẹbí sọ sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni yóò rí afẹ́akọ̀ bẹ́ẹ̀ ni yóò rí àwọn abẹ́láyé oṣojú wa bẹ́ẹ̀ ni yóò rí akó láyé kò sojú wa bẹ́ẹ̀ ni yóò rí torí pé kò sọ̀rọ̀ lásán ọlọ́run bá lọ sọ fún pé kò sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ní nǹkan bí àwọn àtìgbà bí oṣù bíi mẹ́ta sẹ́yìn làwọn ìjọba àwọn èèyàn kan tí wọ́n jẹ́ ọ̀tá ẹ̀sìn tí wọ́n fi ibùdó sí ìlú kan lágbègbè ilẹ̀ Asia níbẹ̀ yẹn náà ni wọ́n ti ń target láti lọ owó kààbà nítorí oṣù mẹ́ta sí èyí tí wọ́n mú kẹ́yìn ní nǹkan bíi jẹrin wọ́n sì jù ú láti ìrìn àjò nǹkan bíi tó lè rìn nǹkan bíi nine hundred and fifty kilometre ní kíní tí wọ́n jù tàbí technology nìyẹn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni wọ́n tẹ́ǹ láti fi lọ wó kàába kí ni kàába nìkan ni ó wò gbogbo tó wà ń bẹ̀ àti èèyàn tó wà ń bẹ̀ ni ó parẹ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ìtọ́jú kẹ́yìn ní ìtọ́jú ń jẹta yẹn tùmọ̀ gbogbo àti nàmbà one àti nàmbà two ọlọ́run ọba ṣàánú wa púpọ̀ débi wípé àti nàmbà one ti ń kọ́kọ́ rán àti nàmbà two ti ń kọ́kọ́ rán kò sí kankan tó débẹ̀ ọ̀pàdé oníṣẹ́ lójú ọ̀nà. ní tí wọ́n rán yẹn ọ̀pàdé onítìẹ̀ ní ojú ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta yìí tọ́wọ́ wá ní jẹta yẹn àbí jẹrin òun náà pàdé onítìẹ̀ lójú ọ̀nà ó pàdé tó lágbára ju òun lọ ó sì pàdé ẹ̀ ó sì ka kò sì lè dé rẹ̀ kí n máa falẹ̀ yìí fún wa ni wípé wa wípé nǹkan bá mi bá tẹ̀lẹ̀ kọ́ bẹ́sẹ̀ yẹ kò tòtí pé ọmọ sẹ̀sìn tiẹ̀ torí pé ànábì tuntun ọlẹ̀ fún wa sọlọ lọ. ṣé ẹnìkan ń bẹ wúkọ rẹ̀ ń jẹ́ báyìí láìláì ọ̀ ń bọ̀ wá wú kàbà yóò sì rí wú kì í ṣe pé kò ní rí wú èyí dànwí yóò rí wú <laughs> àpẹẹrẹ àti àmọ́ ni bá ayé tán kò sí nǹkan kan mọ́ naam tó nípa báyìí mo wá sọ léyìí fún wa kí gbogbo àwa mùsùlùmí bí kíbi a bá wà nínú mọ́sálásí wa o à ń kírun ni o à ń forí balẹ̀ ni o àfi ká máa ṣe àdúà ká máa rọ̀jò àdúà gidigidi tààrà fáwọn tí wọ́n mójútó agbègbè ibi tí kàábà wà kò sí ènìyàn kan tí mójútó bẹ̀ náà ju ìjọba Saudi Arabia lọ ká máa ṣe àdúà ìkun lọ́wọ́ torí pé kò sí nǹkan kan tọ́wọ́ wọn lọ́rùn tó lé yẹn tó kàábà yẹn àti àti mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam kò sí nǹkan kan tọ́wọ́ wọn lọ́rùn tó méjèèjì wọn ní nǹkan kan tí wọ́n focus láti máa dáàbò bò ju méjèèjì yẹn náà àwọn ọ̀tá tá a ní wọ́n fẹ́ ju nǹkan sí kàábà yìí o wọ́n ń kírun o yẹ gbọ́ o <laughs> àwọn náà ń kírun àwọn mùsùlùmí náà wọ́n ń kàǹtì ara wọn náà ṣe sùnmọ́ kèfèrí làwọn yẹn wọ́n ń kàǹtì ara wọn pé mùsùlùmí ni wọ́n kẹrin nǹkan mẹ́rin o kì í ṣe Amẹ́ríkà lójú o kì í ṣe China lójú o kìí ṣe àwọn eh, France lójú o tabadakọ kọ́ńtì yẹn Yemen ni wọ́n wà o Yemen ni wà o àwọn náà máa sọ pé mùsùlùmí làwọn ò láwọn tó lọ jù o a nílò àdúrà púpọ̀ lákòókò yìí torí pàṣípò fìtínà làwà gbogbo ayé ni fìtínà wà ń bẹ̀ báyìí gbogbo ayé ni àwọn tí wọ́n ń rò pé àwọn escape làwọn tí wọ́n ń rò pé àwọn làwọn ń dẹ fìtínà sáyé tọ́lọ́run ń lò lágbára fún òsì escape torí pé njọ́ títí wọ́n bá dé bá wọn báyìí yóò rún wọn wógó wógó lẹ́ẹ̀kan náà ṣùgbọ́n bàbá ní akáyé ayé ní ìsìn gbogbo ayé ti lọ yìí gbogbo àwọn agbègbè ibi tí Islam wà yìí tá a bá wò ní kọ̀ọ̀kan ìjèjì kò fẹ́ẹ̀ sí ìtọ́ balance kò fẹ́ẹ̀ sí ìtú òsìkú tí nàmbẹ́ kò fẹ́ẹ̀ a nílò àdúrà àwa mùsùlùmí kábẹ́ fáwọn ìjọba jẹ́ mọ́nítọ̀ ààyè méjèèjì wípé gbogbo nǹkan tí wọ́n lò lágbára àti lóye àti ní mímọ̀ àti lówó tí nǹkan kan fi ní sáàyè yẹn ọlọ́run bá kọ́ bá fún wọn o. èyí tí mi ń ṣe yìí ẹ lè sàmì ẹ ṣùgbọ́n mo rán yín sẹ́ kálukú ọ lọ sí ẹmbásí àpẹẹrẹ bó ń jẹ́ mùsùlùmí òdodo ìdí gbọ́ fẹ́ràn àyè yẹn nìyẹn. gbogbo nǹkan tí wọ́n fi ṣe ààbò àyè yìí lágbára lówó lóye ní mímọ̀ ní àṣepọ̀ pẹ̀lú ní connection ọlọ́run ọba kó fún wọn sí o. àmín. bàbá tí wọ́n ń ṣàdúrà fún wọn alẹ́ tó àti pípé fáwọn ọ̀tá ẹ̀sìn alẹ́ tó àti láti máa kàn wọ́n ní kó àdúrà alẹ́ tó láti nà wọ́n ní pàṣán àdúrà ìbúwọ̀ ọlọ́run gbogbo ibikíbi tí wọ́n bá wà gbogbo agbára tí wọ́n bá ní ọlọ́run ọba kó ba agbára náà jẹ́ mọ́ wọn lọ́wọ́ gbogbo bíkíbi tí wọn bá forí pamọ́ sí tí wọn ò fi rí wọn ọlọ́run tún wọn láti rí síta gbogbo àwọn tí wọn bá ń bà kí wọn tí wọn ràn wọn lọ́wọ́ kọ́lọ́run ọba kó gé wọn ní kó gé wọn lẹ́yìn bọ́lẹ̀ gbogbo àwọn owó tí wọ́n ń lò tí wọ́n bá máa fi lò ọlọ́run ọba kó gba owó náà lọ́wọ́ wọn gbogbo làákàyè tí wọ́n bá máa lò tí wọ́n fi máa ti jàǹbá yìí fọ́nà kó gbà lọ́wọ́ wọn gbogbo àwọn nǹkan yìí méjèèjì akẹ́tùn àdúrà méjìlá ṣáájú fún àwọn tí wọ́n fẹ́ bẹ̀sùn jẹ́ ká fún ẹlẹ́tọ̀ọ́ wọn torí pé wọ́n ti bá dójú ẹ̀ àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ jáde tá a bá ń kà sí tiwa èèyàn ò ronú púpọ̀ pé a ah, kí ní ìlágbára tó báyìí ọlọ́run ọba kó ṣàánú wa o wa akhiru da'wana ani alhamdulillahi rabbil alamin wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh alhamdulilah wasalaatu wasalaam ala rasulillah. وجزى الله شيخنا فضيلة الدكتور خير الجزاء وأحسن إليه كل الإحسان ونسأل الله العظيم رب العرش العظيم من فضله العظيم ورحمته الواسعة أن يزيده علما وفهما وتقا وورعا وأن يجمع له خير الدارين وأن يطيل حياته وبقاءه على الخير والطاعة ونفع الأمة وأن يبارك لنا فيما سمعنا نحن المستمعين وأن يجعلنا من الذين يستمعون القول فيتبعون أحسنه إنه سميع قريب مجيب الدعوات lẹ́yìn ìgbà tí a ti wá sí òpin lẹ́kṣọ̀ yìí àdá ọpẹ́ fún ọlọ́run bá subhanahu wa ta'ala lẹ́yìn ìgbà yẹn a tún dúpẹ́ fún àwọn dòkítúrò wa eléyìí tó yẹ pé wọ́n fún wa ní oúnjẹ ẹ̀mí eléyìí tí ẹ̀mí wa ẹnìkọ̀ọ̀kan wa tí òfin ní dógùn àbí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kí ó ṣe àlékún àlàáfíà wọn kí ó dẹ̀ ṣe kí ó ṣe wọ́n ní ọlọ́jọ́ pípẹ́ kí ó dẹ̀ jẹ́ kí wọ́n wúlò fún àlùfà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ẹ ẹ bí a ti máa ń ṣe tẹ́lẹ̀ òun náà ní pé lẹ́yìn lẹ́kṣọ̀ báyìí a máa ń gba ìbéèrè ẹ bẹ́ẹ̀ ni a gba ìbéèrè lónìí náà ṣùgbọ́n bí àwọn elétò ṣe gbé kalẹ̀ lónìí òun ní pé ẹ̀rí pé pé àwọn láti lọ sinmi so ní ìgbà tí ọ̀ndà ìṣẹ́jú márùn-ún yìí àwọn kẹ́kẹ́ ti wà nílé tí yóò máa ṣẹlẹ̀ so aláwọ̀ kan bẹ́ẹ̀ ó ní wípé ẹ rí wípé nígbà tí lẹ́jọ̀ ń lọ lọ́wọ́ àlejò wa pàtàkì àwọn bàbá wa wọ́n wọlé so àwọn ni wọ́n jókòó sí apá àlàáfíà àwọn dòkítúrò wa so àwọn náà ni dr alhaji najimudin ọmọlájà àbí ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala tí ó túbọ̀ máa ṣe àánú fún yín àbí ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala tí ọlá ńlá rẹ̀ kí ó ṣe ìkẹyìn kí ó dẹ̀ ṣe yín ní mùsùlùmí òtọ́tọ́ kí ó dẹ̀ máa ṣe àlékún orí léyìn lórí. lẹ́yìn eléyìí nǹkan ẹlẹ́ẹ̀kejì náà ni wípé حياكم الله so nǹkan ẹlẹ́ẹ̀kejì ó náà ní wípé ẹ rí i pé wọ́n gbé àwọn àìsàn kéékèèké kan àwọn snaps àti pé ọ̀tà wọ́n gbé káàkiri so lára àwọn kan tí á fi àsìkò ìṣe náà nìyẹn so wọ́n máa bá wa pín so àwọn tí wọ́n jẹ́ elétò yẹn kí wọ́n wá lọ sí ìyẹn báyìí bẹ́ẹ̀ náà ní nǹkan ẹlẹ́ẹ̀kẹta ó ní wípé wọ́n fẹ́ kí á lo opportunity yìí náà kí á fi kọ àwọn ìbéèrè eléyìí tí a bá ní so ẹni tó bá ní ìbéèrè kan sí èkejì bóyá lórí lẹ́kítọ̀ tí wọ́n bá wa ṣe ni àbí lórí nǹkan mìíràn tẹ jẹ́ kí a gbìyànjú láti kọ́ sí kákọ́kalẹ̀ káti pàṣẹ síwájú ṣáàbí ọlọ́wà subhanahu wa ta'ala kó ṣe wá láǹfààní pẹ̀lú yẹn. bẹ́ẹ̀ náà ni lára àwọn ìkéde ilé tó wà bí òun náà ni wípé kì í ní láì ta'ala bẹ́ẹ̀ bá ti mọ̀ wípé ètò yìí ó máa ń wáyé ní gbogbo oṣù. so tí oṣù eléyìí tó ń bọ̀ tó máa wáyé ó máa wáyé ní on the twenty seventh of November two thousand and sixteen twenty seventh of November two thousand and sixteen so ẹ jẹ́ kí gbogbo wa kí a fi eléyìí sí ọkàn ẹ jẹ́ ká gbìyànjú ká kọ gbogbo àwọn ìbéèrè wa eléyìí tí a ní ká sì sẹ́ǹdì wọn síwájú bẹ́ẹ̀ náà ni àwa obìnrin náà ẹ jẹ́ kí a kọ tí wọ́n máa gbà lọ́dọ̀ wa. and then aláwọ̀kọ́ wọn fẹ́ kí àwọn elétò wọn fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ti nawọ́ ìrànlọ́wọ́ sí wọn bẹ́ẹ̀ náà ni wọ́n sì tún gbé jáde wípé ìrànlọ́wọ́ yìí kò tí ì dé òpin anybody tó bá tún fẹ́ ran ètò yìí lọ́wọ́ so kí ó fi sọ kó fi anything tó bá fẹ́ fi ràn wọ́n lọ́wọ́ ránṣẹ́ sí àwọn afáwà tí wọ́n tún wájú àbúkọ́lì so kò sí kékeré kò dẹ̀ sí èso pọ̀ jù àbí ọlọ́run bá ti fáwọn ọ̀tá wa kí ó máa ṣàlékún ọ̀rọ̀ wa so à ń retí àwọn ìbéèrè wa. bisimilahi wa salatu wa salamu ala rasulillah ní ògo tí ọlọ́run bá subhanahu wa ta'ala abalẹ̀ ẹlẹ́ẹ̀kejì programu yìí ó máa bẹ̀rẹ̀ báyìí gbogbo àwọn tí à ń jẹ nǹkan kan lọ́wọ́ ẹ jẹ́ ká fi pamọ́ títí programu máa bẹ̀rẹ̀ tó àwọn dùkúrò àwọn máa jáde fún wa báyìí láti lè bá fi ìdáhùn sí àwọn ìbéèrè ilé tí a ti fi tọwọ́ sí wa tó ẹ kí a tẹ́tù gbogbo àwọn kan à ń jẹ ẹ kí a fi wọn pamọ́ ná títí programu fi máa parí. عليكم السلام ورحمة الله وبركاته kí àwọn dọ̀kítúrò wa padà sí orí àga wọn so àwọn ènìyàn ti fi ìbéèrè ránṣẹ́ so lára ìwé ìbéèrè tí wọ́n fi ránṣẹ́ ó ní wípé alákọ̀ọ́kọ́ ń bẹ̀ Yeah. Um, alákọ̀ọ́kọ́ tẹ̀ ní pé ìkan lára àwọn tí wọ́n pera wọn lánàbí tí ẹ mẹ́ńṣẹ̀ fún wa tòláyé hátù ibn Khuwaylid ẹ ṣàlàyé fún wa pé ó gba ìsìláàmù láyé ànàbí sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà yẹn ó tún wá pèrè lánàbí tó ìgbà tí ìkan lára àwọn tí wọ́n pera wọn lánàbí àwọn dàjálù tòláyé hátù ibn Khuwaylid ẹ ṣàlàyé fún wa pé ó gba ìsìláàmù nígbà yẹn ànàbí sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà yẹn ló tó wá pèrè ní ànàbí so ìgbà tí ànábì sallallahu alaihi wasallam wá kú tán tí Abubakar Siddiq tí wọ́n gbógun ìjà dùn wọn wọ́n tó wá gba ìsìláàmù padà ǹjẹ́ ní sí àlèkérò ẹni bẹ́ẹ̀ ní sọ̀hábí. naam hada sàgbọ́ bìnrin yẹn yìí ẹni tí ó gbọ́ yìí bisimilah alhamdulilah wa salatu wa salam ala rasulillah wa ala alihi wa ashabihi ajma'in amma ba'd bìnrin yẹn nílò kéèyàn gbọ́ nǹkan yìí ná kó lè bá yí dáadáa sábà ní kí ni definition sọ̀hábí àwọn kan jẹ́ companions àwọn tàbí ànábì sábà ní kí ni tá a lè fi máa mọ̀ pé eléyìí ni tàbí eléyìí ti tàbí sábà má tún máa yẹn ìbéèrè tí wọ́n béèrè yìí àní má tún máa fà ìdánwò à ń bẹ̀. ẹni tí wọ́n pè ní tàbí òun náà lẹni tí ọba nàbí pàdé sallallahu alaihi wasallam lẹni tó nígbàgbọ́ ẹni pé tó gba ànábì gbọ́ tó sì rí àná tó sì gba ànábì pàdé tó sì kù sórí ìgbàgbọ́ rẹ̀ ẹni tí wọ́n ń pè ní tàbí nìyẹn ẹnikẹ́ni tí kò bá bá ànábì pàdé bóyá wọ́n bí láyé gbàtà ànábì ń bẹ láyé sallallahu alayhi wa sallam ṣùgbọ́n kò bá ànábì pàdé kò bá ànábì pàdé rárá ó sì gba ànábì gbọ́ ó sì gba ànábì gbọ́ àní pè ní tàbí àní pè ní kíni tàbí torí kò bá ànábì pàdé yẹn ni pípé bí bánàbí pàdé fúnra ara rẹ̀ ọlá ńlá kan ni tí máa sọ yẹn di tàbí tó bá nígbàgbọ́ nínú tí ó bá wá sígbàgbọ́ níbẹ̀ tí ó bá wá sígbàgbọ́ níbẹ̀ kò ní jẹ́ tàbí bí ìyàbá bánàbí pàdé tí ó bá nígbàgbọ́ kò ní jẹ́ tàbí tó bá bá ànábì pàdé tó sì nígbàgbọ́ yóò máa jẹ́ tàbí eléyìí tí wọ́n á ń béèrè yìí tòlẹ́yìn hàtà ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó ti kọ́kọ́ jẹ́ sàbí lálákọ̀ọ́kọ́ mọ̀ ń bọ̀ ya ọdẹni tí kò ní ìgbàgbọ́ mọ́ àyẹ̀wò amẹ́ni gbàgbọ́ rẹ̀ máa ń nì ó ti kú oníkẹ́nu ó ti kú nsàbí lákòókò gbà tí kò ní gbàgbọ́ mọ́ yẹn òjò sàbí máa ń gbà náà ànábì wa kú láyé kó tó di pọ́ wá padà di sàábẹ kótó di adé padà wá padà di mùmínì padà tẹ gbọ́ yí dáadáa ayé Abubakar ló tó gbọ́ padà ló tó yí padà di mùsùlùmí padà sáwa lè gbúrò ẹni bá náà ní sàábé àbí kìí sàábé ìdí tá a fi ń béèrè kwẹ́sàn ni pé ó ti sa lẹ́yìn mọ́ nígbàgbọ́ mọ́ lẹ́yìn ìgbà tó ti nígbàgbọ́ kọ̀ wá nígbàgbọ́ padà láyé ànábì padà sallallahu alaihi wasallam ìdí tá a fi béèrè ìbéèrè yẹn tó ti kílẹ̀ àti wájà máa bẹ́ẹ̀ bó tó ń béèrè bá béèrè ń béèrè gbà ní tí ẹni tí ń gbọ́ ọ̀bá àti ọ̀dà rẹ̀ ọ̀bá tilẹ̀ alifáyé díẹ̀ àwọn sẹ́kọ̀n kọ̀ọ̀kan bẹ̀ ọ̀kan dáhùn ni kò ní yáwọn tó ń dá lóhùn tò nípa báyìí dáhùn ni pé ẹni táwọn wé yìí tàbí lákàtún kí lọ́fà torí wípé ní àkókò kan síwájú ní àkókò kan síwájú ó ti bá ànábì pàdé lẹ́ni tó nígbàgbọ́ sallallahu alaihi wasallam ọkàn sáláì ṣe àṣe ọkàn ṣe àṣe má ṣe kan láwọn àgbà kan ni tí wọn bá ní bolókú sí padà inú bolókú sí padà inú ìsìláàmù ló kù sí sàbẹ lòun náà wọ́n fi ọlọ́hu tààlà náà. ìtọ́ pàtàkì jù ní wípé ṣé nígbà tẹ́ni yẹn gbàgbọ́ tó gba ìsìláàmù tó bá nàbí pàdé lẹ́yìn ìgbà tó gbàgbọ́ tán tó bá ti bá pàdé ìbára ṣe pé bí bá pàdé ẹ̀ẹ̀kan péré ni nínú ìgbésí ayé lẹ́yìn ìgbà náà ni òtún ó ti di sàábí tá a bá ní bí bá pàdé kò túmọ̀ sí pé a rí o ìyẹn náà tún jẹ́ ní tọ́yẹ ká mọ̀ torí pé àwọn afọ́jú wà nínú àwọn tàbí ànábì wọ́n ti ọlọ́wọ́ tààlà á ń hó tí wọ́n rà nàbí lòdì tó wọ́n bá nàbí pàdé ìdí táwọn onímọ̀ fi máa ń ṣe definition tàbí pé ẹni tó bá nàbí pàdé nìyẹn wọ́n kì í sọ pé ẹni tó rí ànábì torí pé ẹni tó fọ́jú ní ìsìn tàbí lò náà kò sì rí ànábì tó mọ̀ bá ànábì pàdé sallallahu alaihi wasallam ìbéèrè méjì ni mo fẹ́ béèrè lẹ́ẹ̀kan náà wọ́n ní ẹ ṣàlàyé fún wa wípé lára àwọn kan tí ó máa tọ́ka sí pé àlùkìyámà ti ń súnmọ́ ó ní pé wọ́n máa wó kàába tó ẹ̀dẹ̀ tó ti ṣàlàyé fún wa wípé ànábì àyíṣá alayhi salatu wa salam wípé wọ́n máa fi hajj ìjọ ní bí wọ́n bá wó kàába kan ibo ló fi máa fi hajj àdẹ́ ẹlẹ́ẹ̀kejì ni wípé gbogbo àwa mùsùlùmí tí wọ́n bá fẹ́ fi hajj lẹ́yìn ìgbà tí wọ́n bá wó kàába lẹ́yìn ẹ̀ sì máa possible. náà mo ti fọ́ fún wa lẹ́ẹ̀kan wípé ìwọ kàába ò díwọ lọ́wọ́ ẹ̀sìn tiẹ̀ sọ̀rọ̀ sáà máa fi kàába wa ẹ̀mí àwọn wo ni wọ́n ti wú orí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n sì tán kọ́ ilé ni ẹ̀yọ́ mi ò mọ̀ pé kàába yìí ṣe tó lè fún yẹn ní nǹkan kan àlẹ́ni ànábì sallallahu alaihi wasallam ó ní la hurmatu mu'minin la hurmatu mu'minin a'zamu 'inda Allahi min al-Ka'ba ẹ̀mí ọmọ múmìnì kí wọ́n pa ẹ̀ bá ní múmìnì rè nínú ká pa múmìnì òdodo kan yìí nínú káwó kàába ẹ̀yin mùsùlùmí ẹ bọ́dọ̀ fọwọ́ mú kan bẹ̀ múmìnì kan ni o ànábì ló gbọ́dọ̀ kalẹ̀ o sallallahu alaihi wasallam tẹ́lá ní ẹ̀mí múmìnì kan ni ẹ̀mú dúró kàába nìyí ẹ̀yin mùsùlùmí ẹ̀mú kan nínú káwó kàába yìí nínú ká pa múmìnì yìí ìtànà bí n sọ fún wa ni wípé ẹ sọ fún wa pé ẹ wó kàába ẹ fi múmìnì sílẹ̀ ẹ̀ ẹ bá wó kàába á tún kọ̀ bẹ́ẹ̀ bá pa múmìnì á lè jí mọ́. ẹ ilé nìyà ó táwọn ẹ̀mí bá dé kàbá báyìí ti máa gbígbà tí lé fún ọ ní kan <laughs> fún yàn ní nǹkan gbígbà náà ní yìí náà ìyá wa kírun mọ́sálásí àwa ní mọ́sálásí white mosque mọ̀dínà a ah, àwọn ẹni ọlọ́run pọ̀ ń bẹ̀ ti jókòó sáré pé ara kan gbogbo òpó tó lọlé ọmọ ta warawara ni ni ilé lásán ló fi jẹ́sí pé yín tó ní bùkún jù lára kàába òun náà ni alhajarul aswad òkúta dúdú yìí ẹ mọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ńlá tí wọ́n máa sọ lu òkúta yẹn nígbà tó lè bá àwọn èèyàn fẹ́ máa ṣe kúta pé ẹ òkúta lásán nìwọ yìí náà ó lè fún a ó lè gbà ó lè fún mi lálàáfíà bá ìṣàmá ń ṣe mí ó sì lè fún mi lóúnjẹ tí bí bá ń pa mí ó lè dáàbò bò mí kúrò níbi ọ̀tá tí kì í bá ṣe pé mo rí sí òtítọ́ ọlọ́run ọba sallallahu ní ìgbà tí dọ́dọ̀ ẹ láyé òkúta lásán ni ó ní yàtọ̀ kankan. kí wàá ní tó nípa báyìí bí wọ́n bá wó kàába kò di wa lọ́wọ́ hajj kò di wa lọ́wọ́ kínní kò di wa lọ́wọ́ ọ̀run kíkí kò di wa lọ́wọ́ gbogbo nǹkan tá a ṣe èyí tí wọ́n wá wí ń pa pé ànábì wa Ìsá alayhi salatu wa salam yọ wà wípé báwo ni ó ṣe ṣe hajj ní ìrántí hadith tó sọ fún wa pé yóò ṣe hajj ní ìrántí hadith yẹ mọ yóò kírun ní hadith mi mọ́ mọ̀ pé yóò fi hajj ní ìrántí ẹ̀ torí bí ànábìyẹ yìí sáwọn ní pẹ́ lórí ilẹ̀ mọ́ ọkàn fẹ́ẹ́ ṣe ọfẹ́ ṣe àwọn èèyàn bá wá nígbà tí èèyàn travel ni bá a ṣe jókòó ní ìsìn ọmọ Òṣogbo lọ́pọ̀lọpọ̀ wa àbárò Òṣogbo tá a bá lọ sí Èkó bí kinní yẹn ọ̀bà tí yanjú lọ́jọ́ òní ààbò wẹ́ máa parẹ́ lọ́la a máa rọ́ọ̀sì pé já sí apárí ẹ̀ ká tètè padà sí ilé ni ànábìyẹ yìí sá Jésù àríṣọ́lá tó wọ̀ sẹ́lẹ̀mù ọ wá ṣe àwọn ẹsẹ̀ kan lásán kò lè pẹ́ títí tí ó pẹ́ mi ò mọ̀ mi rántí hadith pé yóò ṣe hajj ṣùgbọ́n hadith pé yóò kírun lẹ́yìn lẹ́yìn ìmáàmù àwa mùsùlùmí yóò sì kírun kò ní ṣáájú gan náà ni hadith ẹ̀ wà alayhi salatu wa salam káwọn ẹni pé yóò ṣe hajj náà kí ni lànà kí ni nira bẹ tí wọn ní tá àbárí kàbá àlè ṣe hajj táà mọ bí ọ wà ní bí wọn mọ bí tí kàbá wà á tàwa àfọ ẹ ní á tàwa àfọ gangan bí tí ibi tí wọn ní á tàwa àfọ ní ó ti parí náà ní problem kò sí wàhálà ẹsìn wa ìyẹn ti tí a máa sin lọ́táyé ìparẹ́ ni tí òfin ní ìsìnkàkan lórí ilẹ̀ mọ́ tí gbogbo ẹ̀ ìtàn náà kódà bí wọ́n wo gbogbo mọ́sálásí ayé a máa tẹ̀sìn lọ. anábì ní jọ́ìn láti lé yàrá ardu masjidan wa tahura anábì ní irun tí mo ní ẹ máa kí ẹ̀yin mùsùlùmí kì í ṣe pé tẹ́yẹ̀ bá sáṣà tẹ́yẹ̀ bá sáṣà ìdí mọ́sálásí ẹ̀ lérí kí káníkì wọ́n wo gbogbo mọ́sálásí orí ilẹ̀ ní ìsìn táà ní kírun mọ́ni kílà ní kílà àwọn bíríkìlẹ̀yà ní ní sáìtì àwọn ìkírun èmi wọn kàn mọ abẹ́ igi kan náà máa kírun rẹ̀ ṣé wọn ò ní wọn wọn lè ní ìdúró tó kí mọ́sálásí gan lọ bóyá bẹ̀ mọ́ ju mọ́sálásí rẹ lọ. nípa báyìí ẹ̀sìn Islam táwọn wò yìí Ọlọ́run ti bá a parí ẹ̀ àárín pírọ́blẹ́mù kankan gbogbo fìtínà ayé yẹn kò lè kó bẹ́sẹ̀ wa kò lè gbé àmọ́ lè sẹ̀sìn tiwa àti tí ọ̀bà tí fọ̀kànbalẹ̀ lójú ọ̀nà ló kù pé òní lọ́n tiẹ̀ bí wọ́n bá lọ àwọn kan ń bẹ tí fọkàbalẹ̀ ń bẹ lọ́dọ̀ tí wọ́n síbẹ̀ wọ́n ṣáájì sálà ọmọ pé kọ́ sọdún kan tí wọ́n ní ìyẹn lè pọ̀ ó lè má pọ̀ màmú wọn ní kò ní yẹ bá yọ lọ alhamdulilayi rabbil alamin naam. jazakumullahu khairan oníbèrè béèrè pé gẹ́gẹ́ bí ẹ ti ṣàlàyé fún wa wípé anybody tó bá ti ń pè rẹ̀ ní wàlíyù ọlọ́run ọba wípé wàlíyù èṣù nìyẹn anybody tí ó bá ti ń pè rẹ̀ ní wàlíyù ọlọ́run ọba wípé wàlíyù èṣù nìyẹn torí pé wàlí yọ ọlọ́run ọba ò ní sọ síta gbangba pé wàlí yọ ọlọ́run ọba lòun wọn wá béèrè pé ìjẹ ní orúkọ ènìyàn lè máa jẹ wàlí yọ lọ. náà ó kọ́ yàtọ̀ èèyàn lè sọ̀rọ̀ ẹ̀ gọ́fúnà náà àbí arẹ́gbẹ́sọ lónìí bá jà gọ́fúnà ọmọ ọ̀tún arẹ́gbẹ́sọ̀rọ̀ ẹ̀ lẹ́bẹ̀ẹ́ àwọn èèyàn sọ̀rọ̀ àwọn Jonathan wọ́n sọ̀rọ̀ àwọn ní Buhari wọ́n sọ̀rọ̀ àwọn ní Arẹ́gbẹ́ Arẹ́gbẹ́ ń bẹ ládùúgbò wa ń bí ṣe ọ̀tọ́ wa bínú sí ni bí wọ́n ṣe sọ ni ó kọ́ yàtọ̀ sí kéèyàn pé rẹ̀ pé ìròyìn mi nìyí mọ̀tẹ́nì kan bá dúró ní ìsìn tó bá lọ sí Mandela Park tó kọ́ àwọn èèyàn jọ tó ní èmi ní executive governor of Ọ̀ṣun state wọ́n gbé ń bẹ̀ wọ́n gbé ń bẹ̀ ní kò ní lọ tàbí kẹ́ni kan bọ́ sí Àbújá kọ́ lọ sí rédíò kan kúrò ní president of Nigeria ah kò ní kú ń bẹ̀ tó ń gbé bẹ́ẹ̀ ni dá ń sọ nìyẹn ẹ̀yìn bá pẹ́rẹ́ ẹ̀ tí wọ́n bá sọ yàn ní wàlíì tí wọ́n bá sọ pé wàlíì yìí láì lórúkọ rẹ̀ ó yàtọ̀ ìpè kéèyàn ọ̀la sọ wípé Abdullahi lórúkọ rẹ̀ pé ẹ̀yìn èèyàn wòlíì ni mí mo lè somi tútù domi gbígbóná mo lè sọnù gbígbóná domi tútù mo lè jẹ́ kọ́ ọmọ rí sí mo lè jẹ́ kọ́ dáa fún ẹ irọ́ pátápátá ni wàlẹ́ yóò sọ ìbọnrin àpẹẹrẹ pé wàlẹ́ yóò sọ ìbọnrin náà ní ti sọ jáde wàlẹ́ yóò ọlọ́run ẹ̀rú bà ní ọlọ́run ọba sọ pé alladina amanu wa kanu yattaqun kí èsì máa yattaqun wọ́n bẹ̀rù ọlọ́run ẹni tí wọ́n pè wàlẹ́ yóò ọlọ́run ẹ̀rú ọba báyà bá pè lẹ́ni ọlọ́run gan yọ ọmọ kárí bọ́ nínú bẹ́ẹ̀ dákun ẹ torí pé ó lè dẹ̀sẹ̀ bọ́lọ̀ ń jẹ ọ́ ni. naam lọ́wọ́ Umar ibn al-Khattab tààlà ánì àwa náà máa Umar ibn al-Khattab táwọn ilé wọn ọba jẹ́ wàlí yọ ọlọ́run ọba ta ni ó tún wá jẹ́ wàlí yọ ọlọ́run ẹ ẹ máa ń tọ́sẹ̀lẹ̀ ọlọ́ọ̀ba alásìrí ànábì sallallahu alaihi ànábì lálásìrí tí máa fọ̀rọ̀ pamọ́ sí lọ́dọ̀ tẹ́ mo gbẹ̀ lọ́mọ́. ta ló kọ ẹ̀ ta ló morúkọ aláṣẹ ànábì sọ̀rọ̀ bá rẹ̀ ta ló morúkọ ẹ̀ bó ló ti wá jẹ́ báyìí gbogbo wa wà á mọ̀ ọ̀yà níbí. ọ̀dáyífà ti gbóná lè yàpá ẹ̀. ọ̀dáyífà ni o ọ̀dáyífà náà nù ọ̀dáyífà kan ló jókòó yẹn ọ̀dáyífà ni aláṣẹ ànábì sọ̀rọ̀ ìtumọ̀ aláṣẹ ni pé ẹntẹ́nu ẹ̀ bó pọ̀ eléwọn ẹ adaba ti kó yàn jọ oríṣiríṣi làwọn bá ń bẹ ẹntẹ́nu ẹ̀ tí ọ̀ ṣùgbọ́n mọ́fàsì rí tọ́jú ẹ̀ kò lè kọ́ san ara rẹ̀ débi pé kọ́ wá fọ̀rọ̀ sọ́dọ̀ tó bá ń bá ọ̀rọ̀ ẹnì kankan o tó bá ti délé yóò gbòòrò ìyàwó ọ̀rọ̀ kan bẹ wọ́n ní má sọ fún ìyàwó ìmọ̀ <laughs> ìwọ ìwọ nìkan náà ni má sọ yóò tàn ọ̀rọ̀ rẹ̀ mí náà wọ́n ní má sọ fún ìyàwó nìkan àwọn nature nìyẹn ànábì sọ́ọ́dì gbogbo àwọn tàbí ẹ̀ látòkè délẹ̀ sallallahu alaihi wasallam adarí gbọ́dọ̀ ní gbogbo nǹkan yẹn lọ́dọ̀ tó bá fẹ́ rí nǹkan ṣe Hudayfa yìí aláṣìírí ànábì ni sallallahu alaihi wasallam aláṣìírí máa ń fàṣírí pamọ́ sọ́dọ̀ rẹ̀ àṣírí ìwo ni àṣírí ẹ̀sìn ẹ̀sìn láṣìírí jàmọ́ jẹ́ sọ fún ọ ẹ̀sìn ní kíni ọláṣìírí àṣírí ẹ̀sìn táà ń wí ni pé àwọn nǹkan tó jẹ́ sí pẹ̀lú mi ọmọ rò pé yẹ ká ṣe táà sì ṣe àwọn a máa sọ̀dí táà fi ṣe fẹ́ntọ́ láṣìírí ẹ̀sìn tọ́ máa ṣìírí ẹ̀sìn fi táà fi ṣe nǹkan yìí rẹ̀ o àwọn nǹkan máa tá à ń ṣe táwọn èèyàn rò pé kò yẹ ká ṣe alẹ́sọ́fọ́nsẹ̀ pé níta fi ń ṣe nǹkan yìí rè o yéde pé nǹkan yẹn takò sẹ̀ríà o ṣùgbọ́n bóyá kan wà tó dáa jù lọ tó yẹ ká ṣe tá a fi sí ìyẹn lè láti rí ẹ̀sìn ànábì láti rí ẹ̀sìn náà ni Hudayfa yẹn radiyallahu ta'ala ànábì wa sọ gbogbo àwọn mùnàfìkì jàmá mùsùlùmí ó dárúkọ wọn fún Hudayfa látòkè délẹ̀ nítorí bàbá ti bẹ́ẹ̀ sàrẹ̀ wọn pípamọ́ ni o mọ́tò fẹ́ẹ́ nìkan kan o àníbi ó sì máa bá gbogbo wọn gbé nígbàgbé bákan náà tí wọn ò ní mọ̀ kò sọ fún wọn rí pé a wọ́n ọkùnrin ibi mùnàfíkì wọ́n yìí ó ti bàjọ́ jẹ́ ó ti ba mọ́sálásí jẹ́ báyẹn sáde mọ́ ní bàbá dàlí kìá mọ́ ọlọ́run ti gíní yóò máa yanjú yòókù padà <laughs> onítọ́ kan pẹ̀lú yẹn àníbi wa sọ fún Hudayfa radiyallahu anhu ó sọ lóko àwọn mùnàfíkì fún Hudayfa sọ fẹ́ da ọlọ́run kankan Umar ibn Khattab mo fẹ́ fi mú nǹkan kan jáde fún wa yìí bí àwọn jẹ́ ń pẹ́ra wọn wà léyìn yẹn wàlíì ṣètọ́nù ni wọn kò sí nǹkan kan bẹ̀ jù báyìí lọ wàláì bí mo bá rí i ní ọ̀sán ti jọ ẹ wàlíì wàlíì wàlíì èké ni wọ́n ta ló fi jọ tọ́ fún mi kò dé lẹ́nu kankan tó fi jọ ní àwọn àfẹ́sìn tí wọ́n jẹ́ wàlíì ọlọ́run gidi àwọn wàlíì yìí sùn náà ló fi jọ. Umar ibn Khattab radiyallahu anhu ọwọ́ àlọ́ mo mọ̀ pé wọ́n ní alátìrí ànábì ó sì ti sọ orúkọ gbogbo àwọn mọ̀nàfíìsì fún ọ jọ sí ìsinú wọn. láwọn àtúrà dákunjọ sí mi ò sínú wọn ẹ dákun àwọn ilé nìyẹn o àwọn wàlí mo ní táwọn èèyàn ọba jẹ́ wàlí yọ ọlọ́run ta ni ó tún jẹ́ wàlí yọ ọlọ́run mọ́. kò sí. ó tún wá ń fi ẹ̀rú ń bà wọ́n wọ́n ń lo ọ̀rọ̀ ọlọ́run ọba pé alladina amanu kanu yattaqun wọ́n sì máa bẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run ni ẹ bá agbọ́dọ̀ ríra wa wàlá ọmọ ríra rẹ kó o ṣe tó ni tọ́ba jẹ́ wàlíyé ọlọ́run mọ́tò wáyé pé wàlíyé èṣù ni ọ́ ọmọ rí i pé mo ti dókè mo ti ṣe tán kọ̀sẹ̀ tó tó mi gbogbo ẹ̀yin wọn wọ̀nyí mo dáa ju yín lọ ẹni pé ẹ̀ ń wàlíyì ó ti rí gbogbo ẹ̀yin òkú pẹ́ ẹ̀ ṣe wàlíyì nìyẹn wí mi mo dáa ju nìyẹn ó sọ fún yín pé mo dáa ju yín lọ nìyẹn kí mi wàá máa sọ fún yín pé gbogbo ẹ̀yin tẹ́ jókòó mo dáa ju yín lọ mo ti jábọ́ tán yányá nìyẹn mi ì mo mọ̀ dájú pé ń tọ́ dájú mi lọ́nbẹ̀ láàrin ẹ̀ńtẹ́ jókòó yìí mo mọ̀ dájú àbí òye ó dá ní lójú bẹ́ẹ̀ ẹni tó dáa jùlọ tó bẹ̀rù ọlọ́run jùlọ ó wà láàrin bóyá farapamọ́ tí òfin ara ẹ̀ hàn bó wàá lè yóò ṣe wáwé wà léyìí ọlọ́run lòun tí ó tún wá máa fi gbogbo ẹnu sọ wà léyìí ṣètọ́nù ní kó ló kọ́ méjì wà léyìí ṣètọ́nù rẹ̀ tó máa ti bẹ̀ a ti gbọ́dọ̀ a gbọ́dọ̀ gbàgbọ́ a gbọ́dọ̀ yẹ̀yẹ́ a gbọ́dọ̀ sọ̀rọ̀ a gbọ́dọ̀ máa wá gbogbo nǹkan tí ó náà bákan náà a lè wòye sí gan sọ́pọ̀ òfin ọlọ́run ọba mọ́ tí ọ̀wọ́ sọ́nlẹ̀ tí bá ń wọ́ sọ́nlẹ̀ tí gba ẹ̀ ń wẹ̀lẹ́ yọ ọlọ́run òpùrọ̀ gbáàyìn sọ ẹ̀ hà òpùrọ̀ gbáàyìn tí ọ̀ máa tí ò ní kò ní tí ń kírun jà tó nírun gbà ọtí jàre ọmọlúwàbí <laughs> tó nírun gbà <laughs> òpùrọ̀ gbáàyìn tí máa tètè dé masalasi àbí òní máa kàn yín dé àbí máa sọ̀rọ̀ papọ̀ ni òpùrọ̀ gbáàn ṣé ọpọ́n àlèkùránì lé òpùrọ̀ gbáàn tọ́pọ̀ àwọn onímọ̀ lé òpùrọ̀ gbáàn tí a bá ti gbogbo yẹn nípa báyìí ẹ jẹ́ àsọ̀rọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ tí a là ń náà. ìsàkùnmọ̀lọ́ ọ̀kọ́rọ̀ oníbèrè béèrè wípé ǹjẹ́ ní tí ọkọ àtìyàwó bá tètè rí ọmọ bí ní tí ọkọ àtìyàwó tẹ́lẹ̀ tó ní ìdí fún wọn láti kọra wọn sílẹ̀ nínú ṣẹ̀ríà. náà wọ́n ní tí ọkọ àti ìyàwó ọ̀bá tó fẹ́ràn ọmọ bí tó lè jẹ́ sábàbí láti fi kọra wọn sílẹ̀ nínú ṣẹ̀ríà. náà ìdáhùn ni pé kò yẹ kó jẹ́ sábàbí láti fi kọra wọn sílẹ̀ àyàfi àyàfi ẹ̀rí pé mo ní kò yẹ kó jẹ́ sábàbí ìpìlẹ̀ nìyẹn kò yẹ kó jẹ́ sábàbí láti fi kọra wọn sílẹ̀ àyàfi àyàfi bẹ̀ ni pé tó bá jẹ́ sí pé àdánwò tọkọ̀ sí nǹkan yẹn ọkùnrin ètò obìnrin tó bá jẹ́ pé àdánwò tọkọ̀ sí nǹkan yẹn ọkùnrin kì í tóbìnrin ó lè jẹ́ sábàbí láti fi kọ̀ra wọn sílẹ̀ kódà wọn ó sì wọ́n lójú kòkòrò pé kí wọ́n kọ̀ra wọn sílẹ̀ tí ọkọ ọba gbà obìnrin lè wà wípé ah ẹgbẹ́ kọ́kọ́ mi ọwọ́ àánú sẹ́rí à obìnrin a máa wá ọ̀nà láti gbé kọ́kọ́ ọkọ̀ ọkùn obìnrin ò lè kọ́kọ́ sílẹ̀ ṣùgbọ́n obìnrin lè sọ ó lè wá nǹkan tí ọkọ ó fi kọ̀ ọ́n sílẹ̀ lọ́dọ̀ lọ́kọ tí ọba sì fẹ́ wá lẹ́rọ̀ wẹ̀lẹ̀ àwọn olófin àwọn alágbára òfin wọn kò fún mi pé wíjáde pọ̀ ọkọ̀ pọ̀ ọkọ̀ ìyàwó ẹ̀ sílẹ̀ tó bá jẹ́ pé àléébù yẹn ara ọkùnrin lọ́wọ́ ló a máa wá ìdí kọkùnrin àti obìnrin tó fẹ́ra òun náà ni pé a ní láti wo àlàáfíà ọkùnrin ló fi jẹ́ sí pé obìnrin ọkùnrin tí ò lè ṣe tó bá ṣe ìsìfẹ́yàwó tàbó lè ṣe ṣùgbọ́n kò lè ṣe gangan tó bá ṣe ìsìfẹ́yàwó tí nǹkan kan ò ṣe tí wọn ò sì mọ̀ tí wọ́n bá wá ti kẹ́ẹ̀tì pé ọkọ ni ọ̀la láàfíà tí òsán náà àti bayọ̀ wọ́n kàn wọ́n lẹ̀ wọ́n tún wọn ká gbogbo ẹ̀ làlàáfíà wà làwọn sábàbí tó lè kọ́ ọ̀sẹ̀ lẹ́yìn eléhùn mi ò mọ sábàbí mi tó tún lè kọ́ ọ̀sì pé ká pé ada ìfọ́ọ̀sì ara wa tó bá yẹ kó obìnrin lọ́ba ní problem kò ní ìdí kọ́ lọ kò sì ní ìdí kí wọ́n ọkùnrin ọkọ̀ torí pé nbo ní tó ń lọ ebi òun lọ́la ìsàn lára tó sílẹ̀ wọ́n lè fẹ́yàwó mi pẹ̀lú ẹ̀ bóyá ọlọ́run lè wà ánú ẹ̀ kọ́lọ́run gbàgbé tábàbí kó fi tábàbí sílẹ̀ kọ́ wá pé síyàwó ti náà ṣe kíni kó bímọ padà kò ní ìdí ká kọ́ obìnrin nítorí pé bóyá obìnrin ní pírọ́blẹ́mù lára ṣùgbọ́n obìnrin lè kọ ọkọ tó bá yẹ pé ọkọ ló ní àìsàn lára tó sì dájú ṣáká yóò kọ ní kan ti tẹ̀rẹ́ náà ọlọ́run dá ara rẹ̀ nítorí àti àfi yọ̀ǹda báyẹn ni pé gbogbo nǹkan tí Islam mú wa lófin wọ́n ti ní ṣe tọ́jẹ́ sí pé wọ́n wà láàáfíà fún àtọ̀tún àtòsìn báwo la ti fẹ́ so obìnrin mọ́lẹ̀ síbi tá a ti mọ̀ pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ a ti lè mú ẹranko lọ ibi tí ò a ti lè mú ẹranko ká tó mọ́lẹ̀ ká má túlẹ̀ kọ́ má lọ́ọ̀bì kankan tó jẹ́ pé kò tó ń jẹ lọ́dẹ̀ yóò kù síbẹ̀ ẹlẹ́ẹ̀kejì èròǹgbà Islam tá a fi ní ká fẹ́ yàwó àbí ká lọ́kọ òun ni ká bímọ tèròǹgbà yẹn ọba ti tí ń bi dáa wà Islam náà tó alẹ̀ fẹ́ mú lọ síbi tèròǹgbà yẹn ó ti tẹ̀ tó bá àwọn nǹkan yẹn láti gbọ́ yòó ẹni tó lọ́n bá fúrẹ́ kàn ó gbà àmì wọ ọlọ́run ọba yẹn dé gbòǹgó ó fi ilẹ̀ nítorí ọlọ́ǹga ó fi ilẹ̀ nítorí ọlọ́ǹga mo torí ẹ̀sìn mo fi ọlẹ̀ òun náà wà máa bẹ lọ́hùn pé bọ́bá wọ ọlọ́run ó lè má ìtàn rẹ kú hmm. ó sì lè fún ọ lóbìnrin tó tún dáa jẹ ńdọ́lọ́lọ́ tí ó bímọ fún ẹ padà ọlọ́run tá a dáhà ẹ̀ náà. ìfọ̀kànlọ́ kẹ́rọ oníbèrè béèrè wípé ǹjẹ́ ní tí òbí ẹnìkan bá kú tí àwọn òbí méjèèjì yẹn tí wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ pé èèyàn lè ṣe àdúrà fún wa bẹ́ẹ̀ ni tó lè ṣe hajj fún wa àti pé tí ó bá di ọjọ́ iléyá péèyàn lè payana nítorí wọn. náà tá a gbọ́ ìbéèrè yẹn yín ẹni tó kú ẹ kú tí a gbọ́ ẹlẹ́ṣẹ̀ ni wọ́n béèrè tí mi fẹ́ béèrè ni pé báwo ni èyí ti mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni wọ́n. so a ní láti jìnnà sírú àwọn ọ̀rọ̀ báyìí a ní láti jìnnà sírú àwọn ọ̀rọ̀ báyìí torí pé àyàfi tó bá jẹ́ sí pé ọwà ń bẹ̀ níjọ́ ti ń kú lọ ẹ sì bí léèrè pé ẹ̀ṣẹ̀ yín tẹ̀ máa ń dá yìí tẹ́ ẹ túbá ń bẹ̀ abẹ́ túbá ń bẹ̀ tó bá sọ pé mi ò túbá ń bẹ̀ báyìí ló sọ pé lẹ́ṣẹ̀ ni bóyá ti túbá lọ́kọ̀ la àbókò tó kan tí ó kú ò láyé lóyún ti rú ó ti ronú pé wàdà ń bẹ ẹ̀ṣẹ̀ tó rò pé lẹ́ṣẹ̀ náà láti pè yàn lẹ́lẹ́ṣẹ̀ ẹ ká ṣọ́ra ibẹ̀ náà ni yóò ti máa tàṣà àgẹ̀rẹ̀ láti pè yàn pé ó kú sí kèfèrí bóyá ti ń bá wa kírun bẹ́ẹ̀ tí ń bá wa ṣẹ̀sìn ní kúkúrú ni pé gbogbo òkú tó bá kú yálà ó jẹ́ lẹ́ṣẹ̀ àbí ó jẹ́ lẹ́ṣẹ̀ láyẹ ká máa ṣe gbogbo nǹkan tá a fa àyẹn béèrè nípa rẹ̀ lọ́yẹ ká máa ṣe fún wọn. kò sẹ́ni kankan nínú wa tí ò lẹ́ṣẹ̀ wọ́n tó pẹ́ nìkan lẹ́lẹ́ṣẹ̀ tí wòye ní ìṣẹ́ lẹ́ṣẹ̀ tó ń tí èmi rò tó fi sọ báyẹn ni pé àwọn rò pé ń tọ́ bá kú sínú ẹ̀ tó wá kú tá a mọ̀ pẹ́ lẹ́ṣẹ̀ tí wọ́n náà lẹ́lẹ́ṣẹ̀ ṣùgbọ́n tóun míì tó fi pè lẹ́lẹ́ṣẹ̀ ọ̀tọ̀ ni ń dáwà míì pẹ̀lú ẹlẹ́ṣẹ̀ dàtọ̀ ẹlẹ́ṣẹ̀ tẹ́nìkan kan ò mórí bọ́ ń bẹ̀ iná ni dáwà ń sọ gbogbo ẹni tó bá kù láyé kò sẹ́ńtì ọ̀lẹ́ṣẹ̀ nù wa bọ́ọ̀ bá dẹ́ṣẹ̀ ọ̀kọjá láyé yìí ọ̀kọjá náà ayé yìí lọ́yà wá kọjá náà ayé yìí ọ̀ dẹ́ṣẹ̀ kò tètè náà bókù bá wa kú nù sẹ̀ríà òun náà ni pé ká ṣe sàrà fún wa ká ṣàdúrà fún wa a lè táàjì fún wọn a lè a lè kékeré a lè ṣàdúrà fún a lè sàrà fún gbogbo àwọn kan tá a máa ń ṣe kíkẹrí àfún wa ní ọ fún alẹ́ àtẹ ọtọ́rìtì bí a lè ṣe a wa olórí jùlọ ni àdúrà ṣèṣe lẹ́yìn ẹ̀ ní sàrà méjèèjì yẹn òun náà lọ bá tá a máa ń ṣe fókù ṣùgbọ́n báwo láti ṣàdúrà báwo láti ṣe sàrà torí tí a bá gbọ́ lọ sánà ìṣẹ́ lómi ọ̀ lọ dìfẹ́lọ̀pù ọ̀rọ̀ mi níta padà yàrá wọn sọ wípé wọ́n ní fìdáwù dáa wọ́n ní kakíkọ̀ ànàfọ́kù dáa mi ò rí báyẹn o èyí tá à ń sọ ni pé àdúrà ẹ̀tọ́ bá ṣẹ̀rí àmú ọba òkú púpọ̀ ju sàrà àgbọn lọ lẹ́yìn ẹ̀ ní sàrà náà àdúrà ṣíṣe fóòkù a nílò kákó sí alálàáfà àjọ ká sàdúrà fóòkù wa léwu àdánwò tó bá wa láwùjọ yín nìyẹn àbí ẹ̀yin ìsàdá àfàlàfà ẹ̀ wò ẹ̀sẹ̀ kálàfà jọ ẹ̀ kálàfà jọ èmi ò lè jí èmi lè jí ń jọ́kan mọ́sàdó àbáwọn òbí kì í jẹ́ sọ́jọ́ kan irun kan ò lè lọ sí mọ́sàdó àbáwọn òbí náà àdúrà ṣíṣe a nílò kárẹ̀sẹ̀ bẹ ọ̀wẹ̀ fàdùà ọlọ́run nílò ẹ̀wọ̀ ọ̀wẹ̀ fàdùà ìpìlẹ̀ nìyẹn gbàtà àmọ́ bẹ̀ ọ̀wẹ̀ iná ni ìgbà tá a bá rí wípé kìíní ìkawà lára púpọ̀ a sì nílò káwọn ti hàn wá bẹ bí ọyá bàbá ẹ bá kí wọn tán lẹ́yìn lórí o ẹ dákun ẹ bá rántí òkú mi kan nínú àdúrà yín pé kọ́nà ọba ń forí jì kò sì nídìí kí n gbọ́ ńgbà tẹ̀ ń so èèyàn lè bẹ̀yàn lọ́wọ́ àdúrà ṣùgbọ́n kì í ṣe bá a ti ń ṣe rí báyìí tá a ṣe àdúrà bídíà á kì í yá àkè asagafurula wọ́n tún bá asagafurula yìí asagafurula i i ní a máa i ẹ̀rí ó tún gbá náhù lẹ́pa asagafurula i asagafurula i ìwú tí wìrà àwọn wí. wọ́n tún lè sọ pé ẹ e máa sọ pé aláhùnmá ìgbìfìrìhù aláhùnmá wọ́n sọ dorin àná àmọ́ jó sádùá lélẹ́wọ̀n ni àdúrà fọ̀ máa ó ti di ẹ̀fẹ̀ awẹ́wà àwàdà kẹ́ríkẹ́rí náà ni tòtàbá fẹ́ ṣàdúrà àṣírí ọ̀sìn ni tá a mọ̀ pé níta a fẹ́ ṣe yìí ntí a fẹ́ ṣe ọlọ́run la bá sọ̀rọ̀ tó a máa dàdúrà ṣe fókù wa a sì máa ń ṣàdúrà a sì máa ń bẹ̀yàn fọ́ bá a ṣàdúrà fókù wa ṣùgbọ́n kò ní í ṣerú technique tá a fi ń ṣe tiwa yìí níbí báyìí ẹ má fẹ́ ṣàdúrà fókù ẹ kọ́dà kan kó béèrè pé báwo lòun ó ti ṣe ṣùgbọ́n mọ̀ ń bẹ̀ ọ́ ṣe fúnra rẹ ọ́ dájú káwọn èèyàn bọ̀ ṣe lọ. Fílíìn one sàrà àti ṣefókù àní sàrà àti ṣefókù dá gbogbo àpanupọ̀ àwọn àfa pẹ̀lú àwọn ẹ̀rí inú Al-Qur'an àtẹ̀rí inú súnà nẹ́bì sallallahu alaihi wasallam lójú ó di gbígbé sàrà ń bòkù tí ń bá tààrà àwọn mẹ́rin sàrà àfókù sàn bò láti ṣe sí dandan ni kójú ń jẹ sí dandan ni kata tẹ́ǹtì síwájú ta sí dandan ni kákí táwọn èèyàn síbẹ̀ kí sí dandan àmọ́ ti sàrà bá a ti jókòó yìí bóyá ní wọ́n ti lẹ́kṣọ̀ ọjọ́ mẹ́jọ ẹlòmíín nínú yín lè sọ pé every every lecture tá a bá fẹ́ ṣe monthly lecture báàgì pé ọ̀tà mẹ́rin mẹ́rin wọ́n máa gbé wá kó mọ̀wulẹ̀ sọ fún wa kó ní mo fi ṣe sàrà fúnra mi àti fún ẹni bẹ́ẹ̀ ni báyìí bóyá bàbá àbíyá rẹ̀ ó ti tó wàláhì ó rí bùkún ẹnu gbèsè ayé ẹnìkan ò ní ìdíkọ́ wọ́n kàn fà wáyé ni ìnàmọ́lá àmàlú bí mi yà bó ṣe bisikíìtì tán ṣe ẹran àlọ́bára ẹgbà wọ́n ti dà níyàn sí ń tiẹ̀ nǹkan kéékèèké yẹn tẹ òbò kéré yẹn àkókò tó bá bọ́ sí a máa sọ di nǹkan ńlá o torí pé àwọn tó ń gbọ́ lẹ́kọ̀ọ́ ní ìsìn bẹ́ẹ̀ tọ̀sẹ̀ ń tọ́ bọ́ sí sáàbù ti ń ha kíní fáwọn bàbá àwọn bàbá àwọn ìyá tí wọ́n tò sórí kíní fẹ́ẹ́ wọn dára wọn ò mọ iye owó àbọ̀lọ́ ha omi fún wa ń bẹ̀ ó ń bára àwọn tó jókòó ní masalasi báyìí wọ́n ti gbọ́ lẹ́kṣọ̀ ọ̀rọ̀ ọlọ́run ni wọ́n gbọ́ tọ́nà fún wọn fi gbẹ àbí tí wọ́n fi ní ìdí kí wọ́n fi nǹkan refresh ara wọn jẹ nǹkan kan lọ́ba ara lọ́ba fún wa tọ́ba yọ sí pé ládá mẹ́wàá lèèyàn máa rí ń bẹ àkókò tó bọ́ sí yẹn yóò jẹ́ kí ládá ló tóbi sí i torí pé àwọn tó gbọ́rọ̀ ọlọ́run ni ni wọ́n ní bùkátà sí nǹkan yẹn wọ́n sì lò ó lẹ́yìn ìgbà tí wọ́n lò tán etí wọ́n tún là sí nígbà tí wọ́n bá sí question and answer etí wọ́n tún là sí pé a ti jẹ nǹkan kan arábalẹ̀ díẹ̀ tó báyìí láti máa fi ọgbọ́n láti fi sàrà àwọn sàrà tá a máa ṣe láì kéde báwọn èèyàn tó mọ fẹ́ fi sàrà fìdáwọ̀ ọ̀dà bídíà ni kákọ́ àwọn èèyàn jọ pé ẹ wá jẹun káwá máa pa ẹran ká máa pa màálù ọ̀dà náà wọ́n tún sọ pé sáà lè pa ẹran iléyà àbí bẹ́ẹ̀ ni a lè pa ẹran iléyà ṣùgbọ́n àní dáa pa fókù náà lọ́dà jù kápẹ́ ẹran léyà pé ẹran léyà yìí fún mi àti fún ẹni mi tó kú bóyá bàbá rẹ àbí ìyá rẹ sáré pọ̀ falẹ̀ àyè síbẹ̀ ètò pé kìkì òkú nìkan náà wà pé ẹran yìí o bàbá wa apá fún eléyìí o ìyá wa apá fún eléyìí o ìyá bàbá wa apá fún eléyìí kódà tó ìtọ́ dáa jù ó ní pé ká fi alàyè síbẹ̀ ká pé tá a pa yìí apá fún wa àti fún àwọn òkú wa. kọ́lọ́mọ máa fún wa ní ládàá rẹ̀ tó yọ ọba wọn ànábì wa ṣe bẹ́ẹ̀ sallallahu alayhi wa meji ọ̀pọ̀ ẹran méjì ẹran kan fún ara rẹ̀ àtàrà ilé ẹ̀ ó sì fún gbogbo àwọn tí ẹran nínú ìjọ ànábì sallallahu alayhi ẹran yẹn ó ń bá wa tá a wà láyé táwa náà bá tún láyé tán ládàá á máa jẹ gbogbo ìjọ rẹ tí ẹran kò sì sọ fún àtẹni tó ti kú nù wa tí ò rówó lẹ́ran àtẹni tí ò tí ò kù sí mbẹ́lá yé àtẹni tí ó tó máa dé lẹ́yìn bàtà náà bí lọ ànábì pẹ̀ràn fún wa a sì máa gba aládàá rẹ̀ gbígbá yóò fi parẹ́ Allahu ta'ala a'lam náà. àti pé sẹ́yìn lè ṣe hajj fún àwọn tó ti lọ. èèyàn lè ṣe. sẹ́yìn lè ṣe hajj. bẹ́ẹ̀ ni èèyàn lè ṣe hajj fún àwọn tó ti kú èèyàn lè ṣe fún wọn ṣùgbọ́n tí ó ṣe hajj yẹn májẹ̀mú tó wà bẹ́ẹ̀ ni pé ó gbọ́dọ̀ ti jẹ́kùn gangan ti ṣe hajj ọ̀ràn yẹn tiẹ̀ ẹlòmíì kò ní làákàyè débẹ̀ yẹn yọ kàn máa ṣe bí wọ́n ṣe bí ìjẹ̀rú wà nínú àdúrà ṣiṣẹ́ ìjẹ̀rú ò sí nínú àdúrà ṣiṣẹ́ o torí tẹ́lẹ̀ omi ọba ṣàdúrà ní ìsìn wọ́n ti gbà pé àdúrà àwọn ò lè gbà olùgbà táwọn bá ṣàdúrà fáàfáà àwọn àti ìyá àwọn àti bàbá àwọn wà lọ́wọ́ ìṣèṣe bẹ́ẹ̀ tó bá fẹ́ ṣàdúrà ara rẹ ni kọ́ kọ́kọ́ ṣàdúrà fún un lẹ́yìn wàá gbà náà kọ́ wá ṣe fún bàbá ìyá àti àwọn báyà àwọn àfáà rẹ̀ tùmọ̀ ní ìsìn àwọn èèyàn ti takidí ẹ̀ wọ́n ti gbà pé káwọn tó ṣe anything bàbá àti àwọn làwọn kọ́kọ́ gbọ́dọ̀ ṣàdúrà fún lẹ́yìn ìgbà náà àwọn ó ṣe àdúrà fún àfa àwọn àbọ̀gá àwọn lẹ́yìn wá gbà náà yóò sọ àmọ́ àrántí ara rẹ̀ ẹ dákun tó o bá ṣàdúrà fún bàbá àti ara àtọ̀gá rẹ̀ tán tó o bá kú ńkọ́ o ti ránṣọ aláṣọ díẹ̀ lẹ̀ nìyẹn tó ànábì yìí ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ànábì máa bẹ̀rẹ̀ àdúrà lọ́tòrí ara ẹ̀ ni tó o bá ṣàdúrà fún rẹ̀ tán yóò tó àmọ́ ṣàdúrà fẹ́ lómi. ẹ̀rí pé ẹ̀sìn Islam ẹ̀sìn tó bá làákàyè mu ní lẹ́yìn ìgbà bá tẹ̀lé àwọn tán fún ẹ̀ ẹ̀ ọba làákàyè mu àwọn Yorùbá náà ní tí bá ń jó. sáré ni là kọ́ mú. ẹ àwọn náà àwọn náà kéwù hikima làákàyè nìyẹn tó nípa báyìí bẹ́ẹ̀ náà níta bá fẹ́ ṣe hajj fókù wa ọ̀nà èèyàn yẹn táwọn ò tí ì ṣe yẹn la gbọ́dọ̀ kọ́kọ́ ṣe ná sábà wá ṣe hajj kí ni ìdájọ́ ọ̀gá iléeṣẹ́ kan tí ó rán àwọn ọmọ iṣẹ́ rẹ̀ àwọn tó wá kọ́ sálẹ́dẹ̀ rẹ̀ ní àwọn iṣẹ́ tó yàtọ̀ sí nǹkan tí wọ́n wá kọ́ ṣe pé kó mú wọn lọ sílé láti lọ fún sọ àti àwọn kan mi. náà eh, eléyàn tí ọba tí wọ́n jẹ̀mú láàrin ọmọ sí àtọ̀gá wípé ọfẹ́ kọ́ṣẹ́ o ṣùgbọ́n ò ní ṣe nǹkan kan ju iṣẹ́ tó fẹ́ kọ́ lọ o tí ọba ní wọ́n jẹ̀mú ń bẹ̀ ó fìrì láti lò wọ́n fún nǹkan mi ṣùgbọ́n kó bẹ̀rù ọlọ́run ọba kó má fi iṣẹ́ mìíràn tó bá gbé fún wọn kọ́mọ̀ fi kó bá ẹ̀kọ́ bẹ́ẹ̀ kó wọn ẹnu tó wà ń bẹ̀ nìyẹn ṣùgbọ́n tí a bá ní jẹ̀mú wípé ńlá wípé iṣẹ́ la kọ́ o àwa afọ́sọ́ o iṣẹ́ la kọ́ o o kọ́ ara wọn ọ̀gá tó bá dánrú ẹ̀ wò yóò ní jẹ̀mú bí àṣà wa nílẹ̀ wa ń wọ́n kàn sọ́dọ̀ ọ̀gá ni àtòkú àtàyè ó lè má kọ̀ọ̀tẹ́ láàrin oṣù mẹ́ta kọjá sí pé okun wọn máa lọ ra o wọn máa ah ságbẹ̀ lọ́fẹ́ kọ́ ni àbíṣẹ́ <laughs> mẹkáníìkì ọ̀gá ọ̀sán fún gbàtìtì ọ̀wá làwọn fi mú lọ sí oko bó tilẹ̀ jà sí pé ní máa rí mi lára bá a ti ń kọ́ṣẹ́ láwùjọ yìí ìfẹ́ àsìkò ṣòfò wà ń bẹ púpọ̀ wàlá ìfẹ́ àsìkò ọmọ ènìyàn ṣòfò ọ̀pọ̀ à ń bẹ púpọ̀ àwọn títà ń kọ́ lọ́dọ̀ wa ń bíbà yìí ní ti ọwọ́ àkọ́ àkọ́ àìsè tíṣà ẹ̀yin tẹ́ ń kọ́ yẹn ní sẹ́ ìṣe tíṣà tíṣà lẹ́ni tí ń kọ́ yẹn ń sẹ́ ẹ̀ mọ̀ pé tíṣà yẹn ẹ̀yìn ní kíláàsì láàárọ̀ láàárọ̀ fáwọn ọmọ ẹsẹ̀ yín kò sí kò tó ní sí ọwọ́ tí máa ní kíláàsì láàárọ̀ láàárọ̀ fáwọn ọmọ ẹsẹ̀ rẹ̀ láwùjọ télọ̀ kò ní bíríkìlẹ̀yà kápẹ́ńtà títí ọ̀bá ti wá wọn ò lọ wọn ò kọ̀ sẹ́nu ṣé ṣé bá ṣe wà náà kò ní máa kọ́ wípé ẹ̀yin ọmọ ẹ abẹ́kọ́ bá ṣe rẹ́ lé lónìí bá ṣe máa rẹ́ pílà iná nìkan kò sí yẹn yọkàn máa sáṣe náà ni yọ wà lóbi ọdún mẹ́sàn-án kò ní ìdí yẹn máa kọ́ láàrin oṣù kan yọkọ̀ ọdún mẹ́sàn-án kọ̀ wàhálà àdánwò ni àwọn ọmọ kan bẹ́ẹ̀ náà àwọn ọmọ wa kan tí wọ́n kẹ́kọ̀ọ́ wọ́n á fẹ́ kọ́ sí ọwọ́ mo wá ní fáìtì mo á ní ayé tẹ̀ ń lò nílò ayé òye mi o torí pé mi ọmọ èèyàn kàn gbó èèyàn pẹ̀ lọ́jọ́ orí kọ̀ wá ní ní achievement gidi kankan láyé wọ́n ní kíní èjì lẹ́yìn kùsẹ́ fún kíní gan ni kí ló ti láyé yóò ṣe déédéé ń tọ́ ọmọ twenty years ń ṣe kí ló fi fifty years ń ṣe bí tá a ti bàjẹ́ nìyẹn ìgbà àwọn bí tá a ti bà àkókò wa jẹ́ nìyẹn mo láwọn ọmọ eléyìí o wọ́n ti kéwú wọ́n lè ti mọ̀ wọ́n fẹ́ kọ́ṣẹ́ ẹ̀yin tí ọkọ̀ wọn ń jẹ́ ẹ̀yin fáyì tí wọ́n wá torí pé tá ẹ bá lọ kọ́ṣẹ́ fúnra yín bí ẹ ti ń lo àwọn òṣìṣẹ́ náà ni wọ́n ti lò yín mo ní ẹ kí sọ́gà tẹ ẹ bá fẹ́ ẹ wọ́ ẹni tó máa sẹ́yìn ẹ jù nílùú yìí bá a ṣe tẹ́ nìyẹn ẹni tó fẹ́ kọ́ àwọn printing press àwọn tó máa ń tẹ̀wé mo ní ẹni tó máa sẹ́yìn ẹ jù tọ́ ọmọ ẹ wá ìdí káàkiri tẹ fún mi lóko ẹ ọyọ ìyẹn ètò ẹ bá wa pè é àwa ń fa ìṣe ẹ ọwọ jókòó ní tí ò ṣe rí ní ẹ̀ lásán fi ṣe ó ní lára mo ní ẹ nígbà mo méje kan nù mo ní òkè ọ lọ lé báyìí ó pín iṣẹ́ yín yẹn sí ọ̀nà bóyá ọ̀nà márùn ni o àbọ̀nà mẹ́fà ni o ọ wà kọ lẹ́sìn nóòtì ìdí pé kankan kọ́ gbogbo ẹ̀ ṣùgbọ́n ọkàn sọ fún wa rí pé. eléyìí apá kan lọ́jẹ́ ń bẹ̀ eléyìí apá kan lọ́jẹ́ ń bẹ̀ ọ́ nọ́mbà yẹn lọ fún wa tọ́ba nọ́mbà yẹn tán wà kọ́ síwájú ẹ̀ yìí pé téèyàn bá fẹ́ kọ́ tíọ́rì eléyìí wákàtí báyìí ni ó fi kọ́ wọn á ní ó ní lára mọ́kàláyà lọ́jọ́ ó ṣe ṣe kó padà ọwọ́ àkà àwọ̀ àkà iye hawaii tọkọ̀ kalẹ̀ gbogbo kọ́ sẹ́mi tó ní section section oríṣiríṣi mo ní wákàtí tá a kọkalẹ̀ yìí one hundred and fifty hours náà láti kọkalẹ̀ one hundred and fifty hours one hundred and fifty hours kọ pọ̀jọ́ mọ́ àá a lè lo twelve hours lójúmọ́ náà wọ́n lo twelve hours ó ti lo one ó ti fẹ́ lo eh, one percent àbí ten percent bẹ́ẹ̀ mo ní òkè ọ̀ya ẹ̀yin ọmọ ọ̀ya jẹ́ ká pín torí àkókò tẹ́ máa lọ. awa pin àwa fi extra one fifty ní wọn jẹ three hundred so bóòlù ló ṣe àwọn sọ fún un àsọ fún ọgá o bóòlù ẹsẹ lò dáhùn àtijọ́ rẹ nóòtù wà ọsọọsẹ ọgbọ́dọ̀ fana rìpọ́ọ̀tì pé n pín sọ ọkọ ọmọ ìyá ọkọ <laughs> lóṣù kan tó fi kà láyà pé <laughs> yìí o <laughs> bó ti yẹ kó nìyẹn gbogbo ẹni tó jó níṣẹ́ wọn náà mọ̀ pé bó ṣe rí nìyẹn wọ́n fàṣìkò yín ṣòfò ó jẹ́ kẹ́ ẹ máa lóko ó jẹ́ kẹ́ ẹ máa fọṣọ ó jẹ́ kẹ́ ẹ máa pẹ́ lẹ́nu ẹ̀ báyẹn so a sì fọ afẹ́kọ́ fọ́níṣọ afẹ́kọ́ sí kápẹ́ńtà ṣe wá lè tó báyẹn ọkàn kọ yí pé àkókò báyìí àkókò báyìí àkókò báyìí section by section ni tọ́ba ti máa lé ìtàn àtọ̀bọ́ step mi tó báyẹn tó nípa báyìí èèyàn lè lọ sóko ọ̀gá rẹ̀ tí wọ́n bá bọ́ sọ́wọ́ ẹni tó máa àkókò mọ́nítọ̀ tí wọ́n sì mọ́jẹ̀mọ́ láàrin ara wọn ṣùgbọ́n ìwọ ọ̀gá bẹ̀rù ọlọ́run ọba o mọ́ lu ọmọ ẹsẹ́ nílòkulò kọ́ kíp àkókò rẹ̀ kọ́ ọmọ pé bàbá ṣe wíìsì àkókò rẹ̀ tó bẹ́ẹ̀ náà ló ti ń wíìsì àkókò àwa mùsùlùmí tó bàbá ṣe bà àkókò rẹ̀ jẹ́ tó bẹ́ẹ̀ ló ti ń ba àkókò ìsìláàmù jẹ́ tó torí pé kan náà àwọn irinṣẹ́ ìsìláàmù ni ẹni tó ń wíìsì àkókò rẹ̀ tó kùn yẹn wallahu ta'ala a'la wa a'la. jazakumullahu wọ́n ní tọ́lẹ́tọ̀ fóbìnrin kó fi rọ́bà po irun rẹ̀ nítorí jẹ́ káwọn béèrè béèrè yìí ni pé ànábì wa sallallahu alaihi wasallam wọ́n sọ fún ayé pé ọlọ́run ọba bínú sí ẹnikẹ́ni tó bá ń fi nǹkan kan tí àtàkì nǹkan kan máa ń orí ẹ̀ ànábì wa sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ìpìlẹ̀ ni yí pé nǹkan pè ní attachment òun náà ni tó jọ irun tá a sì so mọ́ irun gangan tó wá sóò irun wa ọ̀pọ̀ tí irun wa wá irun wa ọ̀pọ̀ tẹ́lẹ̀ tọ́wọ́ sọ pé irun wa pọ̀ sí ìpìlẹ̀ attachment yẹn ìyẹn ló jẹ́ kí rọ́bà ò jáde kó mbẹ́ rọ́bà ò sí lára rẹ̀ ṣùgbọ́n tí èèyàn bá fẹ́ sá fún òfin ọlọ́run dányányán ó lè jìnnà kọ́mọ́ lò ṣùgbọ́n ìpìlẹ̀ ni pé rọ́bà kò sí kàǹtì ma kò sínú nǹkan tá a máa ta torí tọ́ba ti rí báyìí nì gbogbo nǹkan tóbìnrin bá fẹ́ kan irun rẹ̀ lákàǹtì ma nìyẹn torí pé ẹ ń bá kórun ní ìsìn tó bá fa ẹni tí ò bá kóun tó ya irun rẹ̀ tó bá pa á pọ̀ lókè tó fi rọ́bà kan mú láàrin ajẹ́kùn náà àtàṣì náà nìyẹn fẹ́ tó a ẹnìkan kan òsì sọ́bà nínú àwọn èèyàn gbígbé haram lélẹ̀ wọn tó nípa báyìí rọ́bà lọ́dọ̀ wa ń bí báyìí tí wọn bá lò kì í ṣe pọ́wọ́ nù ìbínú ọlọ́run ọba tánàbí sàlàyé yẹ sallallahu alaihi wasallam mọ́tò ọba rẹ̀ ń tó jìnnà sí ẹ̀kí pé tàmọ̀tà ń gùdù rẹ̀ ìwọ lọ́mọ ọmọ sàásán pátápátá kúrò níbi nǹkan tó jẹ́ sí pé ó ṣeéṣe bóyá ara lè ráńdò mi tí wọ́n máa ká ǹtẹ̀ pé ara attachment ó lè fi rọ́bà kó irun rẹ̀ ọlọ́run fi ara rẹ̀. wọ́n ní ìjẹ́ ní òwú tó náà bọ́ sọ́dà rọ́bà yìí. bẹ́ẹ̀ ni ara rọ́bà náà irú rọ́bà náà òwú yẹn wọn àṣọ márùn-ún níparí ọ̀dẹ̀ tó pé irun rẹ̀ pọ̀ sí wọ́n kàn fi so mọ́ra wọn tó fi jẹ́ sí pé ó dájú oníkọ̀ọ̀kan náà àwọn kankan wà tó jẹ́ sí pé a ní láti gbọ́ yìí àwọn kankan wà tó jẹ́ sí ìwọ ní fáwọn ọkùnrin láti máa lò ṣùgbọ́n ọlọ́run ọba yọ̀ǹda rẹ̀ fáwọn obìnrin láti máa lò torí kọ́ jẹ́ ọ̀sọ́ torí pé nínú nǹkan tí ẹ̀mí ìfẹ́ ọkọ àti àwọn òbí máa ń gùn ó ní pé kí obìnrin ọmọ ọ̀sọ́ ti obìnrin tó bá ma ọ̀sọ́ ti yọ pẹ̀lú ní ọkọ púpọ̀ yóò sì bá dùn ọkọ rẹ̀ púpọ̀ obìnrin tó bá wíìkì níbi ọ̀sọ́ títí yọ máa rí yọ máa rí dààmú àìrọ́tọ̀ rẹ̀ ti lọ́dọ̀ ọkọ rẹ̀ dáadáa tòwó àwọn nǹkan yìí ìpìlẹ̀ ní pé ayọ̀ǹda fóbìnrin kódà imú lulu kóbìnrin ó lu imú ẹ̀ kófin kan síbẹ̀ wọn ò takò inú sẹ́ríà tó jẹ́ sí pé tá bá wò pé kéèyàn lu nǹkan ìyẹn ni pé obìnrin tó bá bojú là ń sọ o ká má tún ti gbọ́ o obìnrin tó bá bojú ló lè lu <laughs> imú rẹ̀ láti fi sọ̀tọ̀ fọ́kọ ẹ̀ ẹ̀ sì ti pé ìpìlẹ̀ ni wípé ká máa yí ẹ̀dá ọlọ́run ọba padà haramu ni mọ̀ ń bọ̀ jẹ́ sí pé ọ̀sọ́ lọ́jẹ́ fóbìnrin láti fi àtìfọ àwọn nǹkan ńláńlá tí fẹ̀rẹ̀ àárí pọ́ pàtàkì inú gbèsè ayé obìnrin wọ́n yọ̀ǹda fún láti lu imú ẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan kéékèèké yẹn gbogbo àwọn nǹkan dáhà máa fi sọ̀tọ̀ nínú ilé obìnrin tí ó pé tá a bá rí a wò gbogbo ra nà yi. tó ṣùgbọ́n ní tí ó mú wa fọ́mọ àti fúnyàwó àti fúnnú environment inú ilé yẹn ọ̀pọ̀ púpọ̀ tẹ̀rẹ́ àìsílámù ọ̀yọ̀ǹdẹ̀ síbẹ̀ náà làwọn rọ́bà yẹn sábà tóbìnrin bá jẹ́ fún nílò rẹ̀ ó lè lò ó tí kò kírun tí a dẹ̀ ti pè sí mọ́sálásí pé kó wá máa kírun tí ó gbà náà tí a lè máa sálámà sí. bẹ́ẹ̀ ni àwùjọ tá a wà yìí ká sálámà sí mọ̀nàkà yìí àwùjọ tá a wà yìí àwùjọ tí kálukú fírì láti ṣe ń tó wù ni bí téèyàn bá ti fírì láti ṣe ń tó wù láti máa lo líle líle bí tá a wà yìí kódà ẹni tí ń tọ́po sórí ẹ òòtà máa kí ọkàn ní sálámà sí ni ẹ kú jòkó ẹ kú sẹ́lá tààrọ́ ó kí i bọ́ọ̀ wá ẹni tí ò kírun lọ́jọ́ mùsùlùmí nígbà tó ọ̀rọ̀ á kí má ń bó ló ti wá pè padà pé kọ́ máa kírun padà ẹ̀dá kan pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí táà ti lo mákì másàlámà sí yàn ṣe sáwùjọ yìí gbogbo ẹnu mo fi fún wa jàmá wàlá yunabbi uka mislu khabir ẹnìkan ò lè fún ọ nínú táǹsì àbẹ́ni tó bá ní experience ẹ̀ tó sì wà lórí pitch ti ń gbá bọ́ọ̀lù lọ́wọ́ bọ́ọ̀lù dáwà wọ́n gbá bọ́ọ̀lù dáwà lọ́wọ́ àwùjọ yìí kò sí nǹkan kan tó wúlò láti fi ṣe dáwà ń bẹ̀ ju pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ ní ká má kí ká má dá lóhùn yóò sọ fún ọ yí pé àti tún kí rẹ nígbà tó ń kí wa gan ìnira ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó o tún wá jẹ́ sábàbí pé o tún wá jẹ́ sábàbí tó tún fi sọnù sí ọlọ́run ó bì wọ́ gan léèrè gan ìwọ ló tún jẹ́ sábàbí tó tún fi sọnù dáwọn pé ìrún kan ní kí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó lè rí pé ní ìsìn òun tẹ̀ fẹ́ yí ó kàn ń padà sẹ́wọ̀n kan burú sí nìyẹn sùtàn àbá reduce aburú ọ̀dọ̀ ara rẹ̀ ká má jẹ́ sábàbí láti tún fi increase di àdánwò rẹ̀ o tó àwùjọ yìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ o jàmá ẹ dákun á pè é á sàlámà sí sálámà mùsùlùmí làmá sálámà sí mùsùlùmí lẹ́yìn tí ò yẹn ní alẹ́ sálámà sí wọ́n sàlámà sàlámà aleikum ò ni pété pọ́sọ pé òun yìí tọ̀nà yà sàlámà aleikum ẹ lè fi ọ́ dáhùn ẹ kọ́ ọ̀gá tó bá dáhùn sálámà ní sálámà yìí sì wà dáàbí sálámà ẹ̀ ti ń kírun dáadáa báyìí yóò sọ fún mi pé èmi náà ń kí lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọbẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ máa wọlé sí láàrin yẹn ṣùgbọ́n sálámà sí jọ́ kiri pé sálámù aleikum wa aleikum sálámù tó lọ ah mo rò pé ẹ̀jẹ̀ kírun tán yín sálámà yín tutù pọ̀ yóò gbé ah jẹ́ ń tẹ̀lé yín ó lè tẹ̀lé ọ̀nà mọ́sálásí ọbẹ̀rẹ̀ nìyẹn tó a ń láti sọ́ra a ń láti sojú kòkòrò pé bó làwọn èèyàn ó ti mọ̀ tètè bá àwọn sojú kòkòrò pé ó ti sọnù ọ̀sọ́nù ń tiẹ̀ nìyẹn àbọ̀dọ̀ síbẹ̀ o wọ́n lọ́run oníbèrèbèrè wípé àwọn gbọ́ hadith kan wípé tí a bá pẹran iléyà tí ọlọ́run subhanahu wa ta'ala máa dá màláìkà kan látara ẹ̀jẹ̀ rẹ̀ tí wọ́n máa fi sìfáàrù fún ẹ tó pa ẹran yẹn ìjẹ́ ní tó bẹ́ẹ̀. èmi ò mọ hadith eléyàn bóyá fàbù ni Allahu alam mi mọ mi gbọ́ rí mi sì kárí oríṣiríṣi hadith ní àwọn ọmọ ẹran iléyà lára tọ́pọ̀ dáadáa tẹ́lẹ̀ ṣùgbọ́n ìrántí eléyìí ń tèmi èyí tí mo mọ ọjọ́ orí ń tẹ wíwáyé pé ó tún dá màláíkà látara jẹ. látara ẹ̀jẹ̀ ẹran yẹn. yóò dá màláíkà látara ẹ̀jẹ̀. yóò wá máa ṣe sìfáàrù fẹ́ni yẹn. yóò máa ṣe tọrọ àforíjì fẹ́ni tó pa ẹran Allahu alam náà ọlọ́run lágbára àti dá ń bẹ̀ o láti dá màláíkà látara ẹ̀jẹ̀ ó sì lágbára àti dá láì rẹ̀ jẹ̀ gan ṣùgbọ́n sáàdì ìsì wá a èmi ọ̀ màdí ìdílé yẹn o náà. Jazakumullahu khairan oníbèrè béèrè pé kí ni pàtàkì sútúrọ̀ ìyẹn ni gàgà tí èèyàn máa ń gbé síwájú tí èèyàn bá ń fẹ́ kírun. ẹ gàgà tàbá fẹ́ kírun ọpẹ́ ní fọlọ́wọn ọba pé lákòókò tá a wà yín súnà rẹ̀ jáde síta tẹ́lẹ̀ nìkan kan ọ̀mọ̀ rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó dà mọ́ fẹ́lẹ̀ sọ fún mi pé nǹkan bí ọdún mẹ́fà sí ìsìn márùn sí ìsìn ayé ọ̀mọ̀ sutura yẹn rárá pé a máa fi gàgà síwájú ẹ jẹ́ ká dúpẹ́ fọlọ́wọn ọba promotion bẹ́sìn nìyẹn dáwọn nǹkan táwọn èèyàn wọn ò tiẹ̀ mọ̀ túmọ̀ ẹ̀ tọ́ba dé masalasi wa ń bí kò sẹ́ńtì má kírun lásán rẹ̀ ní sutura kò sóńtàn ó ti mọ gbogbo alára báyìí gbogbo masalasi mo sì mọ̀ pé wọn ò mọ̀ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà náà ọlọ́run bá dé tí wọ́n ti rẹ̀dí láti mọ̀ láti kọ́ bó ti káàkiri náà nìyẹn mo rò pé a ti lẹ́kṣọ̀ kan bíi sẹ́mínà kan bíi báyìí fáwọn mọ́sálásí àwọn ìmáàmù ọwọ́ àánú ń ta fún gbogbo mọ́sálásí ìmáàmù kọ̀ọ̀kan pé kó fi ti mọ́sálásí ẹ̀ tó tẹ́ra àbí ṣe gift fún mọ́sálásí wọn. ṣùgbọ́n náà lè kàn án ṣùgbọ́n wọ́n ní kí ni pàtàkì sutura pàtàkì ẹni kí ànábì wa sallallahu alaihi wasallam ó mú lọ́kùnkúndùn púpọ̀ kódà ara wọn onímọ̀ tí wọ́n sọ pé ọ̀ràn yẹn tọ́ ọ̀bá lo sutura ni ọ́ àlọ́ àwọn onímọ̀ sọ wọ́n sì lẹ́ẹ̀dì ṣùgbọ́n èyí dáa jù ní òun náà ni pé súnà ọba sí kọ ọba sí ládàá rẹ ó débi pé lè bó wá ni ti wá máa wò tí ò sì ẹ̀dá fún ẹ̀dá fún ẹ̀yàn tó sọ̀tì jù láyé nìyẹn tó máa tó fi jìfà tí wàá jẹ̀fà ó ní láti mú sutura tìwájú rẹ̀ pàápàá jùlọ ọdún masalasi tó bá lóko báyìí ntọ́ da ìtọ́ bá súnà mu jù ó ní pé kọ́ ọ má lo sutura sutura pákó yẹn kọ́ ọ má lo kó o lo sutura kó o lo sutura òpó òpó masalasi ọba mu ju ká wá mú pákó sutura jáde lọ òpó masalasi lọ dáa jù mbẹ́ mìíràn yẹn làwọn sàábì ànábì máa ń ṣe sallallahu alayhi wa sallam tí wọ́n bá bẹ́ kí irun ní masalasi masalasi ànábì òpó ní a máa wá kiri òpó òpó masalasi ní a máa wá káàkiri tòtábà ti lóko masalasi àwọn pákó yẹn ànílò ẹ̀ mọ̀ tí gbogbo òpó ojú òpó bá ti ọkú báyìí a lè mú pákó yẹn láti àbí a ní kọ̀ǹdíṣàn kan yí pé a fẹ́ kírun jàmáà láyìn alákọ̀ọ́kọ́ tó wá wà lẹ́yìn bẹ́ẹ̀ yẹn àti di pé àfẹ́ kí àyè wọ́n bọ́ máa lọ́wọ́ a lè kí náà fílà mẹ́ kò sókò wájú wa a lè mú pákó síbẹ̀ òtútù abáfáàyè yẹn lẹ̀ lómi ọgbà sọ́fùlà wà lùmọ́ lọ láyìn àkọ́kọ́ mọ́ wa lọ́wọ́ láyìn àkọ́kọ́ sì ní ọlá púpọ̀ nù ìsìlánà ṣẹ̀ríà àìnà ọ̀run kìkì tó nípa báyìí lílo sutura ó ní ìpìlẹ̀ ńlá púpọ̀ nínú ẹ̀sìn Islam àwọn àǹfààní tó sì wà ń bẹ̀ pọ̀ yóò jẹ́ ká mọ̀ ìpè ti lẹ́kìọ̀ lórí rédíò dáadáa ẹni lọ kọ́pì ẹ̀ ó làwọn tóbi jókòó bíi iye sunday saturday lecture tó máa wáyé ní seven fifteen yẹn yóò tóbi jókòó bíi bíi mẹ́jọ tàbí sọ̀rọ̀ sutra àwọn hekima àwọn kò mú òkun hekima ọgbọ́n òye tí ń bẹ́ẹ̀ mi sutra tọ́jú tàwa mùsùlùmí léyìí tọ́jú tí kò sí fáwọn ẹlẹ́sìn mìíràn ẹ bá lè lọ béèrè fún wọ́n lè kọ́pì ẹ̀ fún yóò tún lè gbọ́ lẹ́kùnrin rẹ̀ dáadáa àǹfààní wà ń bẹ sutra gan-an ìjẹ́ ti pé olórí ẹ̀jú ni pé a tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam naam. jazakumullahu khairan eléyìí náà ni ìbéèrè lè ti a máa gbà oníbèrè béèrè wípé ǹjẹ́ ní ọkùnrin tó jẹ́ wípé oníbèrè béèrè wípé ìjẹ́ ní ọkùnrin tí kò tí ì fẹ́yàwó tó wá jẹ́ wípé wọ́n fẹ́ tẹ̀sí àtọ̀ rẹ̀ wò ní ọsítù tí wọ́n sọ wípé òun ò ní ọ̀nà tóun fi lè gẹ̀ẹ́sì ẹ̀ kọjá pé kóun fi zìnà tàbí kóun máa sọ bẹ́ẹ̀ ìyẹn ni ádá ti fèrè yá ìjẹ́ ní ṣé ó lè ṣe léyìí. náà kò ní ṣe nǹkan aburú méjì náà kírèjì fún pé kọ́ mú wọ́n ní kọ́ lọ́ọ́ ṣe zìnà tàbí kí wọ́n fa àtọ̀ rẹ̀ jáde kó pé wọ́n fàtọ̀ jáde láì rí obìnrin ẹlẹ́ẹ̀kejì yẹn ni ó mú kò ní mú ti alákọ̀ọ́kọ́ ti alákọ̀ọ́kọ́ ẹsẹ̀ tó hàn jù pátápátá ni ẹlẹ́ẹ̀kejì yìí condition ni lọ́fà tó fi fi yẹn mọ́ kò ní wá lọ tuntun àwọn míì ní àwùjọ yìí mẹ́mọ́lẹ́ nìkan wọ́n fi àléébù kan pé kò lè ṣe wọ́n wà pé àwọn fẹ́ẹ́ mọ̀ pé yóò lè ṣe àbí ò lè ṣe ẹ mú lọ sílé aṣẹ́wó tí òògùn nìyẹn sọ́nà àbáyọ ní ẹ̀ pé kọ́ fẹ́yàwó ló gán kẹ́ ẹ ti fẹ́yàwó fún kó ṣe tí ó ti káwò bọ́yá ó lè ṣe tó nípa báyìí ní tí wọ́n lè fi kẹ́ẹ̀kẹ́ ọ̀ wà kọjọ́ ọ̀nà halal tí ò ní jẹ́ haram tí ti fi náà kí wọ́n lọ yọ inú yẹn bí wọ́n ti máa yọ wọ́n sì tún mọ bí wọ́n ti máa yọ láì tẹ̀sẹ̀ sí ẹ̀sẹ̀ gan àwọn dókítà ọmọ bí wọ́n ti yọ wọ́n máa fi kí kíní yẹn wà lára èèyàn wọ́n máa fi wọ́n ti ara yọ díẹ̀ tí wọ́n fẹ́ lò tí wọ́n fi kẹ̀kẹ́ o fún ọ̀bà fẹ́ sí wọn pé àwọn tó ní mẹ́dísìn àwọn tó ní mẹ́dísìn yìí ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ wọn kèfèrí ni wọ́n wọn ò bìkítà fún ẹ̀sẹ̀ rárá àtọ́ ìdí nìyẹn yín tẹ́ jẹ́ mùsùlùmí tẹ́ wà ń bẹ̀ ẹ̀yin àbúrò wa àtàwọn ọmọ wa míì náà tẹ́ wà ń bẹ̀ báyìí ẹ dákun ẹ múra ẹ múra gbogbo ọ̀rọ̀ àwọn táìtì tí wọ́n bá fi ń fi àléébù kan èèyàn yìí a ní láti wádìí pé kí la lè mú solúsàn wo la lè wá fún wa ọ̀nà bó la lè gbà rí ọ̀nà táwọn ti máa gba sí tẹ́sì báyìí tí ò ní lẹ́sẹ̀ nínú ẹ wádìí ẹ bá bọ́ sí láàbù ẹ máa wádìí pé kí ń bo tí mo jẹ́ sí pé gbogbo ẹ máa fẹ́ ṣe kò ní ìdí pé kí wọ́n fa àtọ̀ ẹ̀ jáde ní ti ojú kòkòrò tàbí kọ́ lọ ṣe dìnnà gbogbo àwọn nǹkan ìyá nílò ẹ̀ ìyá ara àwọn nǹkan tí Islam nílò táwọn fi máa ṣàbò ẹ̀sìn níbi ìdìbò ẹ̀ bá wà nìyẹn wallahu ta'ala àdá náà. mo kí ìkan nínú àwọn àlejò wọn wà pẹ̀lú wa ní bíbáyìí àwọn ni wọ́n wà ní ẹgbẹ́ àwọn àfáà wa méjèèjì tí wọ́n ń ka ọ̀rọ̀ yìí máa jókòó gẹ́ńgẹ́rẹ́ kalẹ̀ báwọn lẹ́gbẹ̀ẹ́ kan eh, ìkan nínú àwọn ọ̀rẹ́ wa ni wọ́n wọ́n sì kẹ́kọ̀ọ́ graduate ni wọ́n pẹ̀sẹ̀ wò wọ́n yẹn wọ́n sì ní ìgbìyànjú púpọ̀ láti ìlú Lagos náà ni wọ́n ti wá wọ́n jẹ́ Ustaz Hassan Bukhari láti Ajibola láti ìlú Lagos bóyá ẹ bá mi. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته bẹ́ẹ̀ ni ẹlẹ́kọ̀ọ́ nìyẹn ẹ̀rí pé sálámà náà wọ́n sá àwọn ò ní ṣe ju ìjọba <laughs> ni wọ́n ṣe lọ ẹ̀rí wọn sálámà ni wọ́n so akínyìn ọlọ́run ọba yọ ọsàn yín lẹ́sàn lílo ẹ dé bíbá ìlàlàáfíà ọlọ́run ọba yọ jẹ́ padà sílé náà ní àlàáfíà gbogbo àwọn èròǹgbà yín ọlọ́run yóò jẹ́ kó ṣẹ fún wa hmm, ṣùgbọ́n ẹ tún fún ẹ jẹ́ ṣàdúrà fún wa onírìn àjò làwọn. اللهم اجعلنا من الذين يستمعون القول فيتبعون احسنه ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نعم. اللهم بارك على محمد وعلى آل محمد نعم. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نعم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستبرك وأتوب إليك جزاكم الله خيرا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله كل خير wà á sara ilé kan. ọ láìkílẹ̀ kọjá sí pé mo fẹ́ iná láìkílẹ̀ díẹ̀ next uh, month àbí àwọn ò fi àwọn nǹkan mi kankan kún program wọ́n fẹ́ ṣe free medical check up fún wa ṣùgbọ́n bí wọ́n ti ṣe àwọn committee wọ́n máa announce fún wa ẹ̀ ń bá máa fún ní access sí bíbá yìí kọ́ máa wáìdì pé ìgbàwo ni wọ́n fi ìtọ́jú ara fáwọn ọkùnrin àti fún àwọn obìnrin ní next lẹ́kṣọ̀ máa tó ń bọ̀ yọ wáyé pẹ̀lú ẹ̀ wọ́n ṣẹ̀kì wa àlàáfíà wa kankan wọ́n bá yẹ̀wò lọ́fẹ̀ẹ́ láì ní gba nǹkan kan lọ́wọ́ náà sọ́dọ̀ mọ́ aleykum salaam wa rahmatulah jazakum allahu kulla khair wa ahsan ilaykum kulla ihsan wa baraka fina wa fikum wa sallallahu wa sallam ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.